mo gbọ́ ọ̀rẹ́ ń gbọ́ fókọ̀sì fókọ̀sì náà ṣe. I dream a voice of this place. Benny. Olè gbé ó yà ọ́kọ́lá. Ó yà ọmọ yìí sí wàhálà báyìí. Ó yà jí. Ó pọ̀.

Oh. ẹ kú ọba. ẹ Jamiu Taofeek. ẹ bá la ọmọ ẹ kó rà. láàmú àti mò ń wò mí ẹ wá gbà ṣé mírẹ́kù yìí ti pẹ̀lú ẹ̀ lẹ́yìn àbẹ́ ti ti pẹ̀lú. ọ̀rọ̀ yóò yé mi Taofiki díà bọ́lá bá mi ra káàdì wá ní òfin ẹjọ́ pé mo fẹ́ nà yí o Taofiki. ẹ gbà mí ẹ wá lọ́wọ́ ra káàdì wá kébi sórí bọ́ọ̀lù mi ẹ jẹ́ bàtà ìrọ̀lẹ́ ọ̀mẹ́ ṣé torí pé kú yẹ kura. Iwájọ wa ló jọrẹ jọrẹ o. Àkàrà oṣù ló kápá ẹ̀kọ́ bí ìgbóná. Ó jọra wọ́n fi wà jọra wọn. Ó jọra wọn. Ọ̀rọ̀ wọn yẹra wọn tó bá ti ríra wọn. Ó yẹra wọn. Tìrìrì tàràrà. Tàràrà tìrìrì. Tìrìrì tàràrà bàrà láti rí rí wá fi wá jọ ara wọn sùn lé. amọ́nilójú kò bá wa wí lọ́mọ gbádùn ara wa lọ ọ̀rọ̀ ń bárò máa rò pọ̀. ẹ̀fọ́ ń bárò máa jẹ̀fọ́ yé àríjọyọ̀ ni wọ́n hùwà yé àwọn àríjọ tìǹbù. Ibi táyé bá ti bá ní láti ṣayé òwà rẹ̀. Ohun wá rí wọn sá. Ohun wá rí wọn rò rẹ̀. Tàràrà ti rírí. Wọ́n máa wọ́jú ẹ̀yẹ gbọ̀mùlà ó ti gbẹ́dà. Ìjọba kọ́ ṣiṣẹ́ kò jọ fún mi. Wọ́n àwọn kúkọ ni. Ọ̀rọ̀ ìjọ òwe nǹkan. Òòlè máa jọ́ síbí lọ. Ó sọ pé ọmọ tó yá bá bí tí ọyá bá ọyá bá bí ọmọ tán ọmọ yẹn máa jọ máa tún jọ lájọ sí. ó máa jọ ẹyá àbí ọyá ṣé èmi wá jẹ ọyá. ìwọ ló kọ́ mi níbọn máa tún. bàbá àjọ. ìyálé ọ̀kan. ìyálé ọ̀kan. Taofiki ti Amiyu ah. èmi ni ìyálé ọ̀kan lẹ́nu yín ẹ wá ń bi. ìwọ ọ̀kan lẹ dúró sí. Ah, ah. ẹ̀yin ọmọ yìí mọ̀ bàjẹ́ o bẹ́ẹ̀ náà mo bàbá yín àti ìyá yín ó ń pè yín lánàá ẹ wá gọ́ọ̀bì kan ẹ̀ṣẹ̀ ẹnu sùtì báyìí gbọ̀ngbọ̀ngbọ̀ sí tẹ̀ fún wọn ṣe yẹ̀yẹ̀ láwọn tó bí yín ọmọ tóbi bá ti ń bá wí tó ń warun kì í ó fẹ́ lọ kó parun hmm, ní ọlọ́wà ní jẹ́ parun. Hmm. ẹ ẹ lọ́lọ́run nígbà tá a pè ní alẹ́ ọ̀kan kílódé fi dáhùn ó sún mi o ẹ ń wọlé ọkọ máa pè ní alẹ́ ọ̀kan AIT MI TV nígbà tá a pè báwo lẹ ṣe mọ̀ nǹkan tá a ṣe lánàá dábàá kí ṣe alẹ́ ọ̀kan. àtẹ́ǹtì yìí náà. a tún gbé wájú ilé yín o wájú ilé yín kọ́ là ń gbé o kó má ti gbé bóyá iná gbé wájú ilé yín là ń gbé o. a ìyá àdúgbò èké. èmi ní it èmi ń gbìyànjú àti bá yín sòótọ́ ni hmm. òbí ẹni lọ́la ẹni òbí ẹni lọ́rùn ẹni ẹ gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu ọlọ́run á sì jẹ́ kí wọ́n jèrè yín. Hmm. Hmm. ọ̀rọ̀ àgbà bí òṣè lówùúrọ̀ hmm. hmm. aṣọ lọ́jọ́ alẹ́ wòra wòra ṣé ọ̀dẹ̀fẹ́ ah, ah. ah, bá wa sọ nìyẹn ẹ ṣe o ṣáà lè má lọ òfò ni ṣé ọba tí ọmọ nílé ní tẹ́lẹ̀. jẹ́ wọn lọ́jọ́ àgbà ni wọn gbọ́dọ̀ kiri. lóòótọ́ ni ilé kábíyèsí lóòótọ́. ẹ̀yin ọmọ ìyá yìí ń padà. AIT hmm. silver bell ìyálé ọ̀kan tó pọ̀ kẹ̀ christianity hmm. àmọ́bùn àgbàlagbà ni wọ́n òkè ah, àgbàlagbà ni wọ́n. olówó ah, yìí padà sí ti dáadáa yóò jẹ́ káwọn obìnrin kan jèrè yín. òun yàlé ọkùn sẹ́ẹ̀ wọ́pọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ yìí padà. Ẹ̀jẹ̀ bébí mo ní parọ́ fún ẹ kò mí kò lọ mo ní kàn ẹ̀jẹ̀. mo ṣàṣọ fẹ́ pé níbi tó yẹ kí n lọ náà a ṣàtijọ́ sọ̀rọ̀. kò síbi tó yẹ kó lọ kankan torí pé mo ètè ṣetán lẹ́yìn ló ṣe òpó fẹ́ máa lọ. kò kí n ṣe torí ẹ̀ náà ah, ah, a ṣàṣọ̀rọ̀. anyway kò sí problem mm-hmm. um, no problem ṣá so lè máa lọ́sìn àbí. ẹ eh, mo lè máa lọ àǹtí wọlé ẹni mi kò bá dáhùn yìí kí ẹ ti dúró díẹ̀ kẹ́ máa bá wa ṣeré. mo ti sọ fún oyè jẹ̀ǹdọ̀ ẹ̀ máa wọ̀ yín. ẹ wo láǹbàlẹ̀ múlẹ̀ jáde ṣebí ẹ̀ ń bọ̀ láàrọ̀ la kí a máa pàdé bí lọ́la. anyway no problem uh, all right go take care ṣùgbọ́n. ẹ máa bá wa mú nǹkan mọ̀. ẹ mọ̀ nǹkan tẹ́mi fẹ́ tẹ́mi nǹkan tẹ́mi fẹ́ àǹtí kí ní bá fún mi lójú agbo tó gùn báyẹn tán. sori wọ wọn o ò lè change. kí ni ẹ̀dùn ni kí ló sọ sí. o tiẹ̀ jẹ́ kó mọ lọ n pariwo jíde jẹ̀ndó àjẹ̀dí kara ń bolo ti ní jíde jẹ̀ndó àjẹ̀dí kara o bẹ́ẹ̀ ni pẹ́rẹ́ máa gba ibi bọ́ọ̀lù. jíkàtà ìṣòro wí gbogbo ta mú lójú àgbo òun lélẹ̀. Mm, máa ò jọ jọ pẹ jọ pẹ jọ ṣòro owó tó wà lọ́wọ́ yín yẹn thirty thousand àbí èlò ló pin èyí méjì lẹ́nu ẹ E pín ní fifty fifty thousand because ṣòro èmi tó ń wò yìí sórí times three owó tó wà lọ́wọ́ yín yẹn lèmi gógó fúnra mi ti gbà kí ló ti máa má bá yín pín owó possible now ti yẹn máa rí. thirty k mm. thirty k lọ́nà mẹ́ta ninety mani. ìrèdè ṣó pọ̀ ni. Ah. ìdè dèdè yẹn ti lára gbọ́. ara ṣó mọ ni àgbádíje lèmi gógó fúnra mi bó kàn gbéraga ni bọ ṣe mọ̀ pé ẹ̀yin náà ẹ̀yin náà lè tèmi ah, ṣáà ọyẹ wa ọyẹ wa ẹ kò sí wàhálà ṣe máa lọ lébàá ìsàlẹ̀ máa eh, dúró dè mí. kílógún wá ṣe tí ó dúró. Ah, a máa dúró gẹ́gẹ́ páàkì tó àmọ̀wé. bí tàjẹ́ máa wà gan ni. tí ìjọba máa ṣe tán. ẹ máa dúró ẹ máa dúró ah, ah. ẹ kò sí wàhálà ẹ girlfriend mi tí mo ti sìn tóun ti lọ ẹ ẹ jẹ́ ká wá padà sí ibi tí mo ti fẹ́ páàkì gbà yẹn so by the time tí máa ma fi ṣe tán ilẹ̀ àti eh, su ẹ̀yìn àrè máa fi yẹn máa fọ́ntì yẹn lọ́lé ẹ máa dúró àjọ máa wà náà ní ẹja lẹ́wọ̀n ọ̀lẹ́. àmọ́ jọ ni àwọn bẹ̀rẹ̀. ẹ máa ah, tún díìsì fún wa nínú eh, mọ́tò. ẹ ṣáà já lẹ́nu iṣu ẹnu iṣu ẹnu ẹ pẹ̀lẹ́. ẹ kò wá o góòdù náà dẹ̀ wà já kó tó wà plaza wà. spectra bíi góòdù náà wà wọ. ìgbà fún mi ní nọ́mbà thirty eight. thirty eight. gbẹjọ fourteen. gbẹjọ. Ah, bóòní sàálè èwo ló ṣe. mo wà bàbá ó ga jù. òun ò rí wa kọ̀ọ̀rá wa ni. ẹ má bínú bàbá. bá a ṣe dúró ìwọ ò rí wa nù wàhálà ẹ má bínú bàbá. Eh, good luck ṣó gbọ́ sàálè. sórí àwọn géèmù gan máa fọ wọ́n máa fi hàn wọlé sá. ṣé ọbẹ̀ sọ pé òrìwà nígbà tó yẹ pé àwọn àwọ̀ ṣòkòtò àwọn náà ń wọ̀ kò lè sápẹ́lẹ́ ń bẹ̀ mọ́. ó ti yé yín ẹ̀gbọ́n. bó o ní jàre. dáadáa ni. ó dáa. àbá àgbàlagbà. ó yá ó yá. <laughs> èyí tá a ń yé yìí. kí ló wà nílẹ̀ báyìí àwọn géèmù ló ń lọ báyìí. géèmù tó wà lẹ́yìn ó wà mẹ́pọ̀ wà góòdù wà jackpot wà bonanza náà wà vagi wà. márùn nù. márùn ni márùn ni. ẹẹ mo mo ṣe jẹ jẹ jẹ lọ fún márùn àbí. n jẹ lọ fún márùn torí <laughs> márùn náà ni mo fẹ́ lọ fún nítorí mo lálàá kan mọ́jú lónìí. Ah! tí má lálàá báwọn tí má fi lè rántí ẹ láàárọ̀ ọjọ́ kejì aláǹtí wá sí mùsẹ̀ láyé mi. aláìtàlá ọlọ́run alákínni mo lá mo lálàá pé mo ra lambo mo lálàá pé mo ra lambo mo wá gbé lọ kílọ̀sì. ẹ ẹ ẹ dúró Joseph lambo àbí o. Hmm. Joseph Yobo ni ó dàbí pé ọpọlọ ẹ ti lọ mo ní mo ra Lamborghini Kutaisi o mo eh. gbé lọ sí dúlọ́sì àbí kí ni kílọ́sì náà pè mo gbé lọ́bẹ̀ mọ́lọ́mọ́lọ́ èmi náà lọ sí ayé ayé ayé tèmi bó ṣe wù mí wọ́n sọ fún mi pé Joseph Yobo Joseph Yobo kọ. kò sí wàhálà ẹ ṣàfihàn ka Lamborghini báyìí. lágbára Ọlọ́run Ọlọ́run ṣe pé mo fẹ́ rà kọ̀ mo ti rà á nì nítorí tí géèmù yìí bá ti èlé kí ni mo ti ẹ̀rù ń sọ pé tó bá fi èlé kò lè kí n ṣe pé tó bá le tí géèmù bá ti wá tó ti wá torí mo mọ̀ pé ń bọ̀ mo fẹ́ gbé márààrún àmọ́ kò káká sí mọ́ mi lọ. kò káká sí mọ́ mi lọ. àwọn fóònù eré ìgbà bó ṣe ń wo twenty bay twenty bay twenty bay gan ní price rẹ̀ ah, bá mi ṣe oní eight thousand tó bá ṣe oní eight thousand tó bá ti lè wá yóò wà ní mo mọ̀ pé yóò wà ní sẹ́kú tó bá ti lè tó bá ti wá ó lè jẹ́ pé fóònù mi màá gbà padà màá kàn yọ eight bay ilé ọlọ́run ni o kò sí interest o kò sí tax o sásùbẹ sásùbẹ ẹ mọ̀ pé iṣẹ́ wa yìí rúùsù ẹ ni wípé tá a bá ti ta géèmù tán ká wá dìlíbà ni tábà dẹ́ dìlífà lè ráyè tà mí fóònù tẹ fún mi ń sinmi òtá lè lọ fi fóònù lọ dìlífà fún wọn bíbẹ. kí ló dé tẹ́ wọ́n máa ń fáwọn èèyàn ní ọ́ọ̀dì tó gara báyìí tí wọn kò ní wọn ní fẹ́ gba ọ́ọ̀dì. àmọ́ mo fọ́ torí ọ́ọ̀dì tí mo fọ́ nísìn ọ́ọ̀dì tó gara ò gbá nísìn o tó bá fi lè wáìnì mi jù báyìí lọ tí géèmù bá dé o ò ní lè fún ọ ní nǹkan kan lé o ó kọjá ẹ̀rẹ̀ fónílé náà nìkan. ẹ gbọ́dọ̀ tẹ fónílé ayélujáde ẹ máa bàjẹ́ ni. ẹ gbọ́dọ̀ fónílé ẹ wàá mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ nítorí torí fóònù ilé gan-an omi mi ò meye tán lè ra o. ní fóònù twenty bay. tó bá tilẹ̀ tó bá sọ pé pé iye tó bá kéré sí twenty B. ó yọ lóṣòdì. aláyẹ fi ẹwọ kágò náà kágò eléyìí tó ṣe wà yìí tẹ bá ra nu pádì gan sínsìn tẹ bá fẹ́ tu táyà lérí ìrà lérí ẹ̀ mọ́ ó ti yé yín ó yá ṣé géèmù táwọn èèyàn ta ni àbí géèmù ti tèmi lẹ fẹ́. ẹ géèmù tiẹ torí géèmù tiẹ tó tẹ ní nọ́mbà nọ́mbà ìrìn lójú oorun ní tilẹ̀ ń tọ́ lọ́hùn àmọ́ mo lálàá pé mo jẹ tó wáyé pé táwọn èèyàn ta náà ni gbére ẹwọ ẹjẹ tẹyí tọmọ gẹ yìí ẹjẹ tẹyí tọmọ gẹ yìí wà tàdó gẹlẹkẹ fẹyìn tó máa wà tà. tọmọ sí mo yé ti ọmọ kí ló dé. ó ní ìgbéraga gan ó ní ìgbéraga gan má rẹ tọmọ mọ rẹ àwọn yòókù táwọn yòókù ń gbé àbí tó bá wù ọ láti inú ẹ àmọ́ mọ rẹ tọmọ nǹkan nídìí ìgbà tọmọ ni kò lè wá tọ̀dọ̀ ọmọ òun lè wá. kò sí wàhálà. ó ní ìgbéraga oríru wa tá a dúró báyìí à ṣé asán ńlá lèèyàn ńlá ni. ẹ má rọgì ẹjẹ tẹyí táwọn. àṣà tó ń kí ó sì tó ń ga ó sì tó ń gawú ó tó lọ ń gawú. márààrún ni kò rẹ sí o. Hmm. nǹkan ronú bí bí lambo wọn ní wọn ègbé wá sádùúgbò tó bá rí bàkàn bàkàn ẹ gbàgbé rẹ èyàn lé èyàn lé èyàn ní owó tí ó fi tún ṣe. àbí. àkọlé tí wọn bá ló lọ ní ọmọ sọ pé bẹ́ǹsì ń jẹpọ̀ kí ni ìtumọ̀ bẹ́ǹsì ń jẹpọ̀ bẹ́ǹsì ń jẹpọ̀ báwo. ṣùgbọ́n Flymakers. Zubairu. Wọ́n wà lẹ́nu sẹ́ẹ̀. Wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀. Àwọn wo? Ó fi ta tẹ́tẹ́. Ah! Kí wọ́n á tèmi bẹ̀? Kí n yá ẹ ní eight thousand. Fún kí wàá dá padà lọ́la ọ̀la kọ́ ọ̀tún la ni kémi yẹ ní eight thousand kó fi rọ́ gbèsè tẹ́tẹ́ san àbí pẹ̀lú mo ṣe sọ fún ẹ̀ ṣùgbẹ́rù kó jáwọ́ nínú géèmù òfò tó ń ta kiri níjọ́ òun ló fẹ́ bọ́nú ọ̀rọ̀ yìí eight thousand èmi ò ní eight thousand o. lásán ni. ó yẹ kó gba gbogbo bàtà ẹsẹ̀ kó gba gbogbo owó ẹ̀ kódà kí wọ́n gangan kọ́ sọ ẹ́ mọ́lẹ̀ bí ẹran so ni èmi ò ní eight thousand o mi ò ní eight thousand mo ṣẹ̀dẹ́nu sẹ́ni wo sọ mi lè jẹ. sásán ni. ah báwo ni. ẹ sásán bàbá. ó bá tujọ́ mẹ́ta. àjọ ń pẹ̀lú bàbá. ẹ wo sásán ni ẹ mọ̀ pé máa ń gbéṣẹ́ wá sọ́dọ̀ yín ẹ̀dẹ̀ máa ń bá mi ṣe dáadáa. ṣùgbọ́n ọjọ́ kíjọ́ tí mo bá ti wá sí bíbá yìí tí mo bá ti rí pé mi ò bá yín bíbá yìí mi ò ní máa gbọ́ iṣẹ́ mi lẹ́mọ̀ ẹ má wọ náà ẹ má wọ ẹ má wọ ọmọ idiot yẹn iṣẹ́ ló bá mi ṣe táyà ọ̀kadà lánàá mo yẹn lọ lójú ọ̀nà ní táyà mi bá gbèsù ọ̀nà méjì mo dẹ̀ ní kó bá mi ṣe o ó dẹ̀ pẹ́ lórí ẹ̀ ó ṣe ṣe ṣe ṣe ṣe ah, ọ̀gbẹ́ni dá mi lóhùn dá mi lóhùn dá mi lóhùn bóyá máa gbé táyà fún mi òótọ́ ó ti pọ̀ ó ti wà ókè bí mo yẹn lọ lójú ọ̀nà báyìí àti gírì gírì mo gbé báyìí agbókìtì ni ọlọ́run mo ti ṣẹ̀ṣẹ̀ lọ padà lọ ra táyà míì ni tó fẹ́ pa mí ni. ní àná òde kó máa wo ìgbà tí mo jáde wọn sọ fún mi pé àwọn ṣe táyà kankan o owó tó fún wọn wọn náà jẹ ni o ee ẹ̀yin méjì destiny ó yá àtọkàn lọmọ ẹ máa bọ̀. ta ló ṣe táyà ẹni tó dúró yìí lánàá. ẹ̀gbọ́n àgbà rẹ̀ wojú mi ah, ṣé mo ṣe táyà ẹni ọmọ parọ́ mọ́ mi ọ̀gá àwọn ọlọ́ṣẹ́ o àwọn òní mo lọ sí mo kọ́ máa ṣe wọ̀dá mi lò àwọn ọlọ́ṣẹ́. òun ló ṣe. àwọn ọlọ́ṣẹ́. ń gbọ́ ọ̀gá ẹ wò kẹdẹ máa wò mo ṣe o báyìí débi lánàá wọn ní táyà ìgbésò mo dẹ yọ ọṣù yẹn kúrò mo wá páàsì ẹ mo páàsì ẹ o mo ti òfin tó bá ti gbèrò èèyàn kan báyìí tí táyà ẹ bá ti ń róòlù lọ ojú ẹ máa dí padà. ọ̀rọ̀ ló pa ọ̀ pàrọ̀ àìsàn máa pàrọ̀ ẹ̀fọn ẹ̀fọn ọ̀gá mo ní kó má ṣe lánàá mo ní à kí ni ìyá ẹ̀ lè ṣe ẹ̀rẹ̀ rí mi lẹ́kọ̀ọ́ jọ ọdún mélòó ló ti wà lẹ́nu iṣẹ́ báyìí. ó ti tọ́dún keje báyìí. seven years ṣẹgbọ́ ọmọ yìí kò tí ì tóṣù mẹ́rin ò tó dé o seven years ló ló di táyà ojú kan tí o. ọ̀gá kò sára kọ̀kọ́ wọn kò sílẹ̀ kejì kò sílẹ̀ kẹta ẹlẹ́kẹrin ló ṣe o mo ní tó gbéṣẹ́ fún ẹ̀rẹ̀ yìí mi lóko ó náà ga ní kó máa gbéṣẹ́ fún mi ó ní ẹ̀mí ke ó lè fọwọ́ gbá mi ó lè ọmọ aráàdì mi ọmọ aráàdì mi. òfilẹ̀ ó máa pẹ́ ń bẹ̀ nígbà tó bá máa fi wo nígbà tó máa fi lo sixteen years tí gbogbo orí ẹkún fẹ́ wú bóyá wà mọ́sẹ́ olùsí akọ́síbèrò sọ gbẹ̀mí ẹlẹ́ǹdàrú ni ṣé n tó dánwò yẹn sìn sọ mọ̀ yín pé ó fẹ́ pẹ́ ní ẹlẹ́ǹdàrú ni. ẹ wo ẹ ò kẹ́dẹ̀ máa wo tí o bá ṣe pé mo ti máa ń rí bíbá ti pẹ́ ni mi ò ní gbé ṣẹ́fù náà mi ò ní gbé ṣẹ́fù náà fẹ́ pa mí dànù. ó lọ́pọ̀lọ́ ní torí ọlọ́run má bínú tèmi ni kò wò torí ọlọ́run tó tó bá ti dé níjọ́ mi tó bá ti bá mi mo sì ní confidence lórí ọmọ yìí so gbọ́. Ah! Ah! ọ̀kan lọ́mọ àbọ̀ lọ́mọ lórí ẹ̀kan máa pè é o kó sì lọ kó dìde kó lọ parí táyà fún mi jàre. ó lọ sí ọmọ tó péré ẹ lọ́kàn lọ́mọ ẹ̀tọ́ ẹ̀kan láàsì méjì kó máa jáàbọ̀ ọmọ ó péré ẹ lọ́kàn lọ́mọ fámìlì ìṣùgbẹ́rù. Ah, Zuli ah, <laughs> Zuli koko, Zuli, Zuli, Zuli. Ah, méjì kò dé wo. Mo lose owó ìtọ́jú ẹ̀ lóko. Ọlọ́run, àmì tí bísẹ̀ ni. Tí mo ní téèdì kìíní ilé ní sẹ́ẹ̀. Láti last week mo ti ń mo kàn ń sun owó náà Mo ni, mi ní wá. Bísí yẹn jí lé ní nìyẹn. disturb mi ẹ̀gbọ́n. Ah, òun lálàá o. Àlá kí ló lá? Ó lọ ń obìnrin àtẹ̀yìntọ̀ gbé kíkí ló mọ̀ jára ọmọdé ó yẹ ó kọ́ sáà fọ́ọ̀sì mi ó tún disturb mi sẹ́ẹ̀ mo kì í láwọ̀ pé ah ọ̀pẹ ẹ fọ́lọ́ ọmọ yìí jákàtì ẹ̀ òkú tó lè jáde dẹ́ nǹkan tí ẹ díjú nǹkan fún tó rí bè pé kó lọ rẹ̀ sí pé kó lọ rẹ̀ sí. Ah! sísí bẹ̀ tán sísí bẹ̀ tán. àwọn àkọ́tà máa ń sọ nìyẹn. gbẹjọ gbẹjọ gbẹjọ gbẹjọ jẹ́ ìwọlé fàyà gbẹjọ́ gbẹjọ́ gbẹjọ́ èèyàn ti a àgbà kọ́sọ́mà gbẹjọ́ èèyàn ti a sàásùbẹ àgbàlagbà nú ẹ̀. kí ló dé àwọn gba cars lè gbà. ó pè ó pè. jẹ́ ẹ jẹ́ ẹ wo jẹ́ ó ṣe wò ó pọ̀. Ah, wá fifteen ló wà nígbà yẹn náà. mo ti yọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kí ló ṣe é gbẹjọ gbẹjọ kí ló ṣe é ṣé yorùbá láti jẹ yorùbá yòówó ń bẹ́ẹ̀ ni ah. kí ló ṣe é gbogbo ẹ̀ náà wà ah, kí ló dé. ẹ wo ẹyin lẹjẹbi ẹyin lẹjẹbi. wọn ẹ gbọ́ òfin cashless ni. irọ́ o èwo ni pé. tó fi jẹ̀bi nù. káàsì báwo. ìtẹ́gbà tẹ pé àwọn tó máa ń ní àwọn tó yẹ pé ọwọ́ wọn síngì tó yẹ pé ẹ máa ń di ọwọ́ mọ́wọ́ báyìí ni hmm. lẹ́yìn lo báńkì tọ́gbẹ́ ń lo báǹkì ni ẹ ti mọ̀ pé ìjọba ọ̀yọ́ tas. kí ló dé ṣe fẹ́ máa cast iṣẹ́ mi ni. cast báwo ah, ṣé èmi mo bá ọkọ sórí mi. ṣé government official lẹ́yìn ni àbẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ní internal revenue lẹ́fún bá mi ń fa ọ̀rọ̀ tax kí ló tán sí ní pẹ̀lú tax. ṣé tí tí ẹ bá máa san tax ṣé ní tẹ́tẹ́ máa san tax yá ṣé ní tẹ́tẹ́ máa san tax ni ẹ sọ pé kí ni account àwọn báàkì yẹn pé zero joy ni wọn ẹ̀jẹ̀ wà lójú wọn kọ́ tó ń là níbi àti yọ charges máa kí báǹkì gan kó gbowó jẹ́ fẹ́mi kí n ti pẹ̀lú pé mo gbowó sọ́wọ́ mi ìgbà sáfẹ́ kí n ti irùngbọ̀n yín wá ń rùn náà tó ràn tó ràn tó ràn tó ràn sí. Ah. ẹ wá ń gbóhùn sókè fún mi mọ̀mọ́ ya wèrè mọ̀mọ́ lóòka ológun kó lọ́wọ́ mo lóòka wèrè lọ́wọ́ o. ó bá wọn lórí òògùn síta ni èmi kó tó jòkà kan máa ti ṣe é gbogbo kí ló ṣe léèrè kí ló ta léèrè yìí. ṣé kò yẹ kó ọmọlúwàbí ọsàn táàsì gẹ́gẹ́ bí ọmọlúwàbí tó jẹ́ citizen. ẹ bọ́ lẹ́bẹ̀ jọ ẹ bọ́ lẹ́bẹ̀ ṣé ní ọmọ sọ táàsì ẹni tó ń ta ayétẹ́lẹ̀ máa sọ táàsì. láyé láyé láyé mo sọ pé kí n bọ́ lẹ́bẹ̀. ó ti ti Ìyábọ̀ Òjó tó sọ fún ọlọ́mọ wọn ẹ bọ́lẹ̀ mbẹ. wọn wà náà kọ ní tí n fún abọ́lẹ̀. wọn máa bọ̀rẹ̀ wọn máa fi ọ̀rọ̀ mi ṣe ọ̀rọ̀ tèmi ṣe àwọn máa fi fún àwọn oníṣẹ́ta o. ìyá ń jẹ yìí ni lọ́dọ̀ mi fa mọ̀ ń jà fún ìjọba ṣé ń lọ́ra jọ. àbájẹ́ yẹn àtijọ́ wọn bàjẹ́ ní kéde bá mi fa kéde bá mi fa wèrè fún gan-an. àlele. bó ṣe máa ṣe ní ṣé ọ̀bọ̀dá yìí ni ọmọ ṣe bí ọlọ́dẹ orí ni. ọlọ́dẹ orí ni wọ́n mọ̀ tí kí ló ṣe kí ló ṣe rẹ̀ àlele. mọ̀ mi wọ̀ta kí ló dé èmi àtẹ̀gbọ́n èmi àtẹ̀gbọ́n èmi àtẹ̀gbọ́n olórí ẹbí ìrìnàjò ń fa wèrè kí ni mọ̀ mi wọ̀ta ń bẹ̀ ẹ̀gbọ́n ṣé ẹ lose mind yín ni àbí àbí ẹ ti lose nǹkan kan ṣe yín kí ló ṣe ní. ṣé bá máa pè é ní mọ̀mí wọ̀tá. ṣé irú kan lọ́ba ẹ̀ náà pè ní mọ̀mí wọ̀tá ṣáà yìí pé ẹbọ nìlẹ̀ ni ṣáà yìí bájọ́ jọra wa ni. èmi náà mọ̀ pé ẹbọra family nìyí kí ni kí ni ó fún wa láì díà pé mọ̀mí wọ̀tá yìí dúdú. ọ̀gbẹ́ni àwọn wo fídíò a máa wo documentary. ṣé ti fíìmù ti fíìmù rẹ ní ìtàn fíìmù táwọn fíìmù fi máa tàn yín jẹ nẹ́nu àwọn fíìmù náà ni máa bá yín jẹ àwọn náà ń tàn yín jẹ jọ ẹ kó sí lọ àwọn fíìmù ní tàn yín jẹ ṣé ta ló lè di ta ló rí mọ̀ mí wọ̀ta rí tẹ́mi bá fẹ́ tí ma bá bẹ́ tí ma bá tí ma bẹ́ fi èèyàn ṣe mọ̀ mí wọ̀ta tí ma jẹ́ fíìmù ẹ̀yẹ dúdú tó yẹ pé bí èédú náà fi dà níbi ṣe mọ̀ mí wọ̀ta. ẹ kí lè máa fi wá báàkì pọ́ǹtì sí yàn gbé èèyàn dúdú ní o. ìtẹ́ni kankan ṣe rí mo fẹ́ yín ń o ti mẹ́rin lọ́lọ́ ìdìbò alẹ́ lẹ́yìn máa bọ̀ bọ̀ máa bẹ̀ fọ́ mi láti lọ sí jẹ́ ṣé tó bá jẹ́ wà bí láwọn. ẹ lè bọjọ ọdún ẹ lè bọjọ ọdún nù mí jẹ. o ti yé sasubi ayin gba an dojú mi ẹ má bẹ bí àwọn tí o tó yín máa sọ mọ fẹ mi ka si ah, ẹ ní jẹ o mọ fẹ mi ka si èmi oye sábútàsì kàkáǹtì àkáǹtì ni mo fẹ gbó mi sí. oye tó ah sorry ooo. mo ń gbọ́. ooo a ní owó tèmi èmi fẹ́ gbà sí báǹkì ní ọ̀kọ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ ni àbí kò fún bọ́ọ̀lù jáde kọ́pútà ṣe transfer. ẹ jẹ ẹ jẹ fún mi pépà kí n wò ó bóyá ẹ jẹ ẹ pé àkáǹtì fún mi. mo jẹ ẹ mú pépà rẹ jẹ wo pépà ẹ jẹ kí ni. gbẹjọ ṣé mo ti wá bí irin kí n bí ṣé ti ti máa ìtọ́ dá mi lójú tó dá mi lójú tàdá ni pé mo gbọ́dọ̀ jẹ lẹ́ni torí pé mo lálàá mo sọ fún ọ pé mo ra lámbò. àwọn eléyìí mú pépà wọn wá wọ́n mú wálé mi ṣe wò ó ni mo ṣe fún wọn lówó. ènìyàn fẹ́ wo bíbí pa ọkàn mọ̀dá rẹ̀ láàmú ni òun eh. rèé mọ̀jẹ́. àtẹ̀lé ẹ̀ ta géèmù ẹ̀ ẹ ló ah, lórí ìṣe mi. ìmọ̀ kò jẹ́ mọ̀ jẹ́ ni. òun ló ti gbọ́ pẹ́ tiẹ̀ tó ti lọ. ojú oorun ni màá ti mọ̀ pé ǹjẹ́ màá lálà padà ni pé wọn ọ̀tá mọ́tò fún ọ̀tá mọ́tò fún mi. bẹ́ẹ̀ni àlàyé ti yọ o. Ah! Ah, ṣé mo sọ. sàṣùgbè mo dẹ̀ ní ẹ̀ ta ẹsẹ̀ kọ̀ọ̀kan ni ẹsẹ̀ kọ̀ọ̀kan kí ló ń ṣẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan. ẹ wo ẹsẹ̀ kọ̀ọ̀kan àbí nìkíni ẹsẹ̀ kọ̀ọ̀kan náà. ẹsẹ̀ kọ̀ọ̀kan ni má máa bẹ́ mi wo lámbà tó bá tó mọ̀ pé kò ní jẹ má bà mí lu lámbà olórí ibo. ọlọ́sẹ̀ kọ̀ọ̀kan náà wá kí ló ṣẹ̀ṣẹ̀ kejì sí ẹsẹ̀ kejì kan ni. sásùbé ẹ wo pépà yín ẹ wo kọ́ tẹ́tà yìí. ẹ yẹ wo dáadáa ẹ rẹ. mo dára ẹlẹ́lẹ́dẹ̀ ọmọ ọlọ́mọ. ṣé bí gbàtí ọmọ ọmọ mo ní bá mú géèmù ọmọ mọ́ ṣé kí n fi kọtẹ sọlẹ kò sí kankan tó wà nù márààrún nísìn kò sí kankan tó wà o ọjà jẹ ní mo dá mo gbé mi kankan wà nù márààrún. nǹkan kò wà kẹmọ wà kẹgbà fóònù yìí ìyẹn máa lọ sí. nǹkan ṣe mí nǹkan ṣe mí yé nǹkan ṣe mí ọjà jẹ mí. ẹ dáàtú ẹ nǹkan ṣe mí nǹkan ṣe nǹkan ṣe ṣe bí káṣẹ wá ní mo ní pé kó bá mi rẹ àwọn kan sí tọmọbìnrin tó ń lọ ìwọ ọmọ dáadáa tó ń lọ mo ní kó bá mi rẹ tiẹ̀ náà sí. ẹ ta lẹ sọ ta lẹ sọ fún lẹ́yìn tẹ̀sán pé olórí líle lọ́mọ ní pé kí n má ta géèmù ẹ̀ fún. ẹ mo wo kọ́lọ̀ kọ́lọ̀ rẹ̀ àti irun orí ẹ̀ orí ẹ̀. kí ló máa sọ pé ní ta géèmù. ẹ mo ṣe omi ọ̀fi sọ pé kọ́ta ni. bẹ́ẹ̀ni ta bẹ́ẹ̀ni ta. ní ìdíkọ́ ta láti mímọ̀ àbá mi o nǹkan ṣe mi o nǹkan ṣe mi. ẹ gbẹjọ láàrin mi àti ẹ sọmọ pé xba ni mo kó ni mo ní mo fẹ́ fi ta nínú fóònù ó ti yọ mo ti sọ wọ́ọ̀tì fóònù fún ọ mo ní twenty bay ní fóònù wa ló bá wà o mo jọ ní eight bay sáfẹ́ mi ní fóònù náà ó ní ó ní ó ní ó ní reason o fẹ́mi fóònù náà mo mo fẹ́ fi lọ dé nǹkan kan ni màá màá fún ní bá kọ́lẹ̀ pé mo jọ ní eight thousand. ṣèbí gogo ni mi kí n fún yín fóònù àbí èmi ò ní sàkáǹtì fáwọn tó gbéṣẹ́ fún mi ẹ wọ ẹ jẹ́ ń já yín èní gan ni mo fún yín dà tẹ́ ẹ bá tètè wá interest màmá gbogbo yín ni oh. ẹ jẹ́ lọ́wọ́ ayé gbèrè ká wá gba fóònù yín. kí ló dé nígbà tí èsì pé ara àta ni wọ́n ṣe bí àjọ wà náà ní tẹ́lẹ̀ nígbà tí èsì pé eh, ṣèṣì tẹ èní tí mo wá nídìí ìrànlọ́wọ́ rẹ náà ló wá gbé parí lóní ọmọ fi interest sí ike ni ṣé báǹkì ni ọ ni o fún mi lónìí ni. ẹṣẹ́ yìí náà ṣe slọ́ọ̀tì ni bíbí ìnàbọ̀ ń ta fóònù bíbí ta ni kí n fún yín lówó àbí kí n fún yín fóònù jàre. kò lè lọ báwọn àbí ẹ tí ò bá lè lọ mo tó lè ṣe báyìí mo tó lè ṣe báyìí. báwo bákàbàkàn lásà ṣe ṣe kankan tí ó fi jọra wọn sórí tí o bá lè gbà kémi jọ ní eight thousand ìwọ fẹmi twelve thousand yòókù fẹmi twelve thousand tí fóònù ó fi pé twenty bay mo ṣàṣọ ọwọ́ tirẹ̀ fún ọ kó tó rí pé mo ń fóònù wà pọ̀. ṣe yín twelve thousand. ẹ ṣe ọyọ eight thousand èmi ó gba twelve thousand èmi ó mọ bí èmi ó ṣe lọ yọjú yòókù. sásùdé ṣé wọ́n kọ tẹkùn síbi àbí wọ́n fi àìtẹ̀ wọ́n ń ta fóònù bíi àbọ̀ ń ṣe slọ́ọ̀tì bíi ẹ lọ wá eight thousand naira wa kẹ wá gba fóònù yìí o èmi ò ráyè sí gbogbo kìíní o. ṣé wọn ò tiẹ̀ lè bòyàn láti rí dára ni. fún kí ni kí ni tí a máa ń ṣe yín gangan ná. Ah. ṣé owó owó nǹkan kékeré owó tí ò tó nǹkan ṣé ọmọràn mọ yín dámọ̀ràn dún dámọ̀ràn dún wọn wọn bí ojú wèrè. ẹsẹ mi mọ níbí ni. tí wọn bá sọ wọn lọ níbẹ̀ ńkọ́ wọn gbọ́dọ̀ fọmọdún àbí kú ni. mo wà ní sẹ́kàtì fáwọn tó níbí. customer always stupid. customer always stupid. ẹ kọ́ mi jẹ customer customer customer. fún ẹ ẹ pàjọ. ọ̀rẹ́ kò yé mi ni. ẹ ẹ tó bá yá yẹn máa lọ. ìgbé bojú bá ń lọ ni ẹ máa lọ wo wa ó dàbí ó dàbí ó dàbí tí mo ṣe bá sọ̀rọ̀ give and take ẹ̀ eh. láìkì ẹ̀ àbí ẹ fẹ́ ja change ẹ̀ fúra wa. ọ fẹ́ change ẹ̀ fẹ́ mi. àní tó bá kọjá ènì interest eh. máa wọ eight thousand naira. àgbẹjọ mo ti ń tutù fún ọ wàhálà àgbẹjọ mo ṣe ń gbé ọjọ́ ni màá ṣe gbé ọ yílẹ̀ lẹ̀ eh? mọ́ mọ́ yá wèrè gan mọ́ mọ́ yá wèrè wọ́n màá mọ̀ <laughs> gba fóònù kò ń bì. sásùbẹ̀. wo bí. sásùbẹ̀. wo bí gbẹjọ gbẹjọ ìní gbé ọjọ màá gbé ọ yín lẹ èmi ọ̀n lálàáfíà rẹ gbogbo ẹ̀wọ̀n. sásùbẹ sásùbẹ ṣẹ́gi ṣẹ́ta ṣe ìdá alákọ̀ọ́kọ́ náà ó ní goods and regulations. kí ni rúlu ẹ kí ni rúlu ẹ. ta ṣe ń lu ọlọ́pàá bẹ́ẹ̀ náà là ń lu ọmọ ta tọ́ba wa bí iye tẹ bá bẹ́ẹ̀ wàláì tàlà súnmọ́ bí láì tẹ́ ẹ bá jẹ yẹpẹ bá bí ṣe fomi sunmi púlò ẹ kọ́ mi bastard. èmi àbáwọn ọmọ ọ̀dà mo fẹ́ bẹ́ẹ̀ mo ti àwọn fẹ́ bẹ́ẹ̀ gangan àbọ̀ lórí burúkú ni. alfa mo fẹ́ alfa burúkú ni tó sáyínò mo fẹ́ bẹ́ tó sáyínò mo ti fẹ́ bẹ́ ah, ah. mo fẹ́ mo fẹ́ bẹ́ ah. mo fẹ́ bẹ́ bẹ́ẹ̀. ìwọ ìjọba lójó rẹ jọ rẹ wò. ayé la máa jẹ ká tó jẹun. Mm. ẹ wò ẹ wò ẹ jayé orí lọ ẹ má wọrí o. díje díje hmm? ọ̀nà pé last ball ẹ máa jẹ́ lulẹ̀ yín ìrábò tán. ẹ wá ọ̀rẹ́ yẹn mo yóò fẹ́ yé mọ́ ṣé òun ríran ni. owó ẹjú àwọn alágbó ló máa ń gbádùn gan-an pé wà á sí. Eh, akẹ́bàjẹ́ ni wọ́n bà mí jẹ́ kékeré ah, eh, wọ́n bà mí jẹ́ kékeré. Ah, ah. kúdíkúdì. bọ́dá jẹ̀ǹdọ̀. kúdí rè. ẹ̀yin àtàwọn alábàárò yín lẹ dá fàájì kalẹ̀ báyìí. sọ́ra àwọn tó ń wò yìí àwọn tèmi rè àwọn èèyàn mi lélẹ́yìí sórí tèmi bá ti rí àwọn eléyìí inú mi ti dùn. èmi náà tẹ̀ ti rí bẹ́ẹ̀. sọ́ra àwọn tó ń wò yìí àwọn ìràwọ̀ tuntun ló ń wò yìí. ó kì í gbọ́ sínú Peter ni ah tó ní seven seven yìí ṣe nọ́mbà àwọn ìràwọ̀ tuntun rèé o àwọn ìràwọ̀ tuntun rèé àwọn ọjọ́ ọ̀la wa nínú ìlú yìí àwọn ló wò yìí. àwọn ilé. kò tún ná búrẹ́dì ni. tára àwọn ilé sórí àwọn tí wọ́n ń wò yìí tí wọ́n ń pè ní sáwọn ilé tó náà ń ṣe báyìí tó ń ṣe báyìí àwọn olùmọ̀ padà máa fowó wò fúnra ẹ̀ gbogbo gbogbo fúnra ẹ̀ padà lọ fowó wò wọ́n tó bá yá. àwọn ọ̀rọ̀ àwọn lélẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣé pẹ̀lú elé. àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀. Hm? jọ́rí gbọ́ ẹ wo ẹ máa jẹ ayé yín. àti kú díẹ̀ jẹ́ báyìí sọ̀tọ̀rọ̀ àwa rogo olú yìí ẹ fẹ́ mí sí kó tó ní pé bátìrì yẹn kọ́ ló bá tí o. mo ṣe rí i pé ẹ̀yin méjèèjì ẹ gbádùn ni. ẹ fẹ́ mi ká tó lówó àwọn olùfẹ́ yín mọ̀. ṣé ká tó dúdú èmi pupa díẹ̀ so dúdú pupa pupa dúdú àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé fẹ̀yìntì. ẹtì ẹtì ẹtì ẹtì ìwọ náà wàá fi karamọ sí àtàrí àjànàkú ìbẹ̀rù ọmọdé. ẹwà sọmọdé ni. Ah, ah, àwọn ọmọdé àjànàkú ti súnlé wa rí ìwà nígbà àtàrí àjànàkú kò jẹ́ ah, ọmọdé. àjànàkú ti súnlé rí. ẹ wo kí n má gbàgbé ṣe rí ó ní important something mo fẹ́ bá yín sọ hmm, mo ní ṣòkan lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi pẹ̀lú please ṣẹ́rí mi. ìyá sàrí ní abáni wọn lọ pé kí ti rí wa kí ti rí èlò kọ́mọ jáde lábẹ́ èèyàn látàárọ̀ kọ́mọ wọlé nìyá rẹ̀ sílẹ̀ tí wọ́n ní wọ́n lọ́wọ́ àbọ̀bọ̀ yóò bá yóò ní kí ọmọ wọlé nìyá rẹ̀ sọ́pọ̀sí. sẹ́wọ̀n kí mọ̀ bá wí ó yẹ bá tún kọ́ mi ó tún kọ́ tí mi lè fi ṣe o ṣé ẹ pé mo ìjọ kò sí iṣẹ́ tí mo ṣe látàlọ́ mi ṣé ẹ pé ara rẹ mo dá mo rọ olú gidi gan o mo ṣe báyìí yẹn mo rọ olú gidi gan o nǹkan ṣe mí o mo mú wọn ra o ṣé ti lè ṣe lápúlẹ̀ ìjọkọ̀. ṣé wọ́n ní ìran Yorùbá ronú wọ́n ní wọ́n ní Yorùbá ronú yóò yóò yóò. ṣé àsìkò tẹ́wà yìí yẹlẹ iṣẹ́ mi lọ ṣe ẹgẹ́ntì lárúgbó ara yín lẹ́dẹ̀ẹ́fẹ́ lọ jọ́ ìwọ̀n ẹgẹ́ntì níbi tí ẹ̀kọ́ rárá. mo ṣe ti bàbá jẹ. ẹ. mo ṣe ti bàbá jẹ fún àbí títa mi. ẹ. jẹ. mo sọ fún ọ àwọn àtàwọ̀fìkì àti tìàmíyù wọ́n jáde lọ́lé látàárọ̀ ọ̀ọ́bá wọn ọgbẹ́ kò bí sìgìdì jẹ́ tó bolé lórí ọ̀pọ̀ ronú. ẹ àti tàbíkì àwọn ọ̀dà ní èrí wọn. ó ní tààrọ̀ ọmọ o ó ní tààrọ̀ ọmọ o tó ti yá. wọlé jọ wọlé jọ ọ. ẹ kúlẹ̀. láyọ̀ ń dọ̀bálẹ̀ fún un ìdọ̀bálẹ̀ èdè òní ti fàyà wọ ẹ níbo lẹ gbà lọ látàárọ̀. bá mi ṣe bí bíbélì tó kó sínú ilé mo fẹ́ gbé ń bẹ́ lọ máa kéwú ní ọ̀dọ̀ rẹ yín ẹlẹ́dọ̀ àfáàjì náà. ẹ ṣe mo sọ fún yín láàárọ̀ ẹ̀. ẹgbẹ́ gbẹ́gbẹ́ ní ẹ̀dá tán. ṣé wọ́n máa kéwù alẹ́? ìwọ kan sọ fún mi pé wọ́n á máa kéwù alẹ́. ọmọ kéwù di táìmù yìí náà ni ṣé ilẹ̀ ti ṣú ní ní after eight ni. ilẹ̀ ti ṣú after eight ebi pa mi. bẹ́ẹ̀ni ìdí bá ti ń sọ onímọ̀ sọ̀rọ̀ sí ọlẹ́nu àbí o lè dákú rẹ kù o lè dákú ọ̀gbọ̀nà ọ̀run ni òun náà ni ó ti ọ̀pá tó ti yẹ ọ̀ ẹ wọ́n mọ̀ gbá báàkì ẹ ẹ ẹ̀rí pẹ́ tìlá yín débi kan ṣé ilé kẹlẹ lọ lọ́tọ̀. ilé kí ó la lọ. ẹ wo àwọn àwọn ni wọ́n gbẹ̀mí àwọn gbóná ṣé ṣé kí ẹ má tún kéwọ́ mọ́ ní ṣe. ṣé mo sọ fún yín náà ń gbẹ̀fẹ́ lọ́lẹ́ kéwọ́. àbí sọ fẹ́ mọ̀ wẹ̀rẹ̀ bí a mú yọ wíwé mélòó lè ké o. bàbá Jamiu. ńlẹ lọ. ṣọlá ilé ti pọ̀ jù ilé ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀. kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀. má ti sùn pẹ̀lú àwọn ọmọ ọmọ kékèké. orí yìí ẹjọ́ mọ ọ̀rẹ́ burúkú yìí. ṣé tẹ̀lé mi méjèèjì sọ mi lẹ́nu ṣé nígbà tí mo ti bí yìí mo ti mọ̀ wípé ikú yá bàbá yìí lè jẹ́ jẹ́ nígbà tèmi ti bí mi pé ikú ya bàbá yìí òun lè jẹjẹ ọlọ́mọ ṣe lọ́mọ kọ́ mọ́ ìwà dá ìwú yìí ara bàbá yìí lè ti. ẹnu ọlá rẹ o ẹnu ọlá adìẹ o sọgbọn òbí mi kú mi lẹ́tọ̀ọ́ lóbi mọ ọmọ àbí ìpabẹ́ ọmọ pọ̀ bí ìbọ̀sán bá bọ́ọ̀lẹ̀. oúnjẹ kọ ebi pa mi ṣé mo ní jẹun ni. ọwọ́ agúrò ọlọ́sẹ̀ tí ń kiri bébí bá ń pọ̀. báwo ṣe ní jẹun náà báwo ṣe ní jẹun náà. ẹgbẹ́lẹ́ pé wọ́n fi ayé gbélé ayé ní gbẹ́kọ́ ajé ni. nta pẹ́lẹ́sẹ̀ ń kiri ta kó o pilẹ̀ pẹ́lẹ́sẹ̀ kó o jẹ́ kẹ́nu òrì ọmọ òbí ọ̀sẹ̀. ebi lè sí. ìwọ ọtí ẹ sọnù kọ sọnù. rẹ̀ ti bẹ́ẹ̀ lọ́wọ́ tí yóò fi ṣe jẹ fún yín. ìyá yín ní wò bí apá tó bò. ṣé ẹ ẹ wo ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ẹ wọlé kẹ́ lọ sùn àti pé mo ní gàrí kan lé gàrí yẹn ẹ kò di ọwọ́ yín báyìí ẹ délé ẹ bí gàrí báyìí ẹ bá ti ń bí gàrí fẹ́ mi fẹ́ mi ìyẹn kò máa ṣe wọ́n yín bẹ́ẹ̀ ìmúlẹ̀dìrí gàrí lé ẹ ìmúlẹ̀dìrí gàrí lulẹ̀ bẹ́ẹ̀ bá ti mú lọ mú èyí tún borúkọ bọ̀ bí àwọn bá gàrí kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ṣé wọ́n mú gàrí kẹsàn-án mi lásán lọ́mọ ni ẹ bá bọ́tọ̀ fi mú mi rè ètè mi náà fi mú mi rè ẹ wò ó èmi àti ìyá yín àwa náà jọ sàn ni ẹni náà má bọ́lẹ̀ yọkọ̀ kẹ́ lọ àwọn èèyàn lè lè pọ̀ ọ́ lé ni. ní ma lè díẹ̀ náà. onígbẹ̀rìn gbẹ̀rẹ̀ bí tó lè mi pọ̀ sábà pé wọ́n lọ kó bèmi àti ìyá ẹ̀. òun kọ òun kọ. lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ lọ gbé sọ́ọ̀nù. ẹ lọ sùn. ẹ wọ kọ́ tó ṣẹlẹ̀ ó yá mú ẹ bò mí.

àwọn ẹbí ò ṣe fi sára gbó mi ò ṣe fi sára gbó mi gbà mí o. Ah. ike elégbè. ọmọ ìdílé ìdùn. bá sọ bí ebi ṣe pa mí. ah ọ hmm. ebi ò pa tó mi o. bọ̀dé náà ǹjẹ́ ká kọ́ bá a bá sọ̀rọ̀. bàbá dà. ǹjẹ́ ká bá a bá sọ̀rọ̀ ǹjẹ́ ká kú. Jẹ́ nǹkan àgò ká. Jẹ́ nǹkan. Tẹ́kí. Ó kù. Mo máa yẹ ọmọ yàrá wa. Kò ó jáde jẹ́. Bàbá mi rí wọn náà. Bá mo jẹ lọ. Nídìí owó kọ́. Ojú mi lọ nídìí owó. Wo mhm, má mú mi ṣeré o. Ó sábà ṣe sá o. Wọ́n pé ó ká mi lára gan. Mo kí mi mọ owó kan ìgbà tí mo wá sukú owó ni máa ń bá tíṣà kà. sùúrù nìyẹn o. rárá tú báyìí. kẹ́kẹ́ náà máa kọ́ ọ́ fọ́ báyìí wo máa ń nù èwo. ó máa ń nẹ̀gbẹ́ nítorí owó. báwo ló fi jù mí lọ gbọ́nsẹ̀ ṣó ga jù mí lọ ni. ọdún kan. ọdún kan. lórí tọ́pọ̀. ẹ́ ego sórí tó pọ̀. ṣé rí o ẹ ẹ kọkọ tó ṣẹlẹ̀ tó bá yẹ pé mo mọ yìí pé bẹ́ẹ̀ ṣe máa rí rèé ẹ nígbà tí mo ti fẹ́ fẹ́ ní báyìí ó dá kọkùnrin àti obìnrin kó máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kó máa gbé síra kó máa wò ó bẹ́ẹ̀ mọ̀ wípé bẹ́ẹ̀ ọ̀hún nǹkan tó máa padà wá fífún mi ẹ èmi á ti ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ mi bẹ́ẹ̀ ti dẹ́kun tó di pé mo fẹ́ yín ló wá dúró yìí lọ. ẹ̀yin olùkọ́ àwọn ìlú tètè ya yín lọ́jọ́. ẹ̀jẹ̀ ní èmi kọ́ ni mo mi mi sọ fún yín pé mi kọ́ ni gbogbo ẹ̀mí mo bímọ àmọ́ ìyá yín náà mú súrà. ẹ gbogbo mọ̀lẹ́bí yín níbi èmi náà ti fi hàn tí mo rí tó kọ́kọ́ rí lánìí ó yẹ kẹ́mi kọ́kọ́ kọ́ pé ṣíṣì ni kí n kò sákìsì pé ah, obìnrin tí mo fẹ́ fẹ́ ṣé sàràrà ni ọmọ ọba. o lè lọ́ọ̀lù báyìí o lè kó wàá kó lè yẹ kẹ́mi kọ́kọ́ ṣé wàá ibi báyìí kẹ́ tó fẹ́ mi tẹ́lẹ̀ ẹgbẹ́ gbogbo àkọ́ṣe òkú lè atẹnujẹ ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ẹ̀kọ́ ọ̀gẹ̀dẹ̀ mi ló ṣe. ẹ tí n bá tọrọ ọ̀gẹ̀dẹ̀ jẹ lọ́wọ́ rẹ ẹbí kì í fi fẹ́ rẹ. dẹ́bi náà ìwọ wọ́n wẹ̀rẹ̀ lọ́tọ̀ ọjọ́ kẹ́sùn. tẹ́bàlẹ̀ fẹ́ yìnbọn fún mi ayíwọ̀ fún yín o mi ni fún ọ̀yìnwó tẹ́bàlẹ̀ fẹ́ yìnbọn fún mi ẹ̀rù yìnbọn fún mi. ta ni bọ́ sọ̀rọ̀ fún ta ni bọ́ sọ̀rọ̀ fún irú wọn mọ̀ wíwù ni yóò mọ̀ pé. tẹ́bàlẹ̀ fẹ́ mọ̀ dára. máa dá kéńgé. ta ti gbè e nílé yìí o ta ti gbè e. ta ti pa kò wá kò wá ta ti gbè e. ṣe mo rántí orí kan tó bá kọ pé àgbà ló ní ṣíà ọmọdé ló ní àkàrà nàpọ̀ owó tọmọdé bá ọkọ rí àkàrà náà ló máa pa parapọ̀. ẹ mọ fi tọdọ mọ àkàrà o. ẹ kí ló máa fi jẹ bisikíìtì. rárá o. ó máa fọ àìkè kí ló máa fi. oyè ọkàn ẹ. oyè òkè mi. Hmm. àkàrà náà ni gbogbo nǹkan tá à ń tọ́ ẹ bó o mọ kọ́kọ́ gbá ọ̀rẹ́ náà àti mo jì yìí náà ọ̀gbọ́n lè mọ. nìkè ládàá nílé. ládàá gbòòrò kan owó wá ṣeré. èmi mo ná ìsìnkú. bàjẹ́. ọbẹ̀ kọ́ fẹ́ pé àgbà ló máa ń gbowó jù ṣùgbọ́n e, e, e, èmi ò ní gbowó púpọ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ ìwọ ni wàá gbowó tó pọ̀ jù. mo jẹ́rìí ẹ̀. báyìí lẹ́nu ten thousand lílé ṣé ìtọ́jú tó fún ẹ mi ò gbowó tó pọ̀ lọ́wọ́ ẹ̀ nínú thirty k allowance speaker allowance orin tí mo play allowance n kò jó sí pé mo kọ́ ẹ́njọ́ allowance allowance pé mo mú ẹ lọ sí bà allowance pé mo máa ra káàdì láti fi play orin ni bó ta ipá torí mẹ́ríkà bó ti máa ń gbọ́ allowance speaker tí mò ń jó bá tiẹ̀ lójúmọ́ allowance battery fóònù nìyẹn tẹ́ka jẹun tèmi ò bá fọwọ́ sí ńkọ́. mo rẹ náà wá tó bá fọwọ́ sí. imú ẹran ni wọ́n máa fẹ́ lu ẹpa ní ẹni yìí. tó tún máa tẹ sẹ́nira ni. Ah, ah. kò jọ rárá bá jẹ́ pé eré ni kò ra stop ẹ̀ o àjọlọ́jọ́ ijó kan náà lájọ jó mo tún jójú ẹ lọ́gbọ̀n sef àwa ṣe tán sí o fún mi ní ten wọ́n gba twenty bọ́lá ti ṣerú ẹ̀. bàá mi bí àkùkù bàbá ọkọ gbàgbà lọ mi alọ pátí o ṣe lọ bá wọn. agídí ẹ pọ̀ agídí táníkà tí tí bàbá ẹni náà nìyẹn. wo ṣe ṣẹgbọn. máa ṣàgídí táníkà wèrè. máa pẹ̀gbọ́n fò gbọ́n ṣègbọ́n àdáadáa. máa bẹ wá bí chẹ́ǹtì kan fìlè lórí máa wọlé lẹ́ka ọ̀tẹ̀ ẹ̀kọ́ jọ lọ. <sighs> <sighs> <sighs> Bàbá gbẹ́ mi wo ilé àgbẹ̀ ló lọ́wọ́. Wọ́n jẹ́ ayé mi mo lè wá kú. Mo lè kú. Mo lè wá kú. Bàbá ayé mi kò lè wá kú. Kò lè wá kú bàbá mi yọ̀. Bẹ́ẹ̀ bá lọ pé ó tún kú. Sọ́nà jayé jayé tòde bára kún ń kádé tù máa dé. Ẹ̀rín ń gbọ̀n wá kún. Eh, eh, Àyùwá gàgà kún. Eh, ìyá wa pàdé. Ń máa kún. Bàbá. Bàbá yẹn ń gbà kún. Ayo ma jokun. Ayo ma jokun. Adun ma. Má lọ sọ yìnbó di oúnjẹ o. Àjọ lọ sùkúl náà ní ti yẹ. Ṣé bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ṣé wọ́n jẹ́ lóúnjẹ yìí? Ṣé ó yá àgbà láti gbé wọ ni? Àbí bàbá tó bí mi àti ni. Ah, hmm, owó ọjà lọ ni àbí. ìyá àwọn ọjà lọ bàbá àwọn ọjà lọ orí ẹ tó pin yẹn a tó pin. wo àbí ká bu díẹ̀díẹ̀ nínú oúnjẹ ká gbé lọ fún bàbá wa àtìyá wa oṣù gbogbo orí ọ̀rẹ́ pé kẹ́mi gbé oúnjẹ tẹ̀pin lọ fún bàbá wa bàbá jáwé àpò mẹ́ta lọ ni hmm? gbẹ́gun ẹsẹ̀ mi lọ fún ọjọ́ máa jẹ. aláwọn yẹn bó ṣe máa ṣe ń di owó náà ló ṣe máa ṣe ń di oúnjẹ ń bá ẹ lọ owó rí wèrè. lọ́bìnrin owó rí hmm? ìwà jọ̀wà ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ wò. ìwà jọ̀wà ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ wò ó ṣí ọbẹ̀ fún ara àbí kí n bẹ́ẹ̀ ṣí. ó sì jẹ́ mi nìkan ló máa ń fẹ́ kí n máa dájà mo sọ fún un pé tó o bá ti ṣetán má máa gbóúnjẹ fún mi. Sunday Sunday bọ́gà Sunday. Subiru. bọ́dà Subiru mi jẹ́ lọ ṣí ọbẹ̀ fún mi. sikiri ṣé kankan ah, ilé tí kì í ta nídìí ah, kí ló ń wá kiri ṣé mi kò sílẹ̀kùn fún kó tó bá mi nínú oúnjẹ tí mo fẹ́ jẹ tí ò ní tó mi bí mo sọ fún ẹ pé oúnjẹ yóò lè yó mi tẹ́lẹ̀. ṣé kankan lè wọ́n òní Sunday Sunday ò wá sí ilé Sunday Sunday. ọmọ tó fẹ́ ìlú ìjọ wọlé ìwọ bá mi sọ fún tèmi ò sí ilé ìṣèjú ojoojúmọ́ Sunday Sunday Sunday. ṣé kò sẹ́ni Sunday bọ́lá súbẹ̀rù ẹ wọlé o mo wà ń lé bọ́lá súbẹ̀rù. bọ́sẹ̀ ìyàwó mi bó ni ìyàwó mi. ẹ wọlé ẹ wọlé ilẹ̀kùn wà ṣíṣí ẹ wọlé. ẹ ń lé ọjà rẹ bó ni. ẹ káàbọ̀. bọ́sẹ̀ bọ́sẹ̀. bọ́lá súbẹ̀rù. sáà fi àgbẹ̀. ẹ jókòó. Ah, bọ́sẹ̀ ẹ káàbọ̀. bọ́ọ̀ni Sunday nǹkan. ah wọ́n jáde ńlẹ̀sẹ̀ yẹn pàdé wọ́n ta ni. òní náà ni Sunday kò ní Sunday kò yẹ kó jáde lọ. ẹ wọn náwọn ò fẹ́ lọ bá wọn oníbàárà wọn. oníbàárà ha oníbàárà oníbàárà àìbá Sunday lé yìí sì lé o ha ṣe Sunday ti fọṣẹ yìí ní báyìí fóònù eight thousand. Ah, bọ́dá súbẹ̀ wò. Eh? ṣé kò sí kankan. kò tí ì sí <laughs> bọ́sẹ̀ bọ́sẹ̀ kò sí kankan mo kàn ń rò náà ni pé ní ọjọ́ Sunday ṣé kò ní àwọn agbọn ibi tó dákọ̀ àbáǹgù kan tó ah, lò ní. ara àwọn kan náà ń bọ̀ pa àwọn fẹ́ lọ rí oníbàárà wọn. oníbàárà oníbàárà o sì mọ ibi tó kọjú sí rárá. Ah, mo wọ́n pé máa tiẹ̀ wá pàdé wọn ní ọ̀nà. wáyé pàtẹ́ mọ̀ kò sí wàhálà kò sí wàhálà nígbà tá a ti mọ ibi tá a mo lè máa padà wá wò. bẹ́ẹ̀ bá mọ ibi tó wà èyí ò ní géèyàn ò lè lọ àmọ́ kò sí wàhálà máa padà wá nù kò sí wàhálà. ọ̀dà súnmọ́ ẹ̀rù. ẹ bọ́sẹ̀dé abọ́sẹ̀dé ah, ọjà mọ̀ jẹ́ mi o. bá a súnmọ́ ẹ̀rù. àbí kí n ṣe ipá yín lẹ́sẹ̀ rẹ̀. ẹ ẹ ẹ mọ wọrí mọ wọrí kọ́ńtà kó sàánú èèyàn ni. Ah! kò tí ẹ ẹ ọ̀dà mo ti gbọ́n àmọ́ àìbá Sunday ń lé Sunday yìí ó burú o. ẹ jẹ́ ní kò sí kankan. kò sí kò sí kankan tí nǹkan bá wà sẹ́mi wá ti ní sọ fún ọ ni kò sí kankan kàn jẹ́ pé kí n bá ká ní mo bá Sunday lé ọ̀rọ̀ tá a jọ fẹ́ sọ kò bá dáa o kò bá dáa gan gidi ni o a rí sọ tó jẹ́ pé a yanjú ẹ̀ tí ó tàn pátápátá ni àmọ́lá ìbá kò sí wàhálà. ẹ lọ́ọ́ fi gba fóònù yín fóònù ní kẹ́ lọ́gbà ẹ̀ má lọ́ọ́ play tẹ́tẹ́ o ṣé ẹ ti gbọ́. sọ̀rọ̀ kí wọ́n ta tẹ́tẹ́ ni. ọ̀bà àná ni mo gbọ́ pé bí mo ṣe délẹ̀ lọ wọn ni ọgbà fún lọ́wọ́ yín gbà tẹ́ ẹ̀rọ òwò sàn. wa ìwọ wa yá mi ní eight thousand. mo bù yín ni o ah! mo bù yín. bọ́sẹ̀ ó bù mí eight thousand àmì ìjọmọ kí gbogbo èèyàn ti gbọ́ pé mo ta tẹ́tẹ́. gbogbo èèyàn kọ. gbogbo gbogbo èrò kan mi ni pé iṣẹ́ mi sì wà ọ ẹdítọ̀ ìmọ̀ pé ó ti dáre náà. ẹ ṣáà máa lọ fi owó ta tẹ́tẹ́ fóònù ní kẹ́ ẹ lọ gbà. mo ti gbọ́ mo ti gbọ́ ṣe kò sí gan bọ́sẹ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run wo ọ̀rẹ́ mi ò ní fẹ́ yàwó méjì kò ní fẹ́ lómi ìlú ọ̀la gbàrọ̀ ọlọ́run ọlọ́run sì ní yọ̀sẹ̀ Nseka thank you eh, thank you. Ẹ máa tètè lọ. Thank you thank you. Ẹ tètè ah, lọ. Ah tó dùn mí jù ni pé ọmọ kí mo ta tẹ́tẹ́ ojú ń tì Ẹ má bínú. I'm sorry. <laughs> Ẹ wo bọ́dà Siberu ẹ máa lọ. Ó dùn mí pé ọmọ kí mo ta tẹ́tẹ́ àmọ́ Sunday bá dé bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó dáa. Bọ́dà Siberu. Ẹ eh, o ṣe bọ́ bọ́sẹ̀. Ẹ lọ pa fóònù ẹ má play tẹ́tẹ́ o. O ṣe ń bọ́sẹ̀. Sunday bọ́dà Siberu ti lọ o. Ó ti lọ wọ́n ti lọ ṣóhùn wà bóde wá jẹun báyìí. kí ló mú ẹ tó ń sá kiri. jọ kí ló ń wá kiri náà kí ni nǹkan tó ń wá kiri ní ọjọ́ ìsinmi ta ní ká sinmi nílé wa pé ká má ṣiṣẹ́ tó bá fẹ́ fi tiẹ̀ kó bá tèmi ẹjọ́ fún lóun abábẹ̀rò àbádọ́ àbábọ̀ náà jọ wá fún mi lówó ni. ọkọ mo ti ṣe ẹ̀yìn díẹ̀. kò sẹ́mi. bí mo ṣe pa wọ́n lẹ́sẹ̀ lẹ́kan mo wọ́n wá sunkún pé àwọn nílò eight thousand pé àwọn àwọn fẹ́ fígbà fóònù mo wá ní à ẹ̀yìn mo ṣáà wà fún wọn ní eight thousand nínú owó tí ó yẹ kí n fi ra oúnjẹ wọ́n sunkún gidi gan-an owó tí mo fẹ́ fi ra nǹkan bẹ̀. owó tí mo sọ fún ẹ pé kó lọ fi ra oúnjẹ sílé. Si lópin ọ̀sẹ̀ wípé oúnjẹ yìí ló máa gbé wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lókun fún ṣùgbẹ́rù. nígbà tó ń sunkún ó máa ń sunkún gidi gan pé gbogbo kọ́sítọ́mà ò ráwọn pè ni mo ṣe ní kí kí n. bọ́sẹ̀ kí ló dé tó ṣe báyìí fún mi kí ló dé tó ṣe báyìí fún mi bọ́sẹ̀ níbo ló fẹ́ kí n ti rówó mi ìta fẹ́ fi róúnjẹ sílé báyìí sọ fún mi. ìyẹn kì í ṣe wàhálà tí bá ti débi tí mo ti fẹ́ ra nǹkan bẹ̀ máa bá àwọn pípọ̀ yẹn sọ̀rọ̀ tó bá di monday máa fún wọn padà wọn á kó gbogbo nǹkan tí n bá fẹ́. wọn lọ gbọ́njẹ àwọn o fẹ́ lọ gbọ́njẹ àwọn kí wọ́n máa pariwo onígbèsè lé wa lórí. tó bá di monday máa fún wọn máa fún wọn lápò ara mi. tó bá di monday wà fún wọn ṣé nínú iṣẹ́ tí a bá tún jọ ṣe ló tún fẹ́ fi san gbèsè ọ̀sẹ̀ tó ti lọ yìí. mo lọ fẹ́ ro eh, ọ̀rẹ́ mi kan wà tí mo yá lówó tó bá tí kó fún mi máa kó fún mi eight thousand tó kún fún ṣùgbẹ́rù ní ìsìn ó sowó kékeré báyìí ní ìsìn a máa ṣiṣẹ́ agbára àmútáyà àtú àtúkúfẹ́ dọ́gbọ̀n àìmọye ìgbà míì tí jákèjì jalè wà lórí èèyàn ká dédé ń rọjọ a máa fi irọ́ a fi máa gbowó jáde lọ́wọ́ tiwa ó yẹ kó sọ fún mi kó tó kó ìkàlẹ̀. ojú ló ń wojú ṣàánú nígbà tó dé wàá ń sunkún mu wá ní kí ọkọ̀ bọ́ọ̀sì ẹ̀yà má bínú kí ẹ̀ lọ́ọ́ bẹ̀ gbóúnjẹ wa. oúnjẹ wo oúnjẹ tẹ́lẹ̀ ti parí tán ewu lọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn kankan ewu lọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn. ọkọ bọ́sẹ̀ gbọ́ eléyìí ah, ah, bá mi palẹ̀ máa bọ́ nílé abúwà lórí bẹ́ẹ̀. Hmm? ṣùgbọ́n yóò tún lu ìyàwó mi ní jìbìtì. Wo máa pause bẹ́ẹ̀ nínú. do your voice on this beat. Dora! Mo ń fọkàn báyẹ̀ lọ tẹ́lẹ̀ wọ́n máa mórí mi tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ ni. orí ha bàjẹ́. ó bá tóbi lọ kọ́ fún un. ó tiẹ̀ ti pè mí ibi mo báyìí ó ti pè mí èmi màá fẹ́ dọ̀rọ̀ lọ́jọ́ kù ó yẹ ká tó mi. rárá a lè ga tó yìn. ẹ lè ga tó mi ẹ nà ga. akuru àfi tá a bá máa gun tébù yìí. èmi mo ti ẹ̀rọ owó tí mo bá yín náà tí a bí tàfíkì ẹ má kúra ọmọ tó bá kúra ọ̀kọ̀ọ̀kọ̀ jalè tó ti yé yín ẹ ìwọ kan sọ fún mi kí lẹ lọ ṣe nílé ọtí ayédùn tẹ fi ń tọrọ owó káàkiri ojú àgbo. Hey! ṣé alábọ́lá wa rí pé àtọ́gbé ó yẹ fún aróko. ṣé ọmọ ẹgbẹ́ mi ẹgbẹ́ mi lè ti máa mi tí wọ́n kọ́ tọrọ ó bẹ̀rẹ̀ kó dá mú mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ló ṣe máa rí. orí dáhùn ìyá rẹ ah, èèyàn gbọ́dọ̀ fojú dán mi kéwò kọ́mọ̀ sí pé èèyàn ọmọ ẹ ti lọ sí ìdè tí kọ́mọ̀ sí pé ẹ ti ṣe tí ọlọ́run yóò là á lé ẹ èmi náà ni màá gbọ́ létí. dọ́nà ẹ̀ ṣe é lọ ilé ọtí ibi ayé nù. alọ́ tòótọ́ àmọ́ ọ̀tọ̀ nìkan tá a lọ ṣe ń bẹ̀ o ọ̀rẹ́ wa la lọ bá ń bẹ̀ tó ń kọ́ jíjẹ. wọ́n lè forí kọ́ wípé bàbá yín ò lò lọ kí wọ́n ṣàánú yín torí ọlọ́run kí a bí. báyìí nǹkan tó kọ náà ni dádì mi ò lówó ṣùgbọ́n àmọ́ lọ́lọ́run. ọlọ́mọ rẹ mọ pọ́ọ̀lì jẹ́ pọ́ọ̀lì. kí ló wí. ẹ̀yọ́ lòun náà. ebi gbà tó dé náà ni wàhálà dé ṣe bá gidi. wọ́n bukú tẹ́sẹ̀ ní ọ̀dá lóde á lọ tọrọ bá wọ ní bukú kò ní lọ mọ. èmi ló kọ́ fún ẹ wá gbà mí èmi ló kọ́ fún èmi ká yàgbọ́. kí ló ń lọ fún ọ. èmi ká yàgbọ́. ìwà jọ̀wà ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ wò. ọgbà kan tí ilé ìjọba òṣèlú wọn gbogbo dà ká sọ ọ̀tọ̀ wọn gbogbo dà wọn ta ti jọ sọ̀rọ̀ kúná ká jọ sọ̀rọ̀ kúná tí àwa délé wọn àwa ni wọn àmọ́ ibi tó ń lọ tí àbẹ̀ ń bọ̀ ilé tàbá tó yẹ bẹ́ẹ̀ ó mọ ọkọ tó bẹ̀rẹ̀ ní wípé ó lè yẹn bọ́ jáde. jáde. ó lè jáde bọ̀ ọ́ kọ́ máa. ah ah Ragudi. Ah! ẹ máa wá lọ́nà lágùn àti kúdíkúdí. kúdíkúdí kúdí. sẹ́mi àti táófíkì. ọlọ́run ló ní kúdí. kúdí ego. mo lẹ ti wá ń bọ̀ ní òrùn báyìí. àtìlẹyìn mi alawo ìdí jẹ̀ǹdọ̀ padà jẹ̀ǹdọ̀ àdẹ bá wọn lé gbogbo lẹ́kún wọn àtijọ́ pa. wọ́n lè sọ fún mi pé tó o tó bá di ọ̀la o gba mẹ́ta o àwọn ọmọ alọ́sẹ́kù. láti lọ perform. láti lọ perform. Ah. àwa délé sí ilẹ̀kùn gbọ̀ngbọ̀n gbogbo inú kìsì wọn ta máa ń gbà wọlé gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n so báàlẹ̀ ẹ̀rẹ́ wọlé àdàmú bí ọlọ́sẹ̀ kan àwọn bí ọlọ́sẹ̀ kan tó jẹ́ alẹ́. Ah, ah. ó lè ti pọ́nmi sọ pé ah, a fẹ́ lọ sí Èkó lọ́la o. n gbà fẹ́ lọ sí Davido. Eh, eh, èmi dẹ̀ ni Wizkid ni. ṣé ìdílé gẹ̀ǹgẹ̀ lè wà lọ́lé báyìí. Eh. àwọn ti júlọ Èkó látàwọn. you say what? kí la ariwo kí ló fa ariwo náà ti jí lọ sẹ́kọ̀ọ́ látàárọ̀. ẹwà máa ti ǹjẹ́ báwọn wà ní wa. ẹ̀dùn ọ̀nà ṣé àwọn fẹ́ mú yín lọ ni. ẹ̀rọ ìwà lọ sẹ́kọ̀ọ́ látàárọ̀. ó lọ ń pa. ó lè fi wá ń sunkún báyìí. kó lè nígbà tó ti lọ sẹ́kọ̀ọ́ tó ti jí lọ yẹn mo lè júwe èkó fún yín ẹ̀ẹ̀mẹ̀kó ni. àdìbẹ̀ yìí ló wà ọ̀dìbẹ̀ yìí ẹ dé kò rí báyìí. ìran wa gbọ́ ah, débẹ̀ rí. ẹ kọjá náà a ní ìran bàbá ńlá kún bàbá òde bẹ́ẹ̀ rí. lóòótọ́ ná èkó nọsẹ̀ díẹ̀ o ó tiẹ̀ nọsẹ̀ ní kì í ṣe pé díẹ̀ ẹ̀yin méjèèjì tẹ́ bá lọ ní tààrà sòsè báyìí ẹ̀ nà tó six six thousand. yéè méjèèjì. sí. tíá tíá tíá. jọ̀dọ̀ lọ sí sí arídọ́wọ́ yẹn nílé. má mú mi ṣeré o ṣebí àná lànà yìí ló wá bá mi wí pé ó ta nínú ilé yẹn o ká fi ra aṣọ àti bàtà tá a máa fi máa perform. ẹ̀wọ̀n ah. ẹ̀ bá wo oníjàre. ẹ pé bẹ́ẹ̀ ṣe wà báyìí ẹ̀ ní twelve thousand sílé. ṣí bọ̀. kò lè náà. ṣí fati aṣí ṣí ṣí. kò lè tẹ́ ẹ̀ bá lè lówó tààrà sòṣe sọ́lẹ̀ náà wà. sọ́lẹ̀ mo sọ́lẹ̀. wọ́n wọ́n ló mọ gbẹ̀nẹ̀ dákẹ́. Ah, sọ́lẹ̀ mú mọ́ pa. ẹ wọ sọ́lẹ̀ ògùn eku. sọ́lẹ̀. sọ́lẹ̀ jàre a máa wíru a wíru ìwọ ń tiẹ̀ sọ́lẹ̀ tí mò sọ yìí ẹ ń rìn kúrò nínú àbáwá yìí lọ sínú gbó lójú gbó lójú gbó aládàá ti tábà ti kúrò nínú àbáwá ìtàn bẹ̀lẹ́ ti rí five hundred ẹ̀yin méjèèjì one thousand ìbàdàn wọn ò gbé yín látojú gbó tẹ bá tún wá dé ìbàdàn tán ẹ gbé taxi tẹ life àbí múrí márùn-ún dazim yóò ẹnì kó gbé yín kọjá inú ìgboro ìbàdàn ni o lẹ́yìn lọ́hùn lọ́hùn ní ọ̀nà èkó lójúgbó náà ẹ sì rí ọkọ̀ èkó náà bẹ́ẹ̀ bíi five hundred náà ni ẹ̀yin méjèèjì one thousand ló bá tán. wọ́n gé mi gbọ́njọ lọ àná tó sọ́mi kí lọ fi ra aṣọ yẹn tọ́jú three thousand sílé. ọmọ ni wọ́n ń tiẹ̀. Ah, èmi kọ́ ìwọ wo lọmọ ọ̀rọ̀ ń yẹ bọ ọ̀rọ̀ ń tiẹ̀ alágbà bẹ mọ gbà bí ni. ó mọ wa ni mi àbí mi sọmọ. ọmọ náà ni wọn náà ìwájọ wa ló jọrẹ jọrẹ o. àkàrà oṣù ló kápá ẹ̀kọ́ sí ìgbóná. ó jọra wọ́n fi wà jọra wọn. ó jọra wọn. ọ̀rọ̀ wọn yẹra wọn tó bá ti ríra wọn. ó yẹra wọn. tìrìrì tàràrà tàràrà tìrìrì tìrìrì tàràrà tàràrà tìrìrì wọ́n fi wà jọra. Tabiki! Diabidu! Tabiki! Diabidu! Ẹ kí lè wá mọ́ sí? Bàbá Tàmíyù. Kí lè wá mọ́ sí? Ẹ́. Ẹ̀tì àmíyù. Ẹ. Ẹ àti táwọ́. Mi fẹ́ ní kọ́ lọ pọ̀ mi fún mi. Mo wọ́n lulẹ̀ mi ò rá àwọn ọmọ méjèèjì. Mi ò tún nǹkan tó tó ọ̀ṣẹ́ mi pé mi ò tún rẹ́rù. Torí pé ẹ lọ ọ̀tá, ẹ ń lọ tọrọ agbé. Láti pé fún òfin lóúnjẹ, ebi ìlú máa nà wọ́n sí. Ilé ẹ̀fọ́ ta tiẹ̀ lọ ẹ̀yin lẹ́nu wọn ṣe. iṣẹ́ kẹ́ni. mo ní mo ná ọmọ mi ì mọ ibi tí ó gbà lọ ó ní mo rán wọn sẹ. ẹ wò ṣé rí bẹ́ẹ̀ ṣe wù wá gbogbo wa tẹ̀ wù kàn kó sì tẹ̀ mí lọ́rùn tó ti yẹ yín nísìnyí mi kò tí mo ṣe ìdájọ́ bẹ́ẹ̀ n bá kọ̀ yín lẹ̀ tó ti yẹ yín nísìnyí nígbà tẹ́ wọ́n pẹ̀fẹ́ káwọn ọmọ lọ sọdún eegun kọ́ lọ sọdún eegun nílùú ẹ ṣe sọ fún mi pé kí n tẹ̀lé lọ o àbí pé kí n sọ fún àwọn ọmọ pé kọ́ má lọ ìkọ́ ah! ah! tí n bá ń bọ̀ ọ́ sọ̀rọ̀ tó máa dorí ọ̀rọ̀ kodò ìgbóná ti ń dọ̀ láàmú ìgbóná ti ń dọ̀ láàmú ah! ogun ọ̀run yóò bá ń bá òtún lé ayé rẹ tí yóò mú kó mbẹ. ẹ wò láyé fẹsẹ̀ bẹ́ẹ̀ fún mi mọ́ ìgbẹ́ yìí lẹ dàbí wọn àwọn méjèèjì jọ bí wọn ni ṣé bí ìyá àjọ lèmi ẹ ṣe máa ní káwọn ọmọ mi lọ́mọ jíjọ egun bí ilẹ̀ gbà káwọn jíjọ egun. ṣé ìyá àjọ sì ni wọ́n. ẹ abájọ tó fi ń jó ni. ẹ iná ìmọ̀tọ́ mo ní ìyá àjọ ni ọ́ ìyá lẹ́sàlá tún bò pì ọ́. ẹ fẹ́ lébi kò lé. ìlọ. ẹ fẹ́ lébi kò lé. ìlọ gbọ́

eléri kéri ah ẹ wò ìlà kẹrọ gbè yín kẹrọ tó gbà yín lẹ ẹ lọ ẹ máa lọ ẹ padà wálé ìmọ bí ẹ lé lọ ẹ̀yin ẹ̀yin kó tí a bá sọ yín inú àpò báyìí wọn tó ta lẹ́nu tó ti yé yín Ìbàdàn eléyìí ò wù. ó ń sọ lẹ́nu. Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn. Ìbàdàn! Ìbàdàn Ìbàdàn! Ọmọ ti sún mi ò ṣe bíbi táti ẹni Ìbàdàn. Ẹlẹ́ ò lè lọ jàre. Mọ́tò. Wo wo èmi ń pa èmi o. Èmi ń pa mi o bí àgbàgbà àti ilé tó ní bẹ́ẹ̀ bá kọjá bí àgbàgbà. Ó gbọ́ ni. Ẹ yá ká máa lọlé. Ẹ ṣáà lè wọ mọ́tò lò. Wàá rí. Ebi kò pa mí ìwà jọ̀wà ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ wò. kọ́ máa tẹ̀lé mi bí ẹgbọ̀rọ̀ ọ̀sán nu kọ́ máa tẹ̀lé mi bí ẹgbọ̀rọ̀ ọ̀sán nu má wà wọ́n lọ bí ọba fẹ́ wà wọ́n lọ má wà wọ́n lọ bí ọba fẹ́ wà wọ́n lọ kọ́lọ́ bá bí ọmọ sẹ́mi lájà àdúgbò tí í jáàkì. ṣebí kan tí mo sọ fún yín nìyẹn. kí ló sọ. ṣebí kan tí mo sọ fún yín. pẹ̀lú kí ló sọ. ẹ mọ náà ọmọ lókun náà ṣé bẹ́ẹ̀ ti lójú yìí ti jẹ báyìí. ṣebí mo sọ fún yín. ó ní máa ná ọmọ lókun lù. ṣé kí wọ́n bá ọkọ̀ bàbá mi jẹ́ níjẹ́ mo ti délé ayé ìbọn kọ bàbá mi jẹ́rìí kọ́ ọmọ kan wà sọ mí lẹ́nu kéèyàn ọmọ lọ ibi tí ẹ ti ń tọ́tí kọ́ lọ mọ̀ ṣe pàbírí àlà torí sísì sọ pé ọ̀la ẹ̀ sì sọ pé ojú mu. ẹ bá bá ọmọ mi ẹ bá bá ọmọ mi ẹ jẹjọ fà. ṣé mo bọ́ fà aláwọ̀ wo ọmọ àti tí a mi yù àti tọ́wọ́ mi kìlà wá ìbọn ọjà ìbọn ọjà. má pẹ́rẹ́ mi ti yín náà arò ní ni ọ ibò wọn sáìsì ẹ o. ẹ má ṣe yẹn. ẹ wò ó ṣe jáde ẹ ti bá mi rí wọn. rí àwọn ta ni. ẹ máa tẹ́ bí ìkùnjẹ́rẹ́ wọ́n ti bọ̀ ọ rí ẹ dákun ọjà rẹ ẹ tí a méyù àti tàfíkì. àwọn ọmọ yín. ẹ máa bá wọn wí ni gẹ́gẹ́ ọba máa wí ọ̀dà nígbà tí irú mi yóò tó ń wò ní. ọmọ àgbà ọjọ́ ni mí tó ti yé yín kírú àwọn ọmọ mi kí wọ́n wá máa lọ sílé ọtí wọ́n lọ máa tọrọ bárà wọ́n máa fẹ́ tọ́wọ́ kọ́bọ̀ níbi mo bá dé àríyá àròkọ ni bó sì dé mo ní à pẹpẹ fúru ọtọ́ náà kẹ́hìntẹ́ rúlé bó sì bá wọn wí bá wọn ṣe páàkì gbogbo ẹrù ni wọ́n ti ya wọ́n ti ya wọ́n ti ya wọ́n ya bí odò. iṣẹ́ ẹ̀dẹ̀ ti dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ wọn káàkiri. lọ́rẹ̀ẹ́ wọn àti tírèsì àrí wọn wọn ò lè kọjá ìlú ìjèrè ẹ tèmi náà bá kófìrí wọn màá jẹ́ kẹ́ gbọ́ ṣùgbọ́n ìyẹn ò tó nǹkan tẹ́ máa jà ẹ mọ̀jọ kọ́rọ̀ àwọn ọmọ yín dá wàhálà lẹ̀. àgbà ẹ̀wẹ̀ yín kò ṣe èèyàn tó dà ẹ ṣe èèyàn tó dà fẹ́ẹ́ pàṣẹ bọ̀kẹ́fẹ́ náà wọn mọṣẹ́ ẹ fẹ́ kó wọn lọ́kọ́ lọ́mọ gbẹ lọ́jọ́ yìí ẹ̀yin lè fẹ́ káwọn ọmọ tó ṣe lẹ́pẹ̀sì wọn. sọ bọ́ bẹ́ẹ̀ lọ́sìn. ẹjọ ẹjọ ẹ má ròkùn mi o ẹjọ ah, ẹ bá mi bẹ̀ wọ́n. ebe mi mọ ebe ń bọ̀ tí yín lẹ́kàn bá wa alátùnṣe ni yín. ẹ̀mọ́ kan tó ṣẹlẹ̀ yín gbọ́ tèmi àwọn lè má gbọ́ tèmi dáadáa nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà máa bá yín wá wọn bí n bá kófìrí wọn màá jẹ́ kẹ́ ẹ gbọ́. ẹ mọ̀ ibu. ibú àwọn ọmọ kéèké lẹ̀ wá ń dààmú lẹ́sẹ̀ fẹ́ máa lẹ́yìn. ẹ nítorí ibú mo rí lẹ pósítọ̀ ọmọ yín láì tí ì kú. ẹ má jà ẹ má jà ṣe gbọ́. ẹ ti lọ sọ́sọ́ ní fìtẹ̀ láwọn ni. bàtà lè wọ́n dọ́bọ̀ irọ́ irọ́ kójú ọmọ ọmọ àwọn wọ̀n sọ̀kọ́ ọlọ́kì torí pọ̀ ń wọ ọmọ àbí kó ẹ má jà wọ́n láàbẹ̀ yìí lẹ́sìn mi. ṣé ẹgbẹ́ ti sọ náà lé ìlú lé láti. lọ́wọ́ lábẹ́ bẹ́ẹ̀dì ètò lábẹ́ bẹ́ẹ̀dì. ipò ipò tí mo lè wà má tọ́jú ìyá mi àbíamọ. má tọ́jú ìyá mi àbíamọ òwe. àbíamọ lọ́jọ́ ìṣòro. ẹ ẹ mo ti dàgbẹ́ o. àti ẹ ǹlẹ́ o ta lẹ bèrè. Ah. ẹ wọ. ẹ ní sórí lẹ ń gbé. ẹ ní mo rí sẹ́nu. gbé. bẹ́ẹ̀ ni àwọn ẹ dẹ́kun bọ̀dà tí olú nǹkan ìbò ògùn là ń béèrè. ìbò. ẹ ìbò. ṣé máa ń to irinṣẹ́ kalẹ̀ ní máa kọ́rọ́ gbogbo rẹ̀ ìbò. wọn ò wọ́n lọ. wọ́n ọmọ wa là ń wà tí ẹ ta ló lè gbọ́ wípé ọ̀dọ̀ bọ̀dà ayíbọ̀ ìní ẹ wá o ẹ tí àmíyù àti tàòfìkì ẹ méjèèjì là ń wá. tí a ṣé ẹ ṣe tàràrà àti tìrìnrìn lẹ ń sọ. rárá rà èwo lọ̀rọ̀ tàràrà tìrìnrìn àwa kan wá tààrà òfin ni àṣìléyà tó ti yọ ẹ mo béèrè lọ́wọ́ rẹ ni dẹ́kun ẹ tí àmíyù àti tàòfìkì ọmọ kúkú kú méjì. àwọn náà ní tàràrà àti tìrìnrìn ọ̀sán ọ̀nà náà wá síbí báyìí wọ́n láwọn bẹ̀rẹ̀ dìje gẹ̀ǹdọ̀ wọ́n dẹ̀ ní pé wọ́n ti lọ sí èkó ó ní kí n júwe èkó fáwọn èmi dẹ̀ ti júwe èkó fún wọn. ó ti dè wọ́n ọmọ rẹ wọ́n wá ìlé tó ti yọ wọ́n tí wọ́n wò ti lé èkó wọ́n wá ní òjúwe wọ́n ní kọ́ òjúwe èkó fún àwọn tó ti yọ nísìn bí wọ́n bá wá lé èkó bí ò lé èkó ilé òtí ìyẹ wa. ẹ yóò rí ní yóò pè irú àṣà burúkú ò lẹ̀ lọ́wọ́ yẹn ẹ dẹ̀ tilẹ̀ fún ọmọ lọ́mọ ẹ dẹ̀ fi kọ́kọ́rọ́ pamọ́ ó yá ẹ lọ sílẹ̀ fún kẹ́kọ́ ọmọ. mọ̀mọ́ ọ̀nà kìlẹ̀kùn ló fi kọ́kọ́rọ́ pamọ́ èèyàn ẹ̀ bù wá ó sòótọ́ ọ̀rọ̀ fún wa wípé àwọn ọmọ wa o bóyá ti gbè kó lọ bóyá wọn gbè kó lọ àti ìmọ̀ ní ìsìn tí mo dẹ́kọ̀ọ́ rí. àwọn fíà ò kó wọn kí ló ní wọn ṣe sọ́wọ́ àmọ́tò ni. wọ́n ní wọn ò ní afẹ́fà mi ìsìn. ego wọ́n ní wọn ò ní afẹ́fà mi ìsìn. kí ni kò tó ṣẹlẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó. ebi máa sọ fún ọ̀tọ̀ àgbọ̀ àmọ́ tó ṣẹlẹ̀ àwọn ọmọ wa méjèèjì bí mo ṣe nà wọ́n tó eh. wọ́n ní àwọn wá bí sọ̀mọ̀ pé la fi wọ́n wá eh, eh. nígbà wa débi eléyìí wọ́n ti lo èkó wọ́n ti júwe èkó wọ́n ti lé èkó. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ júwe ọ̀nà fún wọn. èkó lómi abẹ́kọ̀ lọ́tà èkó lómi àbọ̀sà èkó agége èkó èkó òsùnmọ́tà. Èkó o. Ah, ní ìtẹ́kọ̀ orí gbèsè àná. Èkó. Àdìjọ́ bẹ̀rẹ̀ o. Wẹ́ẹ̀ bá máa wí mọ́ bá máa wí. Bàbá wọn ò jẹ́ kọ́ níbí. Wọ́n mi ń lọ ní. Bàbá wọn ò jẹ́ kọ́ níbí. Ó kún ọ̀hún ọ̀gbẹ̀kùn. Mo gbẹ́ o. Ṣé mo lọ sí Èkó? Ah, mo gbẹ́ o. Èmi Èkó. Mo gbẹ́ o. Eh. Èkó. Ah, Èkó. Èmi Èkó rí. Eh, Èkó kọ́kọ́ lè kọ́ kó èkó èkó sà èkó ti kó sà ẹ ti kẹ́rọ bẹ́rọ èkó ẹ kẹ́rọ bẹ́rọ èkó èkó ti kó sà èkó ti kó sà tí ìbò bùbá tẹ. Èkó èkó ti kó sà. Àrọ̀ mi sá. Eko, Èkó. Ah, Ìmẹ̀kọ́. Ṣé o ti dẹ́kọ̀ rí? Ebi ò dẹ́kọ̀ rí. Ah. Kí wọ́n ṣe lẹ́kọ̀ọ́. Mo gbé. Èmi ní ìjọ mi ó gbé lọ lẹ́kọ̀ọ́. Ayé wa dà. Ah. Ayé dà dẹ́kọ̀ rí. Ayé dà. Ayé dà. Ó mà ṣe o, ọmọ yìí ká bí ọmọ ọ̀pá bí ọ̀sán àwọn tó máa máa da òbí wọn láàmú. Ìyá mi ẹ pẹ̀lẹ́ sà ẹ má ṣe àpẹẹlẹ ìjọba lẹ́fúnlẹ́ o ó ga jù ẹ rẹ sà yẹ sà. ṣúgà. sà. lílọ là ń lọ yìí o mi ò gbọ́dọ̀ rí ẹnikẹ́ni èèyàn kéèyàn bó jẹ́ ayán bó jẹ́ èkú in fact labalábá mi gbọ́dọ̀ rí inú ilé ìjìtá máa fi dé tó yẹ bẹ́ẹ̀ yẹn. a kò sí wàhálà sà ẹ má wọrí gbogbo gbogbo ara mi kíkí ogun kò sí ọ̀tọ̀ lè wọlé sí bí ìṣẹ̀bẹ́ ilẹ̀ fi mi sọ ìgẹnu géètì bẹ́ẹ̀ ni kí n máa ṣọ́ ààyè mi lélẹ̀ kò sí ọ̀tọ̀ bí alájà níbo ìdàtọ̀ máa wọlé sí bí ẹ̀yẹ máa wọ̀rì ẹ̀yẹ máa lọ ẹ̀mú wa lé. ó ga jù ọ̀gá mi sọ olúwa mi o olúwa mi ẹ pẹ̀lẹ́ sà ó ga jù. mi ò fẹ́ rí àwọn ọmọ ọlọ́sàn alárùbọ̀sà alágbàlùmọ̀ àgọ́dé búrẹ́dì tó máa mú wọlé mi ò fẹ́ rí wọn nulẹ̀ o. Ah! <laughs> ó ga kí bí òkè ìṣọjà bá sáà wọn láì wọn wá ta ọjà níbí kò séyàn tó máa wá síbí sáà ẹ̀jẹ̀ má wọrí ìyẹn ò ṣe pọ́blẹ́mù wà níbí. <laughs> yẹ́rẹ́mi tẹ́ ẹ̀yìn rí i ẹ̀yẹn pílẹ̀lẹ̀ fún mi kò tó máa ṣe lé ṣọ́ọ́ mi kò yẹ jìnnì sí kò sí wàhálà pa ẹ̀yẹn má wọrí. ṣúgà ṣúgà tílẹ̀kùn bá wọn àṣìṣe àmọ́kọ̀ tẹ̀ ọ̀hún ò dáhùn lẹ́ẹ̀mejì. Ah. Ah. Ah, ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ibi tó bá fi lẹ́fọ̀ jọ̀jọ́ sí ibẹ̀ ló ń yọ ibi tá ní kí wà nìyẹn ibẹ̀ lẹ́ni kí máa jẹ bá wọrí ah! ẹ bá lọ ẹ bá dé kò sí wàhálà ẹ bá wọrí ilé wà lọ́wọ́ mi ìgbà tó problem àbá dáa ta ẹ kúnlẹ̀ sà ẹ jẹ́ báyìí tí géètì jáde ó rí ìrira o. kò lè kú kò lè tó oyè lè máa bá rẹ̀ wẹ̀rọ látàárọ̀ bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ bá ti sílé báyìí bí ṣe ń mú kan ní ọmọ mú kejì. ọ̀dájú ni. fọkẹ́ni. ọ̀dájú ni. fọkẹ́ni. bí dẹ̀ ṣe ń wò yẹn ti máa ń tọ́ ọwọ́ bẹ̀ láti kékeré tó bá kí ṣe bẹ́ẹ̀ bá fọ méjì nínú fọ́ọ̀tì ẹ̀dẹ̀ kó gbogbo méjèèjì ẹ̀dẹ̀ kó sọ́dọ̀. ọ̀dánù ni wọ ọ̀dánù ni wọ nígbà wọn jáde lọ kò ní yẹ ẹgẹ tí mo bá lù sàásù torí mo gbọ́ rí sàásù nígbà tó ìjáde lọ mo bẹ ìjà márùn kíkọ márùn níbo mẹ́ta sọlẹ̀ sí ṣé tí àmì yìí mẹ́lẹ̀ ìyá yín ló sọ fún yín pé kẹ́mọ́ sí kọ́mọ́ kẹ́jà lọ́bẹ̀ ìyá yín ló sọ bẹ́ẹ̀ fún yín. ilé ìmọ̀ sọ pé bàbá ẹ ló ní kọ́ ọmọ fìyà jẹ ọkùnrin kí wọ́n ti jẹ mẹ́ta sọ́ọ́ tó jẹ rìsáàfù ní láì ṣe wúrẹ́ ọ́ tó jẹ rìsáàfù. ẹ ẹ ẹ bá mi fa wàhálà ẹ bí ìkàdí kì í ṣe bẹ́ẹ̀. sọ ọ̀yà wọ ah, ah, ìyá tìá ìyá tìá ah, ìyá ìyá tìá tí n bá wà wọ ibi ẹja yìí ìyá tìá sọ ọ̀yà wọ sọ ọ̀yà wọ àbòrí ẹ yìí iye ọtí à iye ọtí à tó ọ̀yàwó. bọ́ọ̀mọ̀ bọ́ọ̀ bẹ̀rẹ̀ àwọn oní ẹ̀yìn àwọn oní ẹ̀yìn. ẹ wo ọmọ jẹjẹrẹ ni fẹsẹ̀ sí o ọmọ jẹjẹrẹ tán ó lè di wàhálà o. kẹ́ni àwọn olówó àwọn olówó lọ́wọ́ sọdọ sí. bẹ́ẹ̀ni àjà. ẹ wo eh? ẹ ní ìdìjà mọ́ ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín. Eh ìròyìn ayọ̀ mú mú wá fún yín nípa ti amíyọ̀ àti táfíìkì ni. ẹ ẹ lẹsẹlẹsẹ. mo rí wọn lẹ́kọ̀ọ́. kẹrọ ni. mo bá wọn pàdé lẹ́kọ̀ọ́. sàmírò àti. ojú mi méjèèjì báyìí. ẹ bá mi rí tíà àti táwọn. mo kí ọ kú oríire. ẹ ẹ gbọ́ ẹ jẹ́ lọ́tò. ẹ lọ ẹ ẹ lọ́dọ̀ ọ̀dọ̀ sọ̀njọ́ létò kọjẹ ajá ń sáré ni tàbí ajá ń bẹ ẹ ìlọjẹ. ẹ jọ sọ wọn ẹ bá mi ẹ jọ sọ wọn. Ọlọ́run ní jẹ Ọlọ́run ní jẹ ẹ bá mi ṣàlàyé fún àwọn ọmọ ọlárí <laughs> ẹ bá mi ṣàlàyé fún ẹjẹ. ẹ lè sori ibu ajá tí mo sìn nù. ẹ tí ti mí yù àti táwíkì tí wọn lọ ń lé láti yẹyọ yìí wọn bá wa ní ọlẹkọ wọn ní ọlẹkọ. sábìù wọn kú. mo dé o ṣé ọ̀kadà ló mi o irọ́ ẹlẹ́dàá mi o báwo ni ẹ wò. ó lè tún jíjí àgọ́ bá lẹ́wọ̀n ọmọ jáde. ẹ ṣàlàyé fún wọn níbi bọ́n ṣe máa ń gbọ́rọ̀. ẹ ti yé mi nígbà tí mo ti wọ́n ní mo ti mọ̀ pé ojú wọn rí ìrùkù rí. ìwọ́n bàmí rin ajá sọ ààrẹ kọ́ ọ má sọ kúnlẹ̀ dẹ́kun ọ̀ràn tí ọjọ́ tí ìyá rẹ̀ ọba kú ó sì bẹ̀rẹ̀ ẹkún tí ò tí ìyẹ́ ọmọ sùn ọmọ tèmi ò lè kú tó ti yẹ ọ ìtẹ́mi sọ fún ọ ni pé Taofiki Tìàmíyù bàbá ìlọsẹ́kọ̀ ọba sọlọ́mà pàdé wọn ẹni síìtì kan ó pàdé wọn wọn níbi òòsà mẹ́ta níbi tí wọ́n ń gbé. ẹ gbọ́ ẹ wò ó ẹ jọ ẹ rí wọlé kò lè sọ ẹ tí mo sọ nìyẹn. ó ní wọn ní sọ àgbẹ̀yìn ni máa gbọ́rọ̀ ni àgbẹ̀yìn ni ọlọ́dún fi kẹ́ ìṣẹ̀lẹ̀ eh. ṣe ìṣẹ̀lẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ sórí ibú. ìrètí mo rí wọn inú dùnnú ni wọ́n wà inú ọlá ni wọ́n wà. ìròyìn ọ̀tá fojúbà ẹ wo ẹ máa bọ̀ ná kẹ́fì lè rí dáadáa. máa bọ̀ wàá wà àwọn ọmọ rẹ̀. wọ́n ah, ah, wọ́n wọ́n bá wíkì wọ́n bá wíkì wọ́n fi àríyù ẹ̀rọ wọ́n ti sẹ́ káwọ̀ ọ̀sìn ni. ṣé torí mọ́tò tẹ rí yẹn. àwọn ọmọ iná ni gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé tó ń ráwọn ọkùnrin tó ń dòye. àwọn òṣìṣẹ́ wọn nìyẹn o wọ́n ṣe pọ̀ tó yẹn. àfàgbàdì fàgbàdì. Ah, ah. àwọn tó ń bá wọn ṣiṣẹ́. ẹ bá mọ̀ mi ṣiṣẹ́. Ah, mo rí àrídájú ni ló jẹ́ kémi gan record everything ló jẹ́ kémi ọ̀rọ̀ yóò rí lọ láìsẹ̀ àti kékeré mo ti wò pilẹ̀ sí àwọn ọmọ mi mo ní à ìrànwọ́ olówó ni àti àwọn akúrẹ̀tẹ̀ kanú àbàbá yìí ẹ wo bàbá yìí ló yà wèrè bàbá yìí ni ọgbà ní. ìyá ọmọ lọ́yà dìde rìn. ẹbí tí mo bá ọmọ yìí ọmọ olórí olówó ni wọ́n. ṣé bá ní bí olówó ni. ṣé ìgbà tàbí ẹ̀wọ́ ló gbé ẹ lọ ní ẹ̀ babaláwo lọ yẹ̀ wò. ego ìwọ kan sọ fún mi ìwọ sọ fún mi ẹ dákun tẹ ti rí pólí ẹ ti wálẹ̀ ó ti béèrè wípé kẹ mú a lọ ẹ dákun ní kò síìtì tẹ ti rí wọn gan. Mm-hmm. ẹ má wọrí gbogbo ẹ ni mo ti kọ́pì sínú fóònù yìí. ẹ ti kọ́pì. bẹ́ẹ̀ni. ẹ ní sori igbó ẹmí lè wá. ẹ jẹ́ mi ò fi eléyìí wá wọn lọ ẹ bẹ́ẹ̀ kọ́pì bẹ́ẹ̀ ni ẹ jẹ́ mi náà fi wá wọn lọ. ẹ wo mi lè yọ̀ǹda fóònù yìí fẹ́ni bọ́ọ̀dì ẹ lọ mú ìwé àti báírò wá kí n bá yín kọ́pì ẹ lẹ. kí n lọ mú gègé àti tákàdá. ẹ kí n kọ́pì fún yín. kẹ kọ́pì bọ̀ ń bọ̀ sọ gbọ́ mọ́ bá wọn drag. ọ̀bọ̀ ọ̀ nítorí ikú mọ̀ bọ̀. Thank you.

tọ́mọ bá sunkún lóru ìyá ọmọ ni lọ́jọ́ rírí jẹ́ ìyá ọmọ ni ìyá ò jẹ́ tọ́mọ ṣáàtì ẹ̀ jẹ́ òbí gidi lórí káà wẹ̀rẹ̀. baba máa bínú. ọyọ sọ bẹ́ẹ̀ di ọ̀kadà ni. máa bínú mo bẹ́ẹ̀ di ẹ̀. ẹ̀rọ ọbẹ̀ ń di ẹ̀kọ́ ọbẹ̀ ń dà rẹ̀ ni ṣebí tó ní àná ládé yìí. ten gbogbo lè èlé olówó wa. one thousand. kílè. one thousand ẹ fún mi one thousand. dákun ṣe pé mọ́túárì ló ti gbé o àbí sọ fún ọ pé kùtọ́ dà wálé ayé ni mi ìwọ kan sọ fẹ́ mi. bàbá máa bínú ṣebí mo ti ń gbé yín up and down a ti parampulate kiri kí n tó discover pé ibi ni nọmba ten. bẹ́ẹ̀ ṣe máa ń yàn yàn tọ́lọ́kadà wá fẹ́ yànyàn jẹ àtàwọn onímọ̀rúwá tó ń wò wọ́n kọ̀ọ̀kan rí ìrìn àrè kó lè bá a dùn ní o wọ́n kọ̀ọ̀kan rí ìrìn àrè wọ́n máa gbé ọ káàkiri. kí ló ṣẹlẹ̀. ọ̀sẹ̀ ojú òní tí ọ adébí nísìn abílẹ̀rẹ̀ alẹ́ ló lówó hmm. lọ́ba sọ fẹ́mi ó ní ẹgbẹ̀rún kan ìlówó owó tó fi mọ́ ṣe bẹ̀ lábà ìlówó ẹgbẹ̀rún kan lọ́dọ̀ wọn gbà. ẹgbẹ́ ìlò. one thousand lówó mi. Ah, kí ló kilo kí ló kẹ̀rẹ̀ ṣẹlẹ̀ kẹ ah. kí ló kí ló bá yẹ wá bẹ́ẹ̀ ṣé òkú lẹ́gbẹ́ ni akẹ̀rẹ̀ ti dẹ́ kò kẹ́. àkòyé mi kẹ. mo rí yín lóòkù eh, alàyè ni mo rí yín alàyè yẹn ni mo gbé eh. mama bí kò mi ò fẹ́ problem o. o fẹ́ bẹ́ẹ̀ fà wàhálà mi. yẹ́n mi kọ́ kí n kúrò níbi wọ́tágó wọ́tágó kò ta ní wọ́tágó ṣé wọ́tágó ìyàwó mi lọ́wọ́ ti pé torí ìpàsọ̀rọ̀ lọ bí wò wọ́tágó tó ti yọ àjọ ọmọ ọmọ lè jẹ ara wa lórí ọ̀kan. àníkẹ́yìn fún ni ẹ tó bá wà lọ́wọ́ yìí ẹ fún ní ètò wà lọ́wọ́ yín. ṣé yọ gbà. ẹ fún ní ètò wà lọ́wọ́ yín. ṣé bá fún mi ló máa wọlé. òrìdá yìí bò rí e o lọ́mọ jẹ sórí ibú gbé mọ́ni ti fáńtúrú gbé o. ipò lè jẹ ń tọrọ o. ṣé mo tún mọ kó tẹ́ ń sóye. ètùmọ̀. ṣé mọ́mìnì ni kó tẹ́ ń só. àbẹ́ ìwà gbà. mo pẹ́ lẹ̀ yí bò bí kan mi ni. máa jẹ́ kí n wọnú ẹ jáde o. Ah! máa wọnú ẹ máa jáde. o fẹ́ kọ́kọ́ mi fà. o fẹ́ kọ́kọ́ mi fà. jọ̀wọ́. sílẹ̀kẹ̀ làpọ̀ gan. sílẹ̀kẹ̀ làpọ̀ gan o ní sáàmù ti tajà. mo mo mọ bí mo ní time àgàgà most of it, especially owó wo màá yé ṣé rí. sọ ọmọ rí nbì kan ni. mo fẹ́ rú you know my face you know my face. mo ti máa kojú e ó kọ́ wán wán. no no di ten no no ọ̀pọ̀ gbogbo ṣàkárá gbogbo this time five hundred naira. ẹ lọ́kọ̀ tó ọ. ẹ kọ́ sí lọ́jọ́ tó jẹ́ tó ti dúró gáràjì èlò ọ̀pá. ẹ kọ́ sí lọ. lọ́wọ́ òbí ẹran ló lóńgbò orí ẹ yí. filẹ̀ ẹ filẹ̀ ó lè. lọ́wọ́ èrè lọ́jọ́. oya oya oya. ọkọ̀kọ̀ náà kẹ̀ ọkọ̀kọ̀ náà kẹ̀. kí ló fẹ́ lọ ṣe. dáadáa bí àwọn fún wọn fún olórí burúkú. bàràmà rèé kún bàràmà rèé kún ẹgbẹ́ gẹ̀ẹ́tì dáadáa wọn ò ní gbọ́nú lé. ọ̀rẹ́ ọ̀yẹ́ ọ̀tọ̀ sọ nìyẹn àwọn ni o. ẹjọ ẹjọ ẹjọ ẹyin wo wo ni ẹ o. ẹ kúlẹ̀ o. ẹ kòkó owó jù. ẹ kúlẹ̀ ẹ kúlẹ̀. ẹjọ ẹjọ ẹjọ àwọn olè nǹkan tẹ́ ń béèrè. ẹ fellow Nigeria ẹ collaboration ẹ conjunction ẹ bọ́nà together ẹ bọ́n. ẹjọ ẹjọ ṣé wọ́n sọ pé bí jésù ò jẹ́ nǹkan rí ni chartist nìyí ni jẹ́yìn nǹkan ni ibi ò ṣe studio. wo máa gbọ́ dàbí tọ́jú ẹ̀pọ̀ bí ẹyẹ tí ń jẹ ká ọ farabalẹ̀ ní o tó ti yọ tì á ti ṣìnà á sì ṣìnà ibi à ń bọ̀ ládé tó ti yọ ọmọ wa là ń béèrè. ọmọ eh, ọmọ jẹjẹjẹjọ eh. ẹ̀yìn béèrè ọmọ yín ibi ó ṣe dé kí ẹ kò tó àtọ́jú ọmọ mi. àwọn lálọ́ọ̀dù la béèrè lálọ́ọ̀dù ilé yìí là ń béèrè. àwọn tí wọn nílé àwọn tó kọ́lé yìí gangan. yégbéyégbé ó rí rira o ah. ẹ̀yìn ẹ̀yin béèrè àwọn tó rí lé ń bí wà ládàlá ẹ̀ ẹ̀yin ò lè béèrè àwọn tó wà ń bí abẹ́yìn kan abẹ́yìn kan àwọn tó ń gbé bí wọ́n jìnnà sí i gan. ṣé ọgbà wèrè níbí yìí wọ́n jìnnà sí i gidi gan ibi ẹrẹ́ tíṣì náà ẹ jọ àwọn tẹ́tẹ̀ ń béèrè tí wọ́n lórúkọ ni dada o sori ẹ o béèrè òtítọ́ yẹ kọ́kọ́ béèrè pé ó kọ àwọn wo ni ẹ sọ pé ẹni lé o Taofiki àti Tiamiyu. Taofiki Tiamiyu ooo mo ti mọ ibi tẹ́yìn lọ mọ́ṣáláṣí kó wá lẹ́gbẹ̀ẹ́ yẹn kí wọ́n lọ́ọ́ mi kó yẹ jìn sí i bó ṣe lè kó jẹ́ pé ilé kéwù yẹn bẹ̀rẹ̀ ó jẹ́ kó jẹ́ kó jẹ́ pé bẹ́ẹ̀ náà ń gbé tá a fi kí àti tí àmì yù. lọ́mọ tẹ́ẹ̀nì adé adé adé adé adé ara lóye ẹjọ ẹjọ ẹjọ lórúkọ jésù ẹni ìṣòro ibùkún bàǹdà yóò dé báyìí fẹmi kò yẹyìn sí ẹ má gbàjẹ lẹ́nu mi bí kọ́ wọ o. a ti ṣọkọ wọ o kí ló dé tọkùnrin yẹn kó wa aṣọ gbà wèrè olórí burúkú tó kó wa tójú ẹbí báyìí fún wa ṣé ẹni pé olórí burúkú ni ó lè fi nọ́mbà ẹ sí ẹ pé wo. ní nọ́mbà rẹ lọ́wọ́. ilé ìkọ́wé lọ bùyànjẹ bó ṣe ń ṣe tó ń ṣe báyìí. Ah! ẹlẹ́dàá mi eh, eh, eh, ẹlẹ́dàá mi kò sí wàhálà kò sí ẹ wo ẹ wo. àwa náà máa wò pé a ti ṣìyàn. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ get close. ẹ̀dá sẹ́mi ni ẹ ti wòyìn kẹ́hìn lọ́wọ́ tó fi sẹ́nu ọgbà ni sẹ́mi wọ́n ti wòyìn. ẹ̀yin fẹ́ bú mi ẹ fẹ́ sọ̀rọ̀ sí mi. èbó lọ́rọ̀ sọ̀rọ̀ sí ẹ wo demonstration yín demonstration yín ẹ wo kò sòkòtò yín gan àfi bí ajá lọ́kì. ó oh, ajá lọ́kì ó dàbí pé ìmọ̀ orúkọ tí ajá fi gbé tó ń jẹ́ dókì lórúkọ ẹ kí náà rẹ ni mo gbọ́ ẹrí ẹrẹ ìmọ̀ yìí kó mọ ọkọ tẹ ń sọ. confirmation. ibo lẹ́yìn wọ ẹjọ́ kúrò níbi kẹ́ máa lọ ibi tẹ́yìn lọ ibi kọ́ lọ ilé yìí wà. ibi ilẹ̀ wa ibi ilẹ̀ ọ̀dọ̀ wa. ibo lẹ́yìn wa ẹ ẹ ẹ ẹjọ́ ẹjọ́ ẹni tó ibùkún gbàdúrà yóò ní bàjẹ́ yìí ẹjọ́ tó lẹ́nu ẹ má lọ yégbé. náà eh, eh. yà wèrè náà yà wèrè. bẹ́ẹ̀ tó bá bọ̀ fóònù mi ayé fóònù ẹ ewé wèrè. ẹ filẹ̀ ẹ jẹ́ ká bá lọ ẹ fi lè ṣe kọ́mọ lọ. yé igbó kwenu mo gbé o. Ah, ah, ah, ẹ fẹ́ gbàjẹ́ lẹ́nu mi. bàbá gbẹlẹgbẹ àti à bàbá gbẹlẹgbẹ ẹ ẹ ẹ. ọ̀gá ẹja ọ̀gá kìí ṣe kìí ṣe mi o kìí ṣe mi o. bàá mi bàá mi ẹ lè ṣe bí ara oko ẹ èkó lẹwà yìí èkó pariwo ẹran pariwo. ti àríyù fún ọgbà. ẹ gbọ́ ọmọ rẹ̀ olórí burúkú igbó ìgbó ẹnu ọyà gbé báàgì wọ́. ìwọ ni kò gbé báàgì. bẹ́ẹ̀ ni sílẹ̀ kò dáadáa bájọ́ ọmọ mi ọmọ rẹ kọ́. ẹ jẹ́ kó lọ náà kẹ̀yìn wọlé ẹ̀yin wá báyìí wíwáyìí ẹ̀yìn kanlẹ̀. ilé ah bẹ́ẹ̀. ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n ni. ó dẹ́kun bàbá. ọgbà ẹnu tán ọ̀dọ̀ ìyá àjà ìlú tá a mọ̀ bá bọ́dé bá débi ẹgbẹ̀rún tá a mọ̀ bá a bọ́ bá débẹ̀. tá a mọ̀ jòyè amújòyè kan kọjá ń bẹ̀. ilé ìkọjá bẹ́ẹ̀ wọ̀ tí a mi ta òfin kí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tẹnu wú torí sẹ́ràn sẹ́ràn ọ̀lẹ́ tí jẹ́wọ́ fún tó ti yé yín. jẹjẹ tí gbogbo tí mo wò ẹ dákun tí yóò ṣe pé nǹkan ara yín lẹ lò tẹ fi ṣòwò ṣe é dọ́gbọ́n sí ni. àlù àlù ìdí ìdí tàbí ọmọ ìlàbílẹ̀ nìkan ìdí tàbí kẹ́ wá sí ìbẹ̀rù mi. ẹ máa sọ fún àná pé kínní ókè sí ṣé bá lówó yóò dà. ọ̀gá. ẹ ti rọ ẹbí pé kò lè sí olówó ní ẹbí abínà ó jọ lójú àwọn àti àwọn alówó. ẹ wọ́n ti ní mẹ́tẹ̀ẹ̀tì ẹ̀ tó sì bí yóò bá ní ní. kẹ́nẹ̀. iná kẹ́nẹ̀. ẹwọ ẹlọmọbi ẹlọmọbi ẹwọ iná iná ti ṣe yọ. ebi lè ti fẹ́ bí wọ́n ti pẹ́ mo ti fẹ́ bí wọ́n ti pẹ́ ẹ̀dá kan ṣé ẹ̀dá bẹ́kìrì lẹ̀ ń torí ilé eléyìí oògùn náà rẹ̀ ti kẹ̀ ju o àbí bí iná búrẹ́dì. màámi màámi eléyìí dẹ́ wo yóò ṣe ná design eléyìí bó ẹwà ìfúnra wa la plug ẹ ló máa ma ṣiṣẹ́ lọ. design láàkẹ́ tó báyìí àbí bí ilé yìí ẹ gbé pọ́ọ̀tù sí lórí. ẹ gba àwọn ọmọ ọ̀dọ́ yìí wọn wọ́n wá bá wa gbómi kaná. ọjọ́ àmọ́ ìgbà rogun fáyà o wọ́n ní ẹ̀sọ́ inú ilé ilé ilé ẹ̀sọ́ lásán ẹ̀sọ́ ẹ̀ náà là ń sọ wọn ìwọ wọn ní kò lè jóná pé tàn bá ti yọpò náà náà jọba pé yóò kù. ìyàwó yìí ṣe ti níyàwó. Oh, surprise. Just right. Yeah, baby. Just right. Ẹ̀ka fọ̀sà. Àwọn ọ̀fẹ́ mi ti dé. Àwọn ọmọ wa ẹ dákun ẹ káàbọ̀. Kò jẹ́ pọ̀ ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ kúrò. Ìfẹ́ mi ayé mi. Mm-hmm. My dear fọmọ tó ṣe ọsọ tó ọba tí èrè tí ọsà lò òwúrọ̀ dáradára àwọn tí wọn bá wọn wá dáná tí àlọ fẹ́ mọ kúnlẹ̀. bàbá ẹjọ àwọn olóńtàlù àwọn ìyàwó ilé. létà rí. ẹ. èlè ìyàwó rẹ. ìyẹn ni mo sọ lè kè ìyàwó gbogbo ọ̀bẹ ó fi tẹ́sú súlé ẹni ìmọ̀ sẹ́lẹ̀ òkè ẹgbà mi. ìyàwó tiẹ̀ rè. kẹ́kọ̀ọ́ wò wá báyìí ọmọdé ni wà á kò sanra ni. wọ́n gbé wájú wọn tán lẹ́yìn tẹ́sí àbáàkà èmi ẹ gbé wá àwọn méjèèjì tó ń wò yìí àwọn ọmọ rẹ wọ́n níyàwó àwọn ni wọ́n èso ọmọ ọ̀dọ̀ ìyàwó tí ọmọ bímọ fún wọn. ẹni o ìyàwó wọn. èmi o. ẹ ẹ ẹ wo ẹ jọ torí Ọlọ́run ẹ má bínú ẹ bẹ ṣe wù mí yìí ṣé ó sọ fún yín pé èmi ni mo bí àwọn méjèèjì. wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ fún yín bẹ́ẹ̀ mi ni mo bí wọn àwọn méjèèjì èmi ni ìyá wọn o inú mi ìran gbé o èmi ni bàbá wọn. àmọ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń wò yìí nísìnyí nǹkan tẹ̀ fojú jọ nísìnyí bẹ́ẹ̀ ni pé ìyá aláya mi tó ti kú òun lẹ́jọ́ o. ọmọdé ni wà ẹwọ ẹwà òye ọkọ mi ṣé kì í ṣe wà ìfẹ́ mi rẹ̀ ń wò yìí. mo gbé o ẹ̀wẹ̀ tó bá lòun fẹ́ gba ìfẹ́ mi lọ́wọ́ mi orí tó wọn á gúnyán láyè á lè gbọbẹ̀ lọ́hùn-ún ni. ẹ kẹ́ ni ta ni ẹgbà kan lọ́wọ́ rẹ. ẹgbọ ah! ẹgbọ ẹ mẹsàn án mélòó ni gbogbo rẹ. ẹ ní sùúrù mi ẹ ti àárín tàbí kì èmi kàn fẹ́ bí léèrè béèrè kan ẹ dákọ̀ tó bá dọ̀wọ́ alálẹ́ tó ti tiẹ́ ni wọ́n wá gbé lagasi lógo gbélogo sílaga òjìgì jẹnjẹnjẹ ọ̀yàgò jàǹjàǹjà bọ́ọ̀lù ẹsẹ̀ ń jà. bàbá ìyẹn ni kẹ bá sọ ó ah! ń tra. ẹ bá ń bọ́ mi iná ńlá iná ńlá tó ṣe pamọ́. lára rẹ lọ́wọ́. bàbá bọ̀ mi ẹ bá ń gbọ́ kọlẹ̀. ó kọlẹ̀ ṣe máa fẹ́. lọ́gbà lọ́gbà ó ti dọ́wọ́. Ah! Ah! ẹ wá ẹ wá fúyàwó jẹ́wọ́ báwo lẹ ṣe fẹ́ tó máa jí ọmọ lọ́mọ yìí. a ní ọmọ mi ah, tó gbọ́ ọkọ̀ gbẹ́ ló sí táyà. ẹ wo ẹni kọ́ tẹ̀ wọlé lọ ẹni kọ́ wọlé lọ káàkiri tó ọ̀tà. ẹ kú lókè ìṣòro mi ṣẹ̀ṣẹ̀ mi ṣe kí mi lẹ́jọ́ tẹ̀tẹ̀ máa bọ̀ fẹ́ẹ́. à ń padà bọ̀. Ah. tẹ̀tẹ̀ máa bọ̀ kẹ́ẹ̀. ọba. ọba ó máa jábọ́ ọ ó máa jábọ́ látẹ̀yìn ọ. kò lè já kò lè jábọ́. àtàwọn ọmọ rẹ yẹn ti máa yẹn. godmary ni ẹyin ni mo jọ hmm. ṣé kí n máa tún kàtàlẹ̀ wájú ìyàwó ni. bàbá ìwé kankan fún ọmọ kankan pẹ̀lú. bí èèmọ ọkọ ṣùgbọ́n mo mọ ya títí ìyá sàdíà iná ńlá àti arẹbẹká àti akabiru. ìlàwọ òkèlè wa. Ah, olórí olórí. sẹ́ńsà ah, ni wọ́n. kí lẹ wàá jẹ ṣé n bá yín wá rẹ̀ sí àbọ̀ ká àbí. ẹ ẹ ẹ ọ̀rọ̀ burúkú ni ẹ o ọ̀rọ̀ burúkú ni ẹ o eh, olórí rẹ̀ làwọn ọmọ yìí ṣé ọlọ́pàá tó burúkú fún ẹ ni ẹ eh, tí a bí yù gan pápá àwọn méjèèjì gan pápá gan wọn ìtọ̀ yẹn gan kò tọ́jú wọn èmi nìkan ni wọ́n pàtọ́ yẹn fún pé ọ̀ka ṣé wọ́n bọ́ ní kékeré ọdún mẹ́ta wọn rìn ọ̀ka yẹn dẹ̀ ló ń fà ẹ ṣí fún wọn. bó ń sọ bó ń sọ ah. má pọ́ǹtì mi o ọ̀gá bá àwa ni. tọ́wẹ̀ yíta yíta. má lè yàwó rẹ dànù àbẹ́ wò ló. ìyàwó mi bá ní bàbá ìjọ ẹ wọ́n ti fi ṣe bá. ọmọ ọ̀dọ̀ yín lélẹ̀. ẹ̀yin náà máa pọ́n ara yín. bí a bá fi irú ilé ìgbà sí ìyàwó ṣé ọ̀dà ju ẹ̀rí mọ́sẹ́lẹ̀kì lọ. báàmì báàmì olóde pé ìyàwó ìgbọràn ìyá títí ìyá ṣadé àti ìyá aṣáyọ bàbá mi máa ń kọlẹ̀. orí ẹ mọ mú ẹlẹ́bù rí. èsì ẹsẹ̀ bí orí nǹkan kan ní orí ẹ lórí ẹ lè rí náà fún ọtọ. já kò tí ì pé o ìgbà gbé ya kàdúrà bàbá mi ní ṣe. bọ́ọ̀ yàwọ̀ ṣe fẹ́ máa fẹ́ máa kọ́ abẹ́yìn lé lọ́ọ̀nù. mọ̀tẹ́ yóò fi máa cast wa kọ́. lálọ́ cast yìí ẹlẹ́ ò ti ju mẹ́ta ìrànwọ́ tẹ́mi gbé kiri ìkọ̀ọ̀kan ti yí gan tó mẹ́ta ìkẹ́ ìka. ẹ ẹ wo ẹ jọ torí Ọlọ́run ṣé bí làwọn sùn ṣé bí làwọn ah. ṣe. lórí bẹ́ẹ̀sì ẹ̀rọ àwọn àwọn òkùnlẹ̀ fún ara. kẹ́tẹ̀lé tí mo rí bí ìrọ̀ mi kọ́ ẹ̀sùn wájú náà ẹ̀sùn wájú náà. àtúnṣe. Ah, abẹ́rẹ́ sí. ẹ̀yin tó bá sọ pé ìyọ̀mọ̀ burúkú èmi kan jẹ́ kábàkọ́ yìí gan àwọn òbí kò gbádùn àwọn òbí kò gbádùn. mi ò lọ sí jẹ́ máa sùn ìyàrá ti wà. àjẹmọ́ alátòkò oúnjẹ. iyàrá tẹ máa sùn sí ẹ máa bọ̀ tẹ̀lé mi. lọ́jọ́ rírí jẹ ìyá ọmọ ni. gbogbo ẹ̀ wá gbilẹ̀ kékeré kí bọ́lá ọmọ jọ mọ́ bàjẹ́ ń bá jànú gbé nù lé. Ah, ah. bàbá géètì bàbá géètì bàbá géètì mọ́. yé níbo. níbo ro ni níbo ro ni. àwọn dà. àwọn àwọn àwọn àwọn rèé kó bẹ tó bá fẹ́ bò wèrè ọdẹ tí ń sunrun òfò kánú ilé. ẹ pẹ̀lẹ́ sà. pẹ̀lẹ́. kí lẹ̀ ń wá kiri lóru. tí mò ń wá nu kọ́pàdì ọmọ mi. èmi gangan ni mo nílá láti máa rìn kiri gbogbo nu kọ́pàdì táìmì iye wo lẹ́yìn wá kiri. nígbà tó bá wá lọ́rùn ẹsẹ̀ tó fi rìn nǹkan tọkàn wà tẹ̀pọ́ọ̀rì bí igi ń adìyẹ tẹ̀pọ́ọ̀rì lọ wa. èmi pẹ́ lọ́mọkùnrin o. èmi pẹ́ lọ́mọkùnrin o. èmi pẹ́ lọ́mọkùnrin gidi gangan. níbo ló wí mo lọ gbé sí tó ṣe lọ́dọ̀ọ̀nà tó sì ṣé wọ́n gbọ́n ti ń lọ. ó ń wo ló ń dún. àwọn àjàn àdó tí wọ́n wá tó tí wọ́n gbà lólè kankan kan. ẹ kàn wà ní ilé yìí wọ́n fi ẹjọ́ ìyàwó ni ò lè dádì ẹgbẹ́ ọlọ́mọdé torí ibú ìgbà tí mo ti dẹ́nu ilé mo ní ìtọ́ ti ayé mi. kílẹ̀ kílẹ̀ kílẹ̀ sọ pé ó ń dún gan gan bí ìmọ̀kàn tẹ́nu ń dùn. tẹ́ ń dún ọgbà tí ń dún. kí ló ń dún. ọlọ́mọ mọ̀jà àgbà tí ọmọ pàtì àjẹ wọ́n gba yàrá fún ọ o sì sùn lọ bí ẹ tó ti fẹ́ kú gbọ́rọ̀ olúwa èyí tí ń sọ mi ká ṣe fi àṣírí wọn hàn mí. ṣé ọgbọ́n àwọn àjọ̀nù ọgbọ́n àwọn àjọ̀nù. kò sí kankan tó jẹ́ àjọ̀nù lé ń bí kò sí àjọ̀nù kankan kò sí èmi kẹlẹ̀ èmi sùn tògùtògù ni àjọ̀nù àwọn lé ń bí kí ló fi wá ṣe ń bí àjọ̀nù kẹ ẹyin ló kọ ẹyin ni kò mọ̀ ọ̀kọ̀ tó ń dún. ológun èso. ẹ ní sùúrù. ológun èso. gbogbo tájà ìbá ní olè ní òkò. ẹ bẹ́ẹ̀ ni tọ́lájì ó sùn lọ fọ̀fọ̀fọ̀ ni ó rí pé ó ti sùn ìgbà tó o ti nà tó gbọ́ ni. ṣé ẹ̀yin fẹ́ gbọ́ tèmi kò sájọ ní kọ̀kọ̀ tó ń dún. ṣé wàá ní dún. ṣé kì í sọ̀kọ̀ tó ń dún fún yín. ṣé kì í sọ. ọ̀lẹ́ni ẹ wá bẹ̀rù ẹ̀yìn gbọ́ ẹ bẹ̀rù. ẹ wo ìyẹn ò tẹ̀lé àwọn ìyàwó ọmọ yín ló ló hànrun wọ́n hànrun búkúbúkú lé bẹ̀rẹ̀ ni tó ń kọ́ lọ rọ̀kùwà rúkúwà ibẹ̀rẹ̀ sí ma gbọ́ bẹ́ẹ̀ náà ma gbọ́ tírẹ́pù sọ̀pàdò gbogbo ẹ̀ wọn kọrin lọ́wọ́ ni wọn sùn wọn. ẹ ẹ gbogbo gbogbo dábàá ní kúrọ ìyàwó tó ọmọ mi fẹ́. ẹ àwọn ìyàwó ọmọ yín náà hànrun nínú ilé sọ́ọ̀dì náà tó báyìí. bẹ́ẹ̀ bá tó bá jáde ló gbé tẹ̀lé mi lọ kì í kẹ̀kẹ́ wá gbọ́ ohùn wá kù. ọjà ìtò bẹ́ẹ̀. wọn lóru tó ń sùn náà wọn tẹ ẹ̀wọ̀n ọrùn kúkú. èlé bẹ́ẹ̀ rú kò ní tán ìyá rẹ fi bí ọ. pẹ̀lẹ́ wá fẹ́ tísí bí. ẹ burúkú tó sẹ́yìn bí gbá bí gbẹ́ ìyá alábàáhùn. Mm-hmm. <laughs> Àgbábírí gábí gábí gábí gábí gábí o. Ayé mi o. Ọbẹ̀ èèyàn lọ sókè rọrùn báyìí. Ó rí ìrà. Ah! Ah, bó bó bó ṣe wà nìyẹn o. Bó ṣe wà nìyẹn o. Ẹ̀yà wọ́n mọ̀ mí ní ọ̀run bá. Ó ti mọ́ wà lára ó ti mọ́ wa lára. àti mójú ajé kò ní sọ báyìí ó ti mọ́ wa lára. àti mójú ajé kò ní sọ báyìí mo ti rí i ti ń dúnú lé sọ́ọ̀mù pàjánù ni ẹ má gbé nǹkan mi tọ́lẹ́yẹ ń nú tó ti yọ tọ́lódèrè kókò tọ́láyé kóòtọ́ ẹ ẹ yé òwìwí àní ọmọ ọdún bí ẹsẹ̀ ń dùn yìí àjànú lè bá gbénu lé ẹ sọ pé ìyàwó ọmọ mi tó ti yọ ah. sórí tí ilẹ̀ bá ti mọ́ gbàrà báyìí. Ah èmi àjàní mo jẹ́rìí ara mi nínú àbà èyí ti lé gbogbo àjẹ̀dánù ó ní tí mò ń mọ fín ìgbé lọ́ọ̀nì orí yìí burú lẹ́ẹ̀dún bí ìsẹ̀kẹ̀rẹ̀. ẹ má ẹ̀kọ́ gbọ́ o jẹ́rẹ́mì tẹ́mi wà ń bí ó ti mọ́ mi lára jẹ́rẹ́mì kẹrin ń rí i èmi ni chief security slash gate man tó wà ní ọgbà ń èmi ló ń sọ privilege tóbi tó èmi ló ń sọ. mo rò pé ẹ lóyún olè ọ. èmi ló ń sọ. ẹ bẹ́ẹ̀ ni ò di ẹ̀sà sàn tó bá ti di láàárọ̀ ọ̀la tó ti yẹ ọ́ sí tó bá fi sí ẹ̀ta fàlà tí n bá ti lé wọn bọ́ọ̀ta pé ọ̀yá ẹ gara kò sì máa sí géètì àfọ̀ǹtà olùkọ́ ah, àgbà mi tiẹ̀ lọ. ìyá ìyá àlìbẹ̀rẹ̀ fẹ́ mi wàá mọ bẹ́ẹ̀ yìí fẹ́ ṣe o èmi ò mọ bẹ́ẹ̀ yìí fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe máa lé ìyàwó ah, madame lẹ́ẹ̀ máa ń sọ kó máa rọrùn gọ́gọ́gọ́ ẹ lé ìyàwó ga ẹ lé ìyàwó ga ká má pàdé ọ̀gá mi náà lẹ́yìn náà jẹ́ o bọ̀ àwọn ọmọ igọ́gọ́ lọ́gà. ebi èso ọ̀gá rẹ ọ̀gá lẹ́jẹ́ sí mi ọmọ mi ní ẹgbẹ́ òtítẹ́ bàbá ọ̀gá rẹ mò ń ṣe. ẹ ọ̀gá náà lọ̀gá ọ̀gá ọ̀gá ẹlẹ́yàwó ọ̀gá. tí bá wá ní ẹ bọ́ọ̀ta mo èsì àkọ́bí bàbá rẹ o mo èsì ìyàwó àkọ́bí bàbá rẹ so ti yọ nísìn tẹ́mi bá ti ní ẹ bọ́ọ̀ta kí wò sí géètì ni èmi ni wọ́n fọwọ́dù ìwọ báàkì tí bá ti pé ẹ bọ́ọ̀ta kí wò sí mọ́ sí géètì tó ah, o bá sí ah tó o bá sí ó pìtàn pé o sí géètì àbórí iye yìí ẹ̀yin lẹ́mọ bẹ́yìn lè ṣe lè ṣe bó bá wù ìkẹ́lẹ́ wọn jáde bó bá wù ìkẹ́lẹ́ wọn jáde ẹ̀yin lẹ́mọ. ìfòràrá Get out and just go sleep. That is why you are reporting me káàkiri fún madam. Àjẹnú olóyè ti ń dún. Àjẹnú mo gbọ́ lọ́mọ jẹ torí ibu. Àwọn àjẹni ọmọ sọ̀rùn tí ọmọ ọrùn òfò báyìí. Nígbà bá ti mẹ́tọ́ ènìyàn fún. Bàbá ẹ lọ sùn. Kò lè dá a fún. A máa yà lọ́la. Nínú orí ọmọ mi. Ìwà àjọwà ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ wò. olówó orí mi yóò ṣe o olówó orí mi yóò ṣe o ogun ẹ̀yìn àgbẹ̀kẹ̀ mi jẹ́ bí ojú rí lọ́yọ̀ olówó orí mi àtọ̀tún àtọ̀sí ìyàwó jẹ́ àkóso òkú. ẹ dárú ọjọ́ kọ́ wẹ̀rẹ̀ lọ. kò sẹ́wọ́n ẹ̀yìn àtọ̀kọ́ ọ̀yà wèrè kò sẹ́wọ́n ẹ̀yìn ẹ̀kẹ́jì ó ní ìjàpá nígbà tó kú yín ẹ̀ẹ́dẹ̀jọ sẹ́ẹ̀dẹ̀jọ orí wèrè ti dá mi lọ ìyá ìyá ìsàmìlù tó rí wọn ìyá ìsàmìlù tí wọ́n tọ́ ẹ̀rí sómi lọ. ọlọ́run ni ó yẹ yẹ yìí dáadáa fi ká dáa fún ọtí ẹ̀mí ẹ̀yìn wèrè láìjọ́ pọ̀lá màtọ́ ní burúkú gbọ́dọ̀ àwọn ọmọ ọlọ́mọ abẹ́wọ̀n gbàmílì ó ti bọ̀ hmm? wá tilé wọn àti ilé wọn lọ. agbẹ́ta lé wọn. alé wọn. ẹni bọ́ abẹ́rẹ́. ní nǹkan burúkú ni tí ẹ bá tó nù lẹ́ báyìí. ẹni dúró. àbí ń gbà tí ẹlẹ́dẹ̀ tí ọ̀wà ló ń jẹ gẹ̀ẹ́sù. Hmm. tí ń ṣe. ẹ ti yá ẹ bọ́ wẹ̀rẹ̀. ṣe nígbà tẹ́ jí mi ẹ̀mí òbòrò lòkè ni nígbà tẹ́ jí mi yẹn òbòrò lòkè. ẹrù bí ẹrù gbẹ̀mí gan ìmọ̀ ti ń dún ṣẹ́dá bá gbélé rẹ̀ orí ẹ̀ lè wá mọ́ ẹ̀ lè wá mọ́. ẹ lọ́la torí kìíní yẹ̀kẹ́ má lọ. ṣé kọ́ má bàa bọ̀ àwọn àṣòògùn kì í sóògùn àkùdá aláàkẹ́rẹ́ mọ lọ́dọ́gbọ̀n bọ́dọ́gbọ̀n rẹ̀ ni. ọgbọ́n mi ìtàn wọn. ajá ló gbé wa fún yàn ájọ ló gbé wa fún yàn. irọ́ ajá kọ ajagun mọ̀lẹ́ ló gbé wa bá a sì máa sọ̀rọ̀ tí wọn náà ní sọ kí nínú jẹ́kọ́ ní òpè o jẹ́kọ́ ní òpè o pàdé ọ̀dànù bíi o màá lé ọmọ ọ̀tá. ilé ọmọ mi ilé ọmọ mi. ìyàtọ̀ tó ọmọ rà ọmọ mi ilé ọmọ mi ilé ọmọ mi ilé ẹyẹ orí ẹyẹ pàṣẹlẹ wọn lọ́dà ọlọ́mọ jẹ ẹlẹ́jọ́ àbàtà ọmọ mi jẹ irú ilé ìbágbèrè ìbágbèrè wọn àjọkò lọ́mọ fún ìfọ ayọ̀ lọ́wọ́ lẹ́nu. àkàrà oṣù ló kápá ẹ̀kọ́ dí ìgbóná ó jọra wọ́n fi wà jọra wọn. tó ah, ah. tó báwa náà ṣe yẹ sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé báwa ṣe ń jáde lọ lẹ́nu gate làwa pàdé wọn a rí wọn tó ń gbé bàgà ní tó dẹ̀ gé àti ẹ̀wọ̀ pé bóyá ìyẹn lẹ pè wọn pé wọ́n máa lọ ni àfìgbà tá a wọlé tá a rí bàbá tí wọ́n ní àwọn náà ni kọ́ máa lọ. táwọn òde gbọ́dọ̀ rí wọn nulẹ̀ mú pé any day tó bá rí wọn nulẹ̀ pé ọjọ́ yẹn ló máa gba ìjẹ́lẹ́nu wa kọ́ máa sack wa ni without benefit. ìyẹn dáàdì tèmi náà. bẹ́ẹ̀ni o ti rí bàbá ẹ̀ ṣùgbọ́n o ti rí bàbá ẹ̀ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pọ́n mọ́ àlè ni. Hmm, ọgbọ́n ìwọ ṣé òótọ́ nìkan tí wọ́n sọ. Ah, ẹ sà òótọ́ ni kò yá wa náà kò yé wa sà ṣe rí ìgbà tí dáàdì ń gun a tún sọ fún wọn pé kọ́tì ẹ̀ lọ bóyá kọ́ jẹ́ kí asáré pé wọn padà kó tó di pé wọn máa lọ jìnnà níbi kọjá kẹdé àmọ́ the next thing dáàdì yìí máa ó ń dè lọ́yọ̀ sí mi ọ ní tí n bá kú níwájú àwọn àtẹ̀mí àti kejì mi pé táwọn bá náà wà ló ń dè ọ máa dèjì òní ìdí tá a fi sákùn wájú wọn. ayọ̀pẹ̀ máa dèjì òní. kò sí wàhálà ìwọ lọ ń pè é bàbá mi wá. mo sọ fún ẹ mo sọ fún ẹ àwọn aláyé hmm. yìí yóò máa dà kó ń fún wa sùn ògbọ́ ìjọba pẹ̀lẹ́ lélẹ̀ mo sọ pé má bàa mi sọ tó máa bí mi nù má bàa mi sọ tó máa bí mi nù máa jẹ́ǹjẹ́ fún ẹ. àwọn ọmọ lórí ẹ ẹ díẹ̀ ń bẹ̀ẹ́ dé. bàbá ẹ̀. òye pọ̀ yẹn kì. àṣẹ wa. tíátíá tàbíkì ẹ̀lẹ́ o èwo hmm? ló mọ̀ tó gbẹ́nu òkè tàbíkì. báàmì ẹkú sí àtàrọ ẹkú líle lọ báàmì kí ni àwọn ọmọbìnrin yẹn sì fi tẹ ìfilé wọn lọ. ṣé ìyàwó lẹ́rọ fẹ́fẹ́ èèmọ̀ fẹ́ dé ìbèrè sínú wẹ́ẹ́ ṣé ìyàwó yẹn jẹ́ àti torchlight ilé ìbànújẹ́ wọ́n fẹ́ tàn ní ilé ọ̀dọ́ wa ọlọ́run ló jẹ́ kí n má gbára wa àṣọ ọlọ́run ló jẹ́ wọn á gbé bí wàlẹ́ àwọn ọmọ wọn bá jẹ yín irun ni òru ni mo jí kí n fẹ́ sọ fún yín ni mo fi ẹ jáde lọ tán kí n tó ti ṣe ọwọ́ mi lọ́ba di lóru ìyá ayé bẹ́ẹ̀ ṣe ní ìyá yín ọ̀gbọ́rọ̀ tó oní kọ́kọ́ ń pè mí pé ṣé mo gbọ́n tí ń dún ṣé mo gbọ́n tí ń dún èmi náà wá dìde mo jókòó létí bẹ́ẹ̀dì sórí ètò ìgbéyàwó tiẹ̀ torí bá gbẹ̀rẹ̀ gan jù ẹsẹ̀ méjèèjì mọ bá lára ògiri ní dán ah, oh, oh, ah. irú obìnrin wo lélẹ̀ ọlọ́mọ bàjẹ́ sórí ibú mọ̀jẹ̀ lájànà tí ọmọ àfọgbọ́n orí tí ó fi gba gbogbo owó àwọn ọmọ mi lọ èmi ọmọ pẹ̀lú ẹsẹ̀ rínú láti jọ mo ti dé lè bá ti máa wọ̀ fà á ṣùgbọ́n mo gbọ́ rìsáàsì mo gbọ́ rìsáàsì wọn wọ́n sì kò sí lọ́wọ́ ibi mo ti mú ọ sẹ́kọ̀ọ́. mami mo láì kí n ẹ ní láìpì bàbá yìí. owó iṣẹ́ máa lọ jáde ẹ máa lọ ẹ wọlé lọ. tàbí kí èmi lọ. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. èmi ò gá àtú mi má tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ o. ṣáàgbọ́ mo wá tónú léèṣe ni o ní ìrẹ́ tó lé sí mi. bẹ́ẹ̀ni. ní ìtì rí. bẹ́ẹ̀ni. àti ẹ̀rẹ́bàlú lẹ́jẹ́ ẹnu tó ti yẹ yìí ẹ máa sọ fún kúkú yìí tó ti yẹ ẹ ọtí ẹ̀ tí wọ́n fi mọ̀ lọ sílẹ̀tì tèmi mọ̀ mọ̀ lọ mọ̀ mọ̀ lọ sílẹ̀tì. ó máa dáná ẹ̀yin òṣèlú ẹ̀ ṣe lékùkù náà àti ẹgbẹ́ òun ló ń so oúnjẹ fún yín torí àwọn ilé ò ti so oúnjẹ fún yín máa wọlé máa dànù máa lé òun náà dànù. wo àwọn ọmọbìnrin wọn ò dánú ilé ó tiẹ̀ tó yàwó tiẹ̀ tó o bá gbẹ̀yìn ọwọ́ rẹ̀ tí wọ́n èèyàn ọ̀jọ́ mi ọwọ́ rẹ̀ ti dá pàádì ah, ẹ ti mọ̀ pé ẹlẹ́yẹ burúkú ni ẹ ò ní sórí ibú só ti yẹ yín kí ni gbẹ̀yìn kí ni gbọ̀ngbọ̀n agbóòrò mọ́dí ẹ̀rọ lọ́wọ́ kú ó ní wọn jẹ́ kó wọn lọ kòtò àkìtàn lọ́jọ́ your head is pushing you orí ẹ tí ọ tó gbọ́ má sọ rẹ tàbí yù ó sórí rẹ ó sórí rẹ ẹ bá fẹ́ wọn mọ́ ẹ bá pàdé wọn ò lédè ìmọ̀ láyé. àwọn ilé wọn. àbí ẹ ti ṣépè fún wọn. àwọn ilé wọn. àbí ẹ ti ṣépè arúgbó lẹfẹ àṣẹyà àgbà ni ẹ wọn kàn jọ ọmọ gé e lójú. bẹ́ẹ̀ni. tẹ bá dẹsàlẹ inú wọn gbogbo ẹyẹ wọn ti gbé mi. mo ti dé bẹ. tí ẹ ládàbà bó sọ mo rí ni ẹlẹ́wọ̀n bàbá yìí máa ní mọ wẹ́jú ẹ̀yà àdàbà bẹ́ẹ̀ kùn wọn lékèlékè tó ti yọrí sí kí ni wọn ò tí ìwọ̀n ètí ìlòdè rè kókó. bámi ọ̀rọ̀ ni wọ́n ń lò ẹ̀ wọ́n ń lò. ẹ ti bá wá tí n ó mú ẹ sùn àti ọmọ ọmọ ẹ máa mú ẹ. ẹ̀gbọ́n tí a lára ẹ oríra gbìyà ẹ tàbí tí wàá fi lọ ọ̀rìyàwó mi ìfẹ́. àṣẹ wa àṣẹ wa àṣẹ. ẹ ìwò ìfọdílé tí wọn bá ṣe bọ ọyọ ojú sí lópin. ok ìfọdọ bá pè mí màmá lò. ó mà wá ó mà wá ah, ẹ má lọ. bẹ́ẹ̀ bá ṣe lè pàtó ọ̀rẹ́ mi lọ fún ọ̀dọ́. Eh, eh, eh, lábòsí tí wọn lọ́mọ ìwà lábòsí. bó tẹ́ pé màtí ẹ ń sọ̀rọ̀ nígbà ìsá tá a ti jọ ń lejú wọn ti wá rẹ́rìn rẹ̀. mo ní bá ro wọn pé ah, bóyá ṣe ọ̀gbìn pé plan ọmọ pé bọ́ ìwà yẹn ọ máa jẹ́ owó oṣù bó ṣe ń le jù yẹn ọ ti máa ká scope wa. so o tọrọ kọ la sọ fún mi wọn ti sọ o tọrọ fún mi. ọ kì í sí tọrọ lágbàlagbà ọmọ ẹgbẹ́ lọ́rùn pa tẹ̀jà ìtàn. ọlọpọlọ di ọpọlọ ten percent ní tọdọ mi náà ti ẹni ìmọ̀ ìgbọ́ ọlọpọlọ wọ̀ kí n pariwo ẹ̀ ẹ̀ ya kílẹ̀ ló ṣe kílẹ̀ ló ṣe Ah. náà tẹ̀lé à wò wò bọ̀ inú sì ń bí mi wá fi mú wọn dán ni wá fi mú gbogbo gbogbo promise àti promise wọn máa mú kankan ṣe o tó bá ti lọ bá shoprite ìyẹn máa ra lẹ̀ fún un. ẹlẹ́rìí ẹ̀dùn ẹ̀dùn bá yẹ kí n sọ ọ̀sán àgbọ̀n promise mi kọ́ mi promise mi. ìwọ ìwọ. Bọ́dún òbí gidi ló bí mi ò àyè. Bọ́dún òbí rẹ̀. Ṣẹ́rí, ìdí tí a fi pè yín ni wípé àkọ́kọ́ mo gbọ́ wípé epo lẹ́ ń tà tẹ́lẹ̀. Ọgbọ́kọ̀ ọgbọ́kọ̀ irú epo mo bí yín sí. Ah, ah. Bẹ́ẹ̀ni, ẹ̀kẹ́ ìwọ̀n ẹ̀ ìwọ̀n ẹ̀ yẹn wá pè mí. Ah, ìgbà ya yín rọ̀ bí àjàjà ńgbà tó tiẹ̀ fẹ́ bí ìwọ yìí ìdí epo ló bí ọ sí wọ́n wá kan sẹ́pè mí lẹ́bu ni pé ìyá mi ìyá rẹ ti bí ọ o ó pé à ìyàwó mi mọ̀ ti bímọ o nígbà mo gbé ọdún ẹ̀jẹ̀ báyìí inú epo ni epo tó ń yẹ́jẹ̀ rẹ̀. nǹkan tá a fẹ́ ṣe ni wípé ẹ má gbàṣẹ lérí fún yín gbà yẹn wípé a fẹ́ ṣe oore ńlá kan fún yín. ẹ ní pákéjì sọ̀rọ̀ yìí. ọlọ́run dẹ̀ ti wá ràn wá lọ́wọ́ báyìí. ah yóò sì máa ràn ẹ́ lọ́wọ́ sí i ẹ ṣeun mi. nǹkan tá a fẹ́ ṣe ni wípé mm, ti jọ gbìmọ̀ kan wípé a fẹ́ ra ilẹ̀ kan fún yín a máa kọ́ ilé pé síbẹ̀ ilẹ̀ tá a bá rà fún yín màá mi náà máa kọ́lé ọ máa kọ́ bí iṣẹ́ ìwòsàn wọn náà síbẹ̀ bẹ́ẹ̀ náà tó máa tóbi gan. èmi lẹ́yìn stabilisi mi. kò tún wá tán síbẹ̀ kò tún tán síbẹ̀ o àtàwọn kan tí a máa lò tí a máa fi ta gbogbo ẹ̀. ẹ ẹ lè kó fún mi. Ah, ah. ẹ tún náà ń. ẹ lè ta gígí lámú.

níbi tílẹ̀ tàbí báyìí wà orí ilẹ̀ yẹn náà ni màá máa bá wọn ṣí ilé oúnjẹ ńlá. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ní ìsìn tí ò ti yé mi ẹ jẹ́ nàárẹ̀ sọ ara mi o tó ti yé yín ìwà ilẹ̀ ẹ sanwó lẹ́wọ̀n ẹ wà bá ń kọ́ ilé epo lé lórí tẹ́ ẹ bá kọ́ ilé epo tẹ́ ẹ tó kọ́ ilé oúnjẹ ìyá yín sẹ́gbẹ̀ẹ́ ilé epo mi èyí tó wá kọ́ létí mọ́mọ́ gbé ẹ tó kọ́ sí tòsí ilé epo ah. Ah, ilẹ̀ rẹ̀ ṣe kéke. láti ilé epo báyìí ẹ̀ ń bọ́ sínú ilé yín láti inú ilé. ilẹ̀ ilẹ̀ tẹ fẹ́ rà fún mi kì í ṣe kéke o ilẹ̀ ń tù ẹ̀ka méjì àbí. ìbàjẹ́ ẹ̀ka mẹ́ta. ìbàjẹ́ ẹ̀ka mẹ́ta ẹ mm. ah! <laughs> sọrí rẹ ẹ. tó bá ti di ọ̀la ẹ má sọ fún màmí. ìtì sọ fún un lè gbọ́rọ̀. tó bá dọ̀la èmi àti kejì mi máa gbé lọ sílùú sílùú wa padà. so tẹ bá dèlù ẹ máa lọ máa wálé àwọn máa pè tó pàtó máa bá yín ṣe nǹkan sí. ẹ ẹ wálẹ̀ káàkiri àìmọye lẹ́tẹ́ ti fi lọ mí kò sówó ń bẹ̀ ni kò lè gbọ́ kakó mọ́ mojú dì ní ẹjọ́ òkú èkó tó ti yé yín mm. kò lè gbọ́ nǹkan kan ẹ rí pé mo filẹ̀ mọ́ ẹgbẹ́ inú sílé ó láti ilẹ̀ kí n tó mọ́ ọ bá sọ̀rọ̀ tó ti yé kò lè gbọ́ ẹ lè sórí ibú ẹ̀yin ọmọ ah! ẹ gbà mí àti ń wọ́n sórí ire láyé mi tí n bá ti ń kò ní inú ilé ẹ máa bọ́ ilé epo tí n bá ti ń kò ní ilé epo ẹ máa bọ́ inú ilé àbí. ẹ ẹ wo màá tó wá bọ́ọ̀sì náà rí mo bá ń wá ẹ̀sìn kékeré kan. ẹ̀sìn kékeré kan sẹ́sìn kékeré ẹ̀sìn kékeré ò tó mí gùn ọkọ ní jẹ́bẹ̀. Ah! ẹlú àpamọ́ra nǹkan nǹkan òjijì mẹ́ta sí mẹ́rin ó sì dé bẹ́ẹ̀ mi nìkan náà lójijì ẹ mọ̀ wípé mo torí lẹ́nu èmi lọ́kàn mọ kọrin pé àbá wa ni pé oúnjẹ ọmọ ọmọ mi mò ń jẹ bí mo dé ìlú máa rí o oúnjẹ ọmọ mi mò ń jẹ o bí mo dé ìlú máa rí o kì í ròyìn ìpàráyé wa gbọ́ ìkàráyé o <laughs> torí rẹ láyé mi. ìrora ìrora jẹ́ díẹ̀ ogójì ẹ ti ń gbàgbọ́ rí bí ló yẹ bá dojú o lè gbàgbọ́ rí. ẹ mọ̀ pé lè ṣe ògógóró bilẹ̀. bàmá iná ló jẹ́ ọlọ́lẹ́nu ọlá fà mí. bàmí ẹ̀rọ máa pààkì ẹ̀rọ yẹn ọmọ àgbà nù. Ah, àtàlẹ́ ní ti rẹ̀ rù ah, ẹ mọ̀ pé orí rẹ̀ mọ̀ lọ tẹ́lu ni tẹ́mi ní ọmọ kọ́kọ́rọ́ ọkọ̀ kọ́kọ́rọ́ ọmọ jó ọmọ kọ́ filefilefile. lóò lóò rárá o ṣe pé ẹnu kò díẹ̀ ẹnu lè yẹn máa fi sí ẹnu báyìí. Mm. ibi yẹn máa fi sẹ́nu báyìí. sẹ́nu ìyá rẹ̀ mọ̀ fún ẹ̀rọ ní mọ̀ fi kọ́kọ́rọ́ lẹ̀kùn sí ọbẹ̀ kò lè mọ́ sọ̀rọ̀ jù ìkàlẹ̀ ẹjẹ́ mọ̀ kì í bọ̀ tó ti yé yín nígbà tí ẹ tápà mm. tí a máa lu ètò fún àwọn àgbà ẹ̀yìn sọ níbẹ̀ ẹ̀yìn dání mọ̀ ọ́ gbọ́. I don't After how many days tàti ṣiṣẹ́. Bro, I told you many times, people are not reliable, man just have to be doing your things the way you understand. Then as I live my life. Left for me. Scoop the hour by. The scope is I don't even understand these guys. Wọ́n ti sọ nǹkan tó yẹ kán sọ and then they refuse to pay me. I mean I'm not gonna continue like this and I'm ready to go extra length just to make sure these guys pay. Man, no. I don't want suffer for this thing now. But we just have to calm. Everything Everything's gonna be fine. Ah. Hmm. day? dé. day? dé àwọn ọmọ come ọlọ́run ní òbí ah, you cannot do it anymore. Wow, I know what they have. Àwọn tí mò ń they are working class. They are fucking on corporate. Yeah. I mean, see how they are so presentable. Wọ́n highly presentable. God Look what corporate. Ah. Kí ló máa ń ṣe yín torí ọ̀nà? Ṣé wọ́n fi ṣe yín ni? Ṣé wọ́n fi ṣe yín ni? package ni, ẹ̀yin rí pé upgraded olóṣèlú wọn. What do you mean? Hey, fuck that thing no dey talk like that you see these girls that i'm seeing you see all these girls with me i dey see eh the other one sitting at the other edge if she's not working with saudi arabia airlines maybe she's working for one of the biggest companies in this country nigeria. báwo ló máa ṣe ń sọ̀rọ̀ bá many times mo ti fẹ́ sọ fún yín ni wípé o ò ní ìdàkú láti máa bá girls jẹ́ if i like obìnrin bẹ́ẹ̀ kò mean anything wọ́n mú mọ́tò ń gbé yìí wọ́n jọ olóṣó náà look at the way they came here now they look corporate man especially èyí tó wà ní ìbá yìí ah. ní sùúrù she may be a banker. tí ojú inú yín bá fọ́ ṣé ojú ìta yín fọ́ ni ẹ̀yin ò rí wọn kó lóṣó làwọn eléyìí ni ẹ má máa sọ̀rọ̀ trust mọ́ mo ní trust issue gidi gan sórí ìyá mi ìyá mi mi ò trust ẹ tó bá dọ̀rọ̀ olóṣó dé kò sẹ́ni tí ò lè ṣe olóṣó. okay good sórí ojú agbamitadé ìbáyìí fine ọ̀rẹ́ lèmi àti ẹ ṣe understand oníkálukú máa jẹ́ orúkọ bàbá ẹ̀ níbi ìpàdé báyìí if you are not ready to go with me pẹ̀rẹ̀ are you ready to go with me. Emmanuel bro I am gone already. Yeah. <laughs> mama gist ẹ ti bá ma padà dé. Hello, ladies. Hello. Hi. You guys are looking so beautiful. That's so amazing. Man. Oh, thank you. Can we have our seat? Can I? Yeah, thank you. Oh. My name is Emmanuel. I am Nikki Rose. Wow, nice meeting you. Same here. Welcome. Look amazing. Thank you. You can call me Pere. but my friends, àwọn tèmi tó mọ̀ mí ní gbòòrò, they always call me too much money. That's wow. Ah. money, man. My name is Angel. Can I have that again? Angel. Am I free to give this a peck? Wow. <laughs> Wow, thank you. Take me back to the olden days. Wow, wow, wow, wow. They look amazing. These girls are man. beautiful. I swear, I swear, I swear. Wow ṣé ọjọ́ wo ni Ọlọ́run dá yín náà I mean ó máa ń dá everybody ni during the weekdays. bro you should know already you don't have to ask. àwọn ọmọ friday re. No. Uh, we don't care for anything whatever they want now. just, just send them, them okay. are you okay for now. Yeah. as in. okay um, you see uh, for me like I told you my name is Pere. Yeah. but àwọn tèmi nígboro wọn máa ń pè mí ní too much money mi ò mọ láti owó kọ. that's my nigga. Yeah. that's my nigga. i mean i mean just whatever you want if this place is not okay for you guys we can go to anywhere you want. anywhere because... anywhere anywhere. no babe babe you don't have to say it that way kò ń ṣe pé bóyá ibi kankan tá à ń lọ ó jìn anything just to go out. àkàrà oṣù ló kápá ẹ̀kọ́ tí gbóná ọjọ́ àwọn fi wà jọra wọn. owó la fi ń jàyé kúnkúṣì owó la fi ń jàyé kúnkúṣì. ẹ bá rí ro ẹ bá rí ro gbogbo èyí tẹ rí kìlọ̀ tọ̀ báyìí ilẹ̀ sọ́ọ́dí lè ọmọ yìí tẹ gbọ́ ọlọ́ọ̀ni tò ọlọ́sìlẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ọjọ́ ayé ìlọ́tọ̀ kẹ lọ ríṣ lójijì ẹ lọ́ọ́ bá dùn lówó ríṣ ẹ tó ti yọ. tàfikìtì àmíyù asọ́tì ọ̀rọ̀ níjọba mi gbẹ́ náà o tó ti yẹ yìí kẹ́ ẹ má dẹ́kun ẹ má sọ̀rọ̀ ànádì bá mi yìí o ṣé mọ̀ pé ilẹ̀ ní ká lọ ra lẹ̀ mo sì ti wá ilẹ̀ mo ti sọ fún yín ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá dẹ́kun lẹ́ẹ̀rán kan nú àwọn ọmọ yìí lẹ́ẹ̀rán ṣíà wípé owó olè rèé o ẹ dákun ẹ má sọ mí dání yẹpẹrẹ láàrin ìlú o. bàbá mi ṣé mo pààrọ̀ nǹkan tẹ́ máa ń ṣe nílé tèmà tí máa fi ń jà. àbí. nígbà tá ti jọ sọ̀rọ̀ ti bírìnì bí nínú ilé ẹ tí wàá dé tàdé tí wàá àbí. ẹ fọkàn balẹ̀ ti ó ti yín máa ti kéjì mi jamiu àti yanjú ẹ̀. wo o máa fi wọn lẹ ọmọ ekele máa lọ sí bàbá mi. ó ti ń ṣe wọn ti pẹ́ jọ. nígbà tá a ti sọ̀rọ̀ nulẹ̀ tẹ tí wàá bọ́ síta tẹ wá ń sọ ok ṣé àwọn tó dúró ìlú ọ̀rẹ́ bàbá gbọ́ ni. <laughs> èmi lè èmi lè lè pè lọ́ọ́ bí èké owó ní màmú ni í dà aṣọ ní mú ni í yẹn sọ owó ti sọ dàgbà nu èmi ni ọbẹ̀ èké ń bàbá rẹ orí ẹ̀ kókó bí orí ìjàpá wọ́n lóyún lé ọ. lórí tí a ṣe pé nǹkan ṣe wọ ọmọbìnrin lẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ ìyàwó lóòótọ́ ni àbọ̀ òṣù ẹ̀sà àbọ̀ òpẹ́sà wọ́n lọ lé ọkọ a Sẹ́míyù Tàmíkì ojú mi ò tẹ́ yìí mọ́ ọmọ mi jẹ́ jẹ́ ó dàda bí kí n tún bá yí padà sí èkó mi fẹ́ gbé lábúlé mọ́. ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé bàbá yóò dáa. ọ̀rọ̀ èkó ọ̀rọ̀ èkó tani ọmọ bá sáàgẹ̀ nínú ọmọ sọ tani ọmọ rẹ wẹ́ẹ́dù abẹ́mi ní ìmọ̀fẹ́ ìmọ̀fẹ́ abẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀dì àrò. pizza ah, ti wà nulẹ̀ pizza abúlé bàbá yìí. wọ́n lọ́mọ ta nílé gáàsì wọ́n lọ́mọ ta omi tútù wọ́n ti ra fíìsà fún wa. àti tasty time. ọyẹ eh! tètè wàá máa lọ tẹ gbọ́ kẹ́ mọ́ bá forú rìn. ẹ̀yin ọmọ àdúgbò. ẹ wo. <laughs> Ah! olówó ìjà ro gan kí wọ́n fà náà tó jágun mọ̀ tẹ̀ni àbí òwò gbogbo rárá àdájẹ́ fi ń lọ mí gan. èmi ọmọ ráyè wèrè àyè wá dà. kọ́lá sùbẹ́rù. kílọ̀ ẹlẹ ẹ má má tó padà má tó padà. kọ́lá sùbẹ́rù kí ni ilé wa. lóyún sọ wá kí ló fà yìí. kọ́lá sùbẹ́rù. kí ló ṣẹlẹ̀ gangan tó ń ṣe bí kíní. sẹ́rí ti Amiru àti Taofiki hmm. níṣẹ́ ni wọ́n wà nílùú tó ń fọ́ owó kiri gbogbo ìlú o. Hmm. ta ló kó props fún wọn. props ẹ eh, gbọ́kàn tí mò ń sọ ni. Eh, ẹ àníbẹ̀rẹ̀ sọ̀rùn tó ń jó belebele àwọn eléré wo ni bá ṣe tíátà ṣe ń kó owó fún ọ bá owó onímẹ̀kúrì nù. èmi ò mọ o. ọlẹ́yẹ nàìjíríà. alẹ́ mi ò mọ̀ ó ṣàn owó ó dáa. fún gangan náà. ṣé dandan ni irú àwọn ọmọ kéékèèké tàbíkì ni wọ́n kó fún pé wọ́n máa bá àwọn awo fún nílùú irú wa yóò lè kó fún àwọn tó dìbò ni sáré kó fún àwọn tó dìbò. bọ́dà sùbẹ́rù bọ́dà sùbẹ́rù àní kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ gba ti yín ẹlẹ́hùn fọwọ́ káàkiri ìlú ọ̀dà. ṣé kì í ṣe pátì ló kó fún ẹ. èmi ò mọ̀ bóyá pátì ni o wọ́n ṣàǹfọwọ́ fún gbogbo yèmí ti gba tọ̀dọ̀ tèmi kẹ́yìn náà yá lọ kẹ́ ẹ lọ gbà níbo ni wọ́n wà níbo ni location gangan tí wọ́n. báyìí báyìí wọ́n wà nílé ìyá àti bàbá wọn àwọn tí mo ṣe gbọ́ wọn ni wọn ní pẹ́ kúrò nílùú o. ní ilé ìyá wọn àti bàbá wọn. kẹ́ ẹ̀ tètè yá lọ. nílé ìyá wọn àti bàbá wọn. bẹ́ẹ̀ ni. ń bọ̀ ẹ tètè lọ́gbà tí yán. ẹ ẹ ẹdúró bá ẹdúró náà ẹdúró náà ẹdúró náà ẹdúró bá ná ẹdúró bá ná ẹ dákun ẹdúró bá ná àní ẹdúró náà ẹdúró báyìí ẹdúró báyìí náà ẹdúró báyìí ẹ gbọ́kọ̀ gbá mi èmi ò ní kú òbí o àní ẹdúró náà ẹ ẹ yóò dáyọ̀ mọ́ ni ẹ dákun kiri táwọn dà káwọ́dà ti rí dà tírí àti táwọ́dà táwọ́ ẹ̀yẹ́ dákẹ́ ẹ̀dákẹ́ ti jọ ẹ̀dákẹ́ jọ. Hey, Mr. Man, kí problem ẹ̀ wo wá wájú mọ́tò? Ẹ má bínú yín bá yín já. Mo fẹ́ rí mo fẹ́ rí ẹ Sàmíyù Sàmíyù ilé ẹ̀mọ́sẹ́ ẹ̀mọ́sẹ́ ẹ̀mọ́ ń pàṣẹ yín o ọlọ́run gbẹ ẹ̀mọ́sẹ́ ọlọ́run ẹ jẹ́ kẹ̀jẹ́ rí Tìámíyù ẹ jẹ́ ráwọn àbúrò mi tó ti yé yín Tìámíyù àti Táwọ́ mo fẹ́ rí yan gangan ni ta ni mò ń wò yìí. Tàbíkì Tìámíyù mo dáràn ilé súnmọ́ yín mọ́ mo kàn ní súnmọ́ yín ni mo ní súnmọ́ yín ni inú mi ló mọ̀. àyípadà ti dé ẹ̀ lè súnmọ́ wa mọ́.

àwọn ọmọ ẹ ti ya kíni kan mọ́ mi lọ́wọ́ o tẹ sọ́tọ̀ o sọ́tọ̀ o ẹ̀yin aráàlú wa tẹ ní kò lè dá fáwọn àbúrò mi àwọn àbúrò mi rèé o àwọn táwọn rèé o táwọn àti ètì àbíyù rèé o àwọn méjèèjì rèé o tẹ́rí tẹ́rí àwọn ọmọ yìí pé kó kéré sórí rèé o tí èèmọ̀ ń kéré sórí rèé ọpọlọ yìí ti lọ àwọn àbúrò tọ̀dọ̀ mi rèé o. kí ló dé tẹ bá dá mọ́tò mi dúró. ṣé mọ́tò mọ́tò wa náà ni àwọn òṣìṣẹ́ yín rè é pẹ̀lẹ́ sáà ẹlẹ́gbọ̀n ẹ wò kí ni ìdẹ́fà dáwọ́ tó fi okun bẹ́ẹ̀. èyí tí mò ń sọ ni pé tí èèyàn máa rojú àwúrò àwọn ojú báyìí ọ̀dọ̀ àwọn gómìnà nìyẹn ti máa ń sábà rí àwúrò àwọn èèyàn ojú báyìí irú àwọn eléyìí ọ̀gọ̀rọ̀ máa sọ gómìnà kí gómìnà tó máa mi kàn ẹ dàbí ẹ dàbí DSP àbí DSSP ni mo fẹ́ ẹ tiri àbí fọ́ọ̀sà ha hey ṣé kí n fún ọ ní gbogbo àbíkí ìwọ fún ọyàn kí ni tẹ́lẹ̀ padà. náà ni mo fẹ́ rí. ẹ á. mo rò pé mi lè fẹ́ kó fún mi. gbogbo irọ́ kan ní pé mi lè fẹ́ kó fún. nítorí owó. máa ṣe ń jẹ fún yín o. ẹ mọ̀ ṣe ń jẹ. ẹ mọ̀ ṣe ń jẹ. kí ni ewì sà. èwo ní tẹ̀lé ṣe báyìí yá. ẹ kí lẹni kí n ṣe sà. ẹ gbà. ọmọ polówó kí n pariwo. kí pa. ṣé ni kálíkà ni mí. sá fún wọn ní ìtọ́fẹ́ fún wọn kọ́ máa kọ́ kó. ọmọ ẹ sẹ́mi náà rẹ̀ wà láàjọ lọ ni wà láàjọ ni ah! ẹ wo ẹ yóò ẹ mu ọ̀dọ́ta ẹ mọṣẹ́ ọlọ́ngbọ́n ẹ mọṣẹ́ ọmọ ìbáyé mi o wọ́n mi odidi méjì o odidi méjì rèé o odidi méjì rèé o odidi méjì rèé o rèé o odidi méjì rèé o. ẹ dákun ẹ mọ̀ gbé mi lẹ́kọ̀ọ́. tàràrà tìrìrì wọn máa wojú ẹnì kankan wà é àwọn àríjó dùnú àwọn àríjó gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. ṣé bísí ṣé bísí wá wà nú èèyàn ni. ó ló ní pé káwa gan fáìndì. Oh, ó tiẹ̀ ó tẹ̀ ẹ mọ̀ kan tó tiẹ̀ máa ń dùn mí lọ yóò máa ṣe bẹ́ẹ̀ ní pé òun nìkan lòun mọ̀ tán ló fáìn àwa gan le jù lọ a le jù lọ tó bá mọ̀ a le jù lọ ẹ dúró ẹ dúró ẹ dúró ni ẹ dúró kò lè yẹ yín mò ń bọ̀ yé yé ti rírìn tàrẹ́rà ṣó Vatican Club night Hey, ẹ̀yin babes ẹ mọ àwọn bọ̀bọ̀ yìí. ṣé mo rí ni. ṣé mo mọ wọn ni. àwọn odógú. ṣé lè. eléyìí kẹ àwọn eléyìí ni mò ń sọ. àwọn kíní kékeré méjì. kíní kékeré kíni máa ń gbọ́ ibú owó. these people are rich all these like these guys are rich. owó ní sùúrù tìrín níta rárá ẹ wá ẹ wá ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ má ṣubú o ṣàdúró bẹ́ẹ̀ lọ́mọ yìí wọ́n ṣe yìí wọ́n lọ́wọ́ lọ́wọ́. bá ń gbọ́ àwọn ọmọ tó ń sọ àwọn young and getting it àwọn young million like <laughs> youngest billionaire àwọn rè wo èmi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gidi mo fẹ́ advice yín tẹ́ bá mọ̀ nǹkan tó rọrùn fún yín á dá kájọ dé show yìí. mi máa tẹ̀lé ẹ. ṣé wọ́n mọ vertical v club ni. Oh, oh. ọmọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ah. eh, eh. so ah. tẹ́ bá mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ àjọ lọ bẹ́ẹ̀ ni. mi máa tẹ̀lé ọ̀rẹ́ mi. ìjọ wa ni báyìí friday eléyìí ni of course now dem ṣe ìjọ wo wa ní báyìí mo lọ lé o fẹ́ lọ lé máa wo ilé <laughs> wọ́n sọ pé àwọn tó bá kọ ọ̀rẹ́ àwọn ọmọ ìsojú lásán pé for see alone owó ni ah, ah, mo máa tẹ̀lé ẹsẹ̀ mo tiẹ̀ jẹ́ ẹ̀rí ìwọ ah, o máa lọ monday. <laughs> mo ta ṣe ń lọ yìí mo fẹ́ lọ ra aṣọ tí mo rí lẹ́ẹ̀kan. aṣọ wo lórí lẹ́ẹ̀kan wo o ò lè hot tó bẹ́ẹ̀ dúró ẹ dúró ẹ jẹ́ ń take picture ibo lẹ́ ń lọ torí mo máa post ẹ̀ gan sí whatsapp pé àwọn babes tó bá fẹ́ wọlé a máa ṣe mo gbọ́ mu branch oh. mi gan lọ bẹ̀sẹ̀ <laughs> hmm. máa ra aṣọ máa ra mo wù bóyá kí n ṣe skirt kí n wọ skirt kí n wọ bíi sequence top. ẹ̀yin bàbá mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan-an ah ẹ mú inú wa dùn nínú àbá yìí bá ìlú ayé dùn yìí ìròyìn ti lọ káàkiri lórí tẹ́ ẹ ṣe fún ọmọdé àtàgbà ẹ ṣé àdúpẹ́ àti ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ gbé pátá la dúpẹ́ fún o ọ̀rẹ́ àjẹndọ́ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ ti yín torí ẹ̀yin lẹ kó àwọn ọmọ ẹ̀wọ̀ náà lù yìí ọpẹ́ yín pọ̀ lọ́wọ́ wa o iṣẹ́ yín ò ní bàjẹ́ lágbára ọlọ́run ẹ ṣe gan ẹ ṣe àdúpẹ́. ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ mi ṣé rí ata ń sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n ṣe púpọ̀ náà mi àwọn tàyàrà ti sìn gan táwọn gan dúró yìí ó ní nǹkan tó ń ṣe náà ọ̀rọ̀ gbèsè àyè táwọn náà so tá a bá wá sí fílẹ̀jì ibà tá a bá celebrate wọn kò sí nǹkan kan nù. ẹ̀yin mo re ni ìní ìníkẹ́ni ó ṣèmí ẹ ṣe. kọ́tẹ́ máa bẹ́ẹ̀ mi ṣe ni wípé mọ́mí wa ìyá ayédùn tó ní báyìí eh. ẹ bá mi kí wọ́n gbé à àti bá bíbá jẹ́ gan-an rárá a ti tún ṣe. ẹ ṣe ìròyìn kan ti kàn wọ́n la wípé ẹ débi ó ń dun àwọn gẹ́gẹ́ bí mo ṣe bá yín mú. ẹ lẹ sá ẹ ká sùn sá bàbá ọkọ mi èmi ni ìyàwó fọgà Sunday fọgà ní òkè odò fọgà. ìyàwó wọ̀ra fọ́ọ̀dé. nígbà tábúrò mi ni pé ah àwọn bàbá ọpẹ́ wà nítòsí o wọ́n wá ṣàyè fún wa bá ní ẹ jẹ́ ìwà ṣàyè kí wọ́n kí wọ́n o. èmi ah. fún ọpẹ ti dé pé wá kì í. ìwọ ni oore ńlá ló ṣe oore ńlá là ló ṣe hmm. má wọrí màá jẹ lójú bí mi bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀. ẹ ǹlẹ́ sà ìwọ ló pè wọ́n wá. Ah! ọmọ gidi ni àbúrò ẹ ṣe ọsà ẹ ṣe o ọwọ́ yẹn máa lò fún o. ìwọ ló ní o ìwọ ló ní o. kò kò kì í ṣàwà méjèèjì. ìwọ ti tóbi jù fún hundred k. Ah, owó yìí owó yìí. owó tá a fi ń tán bá owó tá a fi ń tàn. Eh. so ẹ̀yin ni ìyàwó ẹ̀gbọ́n wa èèyàn ńlá yẹn. bẹ́ẹ̀ni ṣé yóò mọ̀ pé ẹni tó bá ń ṣe fọgá èèyàn ńlá ni kò yí sí. Ah. bẹ́ẹ̀ni ah, èèyàn ńlá ni. bẹ́ẹ̀ni tọ́wọ́ tó adélé ọ̀nà máa pọ̀ tẹ̀yìn náà. bẹ́ẹ̀ ni ọ̀dà dọ̀rùn wọn báyìí. iṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ọlọ́run. ẹ mọ̀ kan àti nǹkan tó ń kọ́ máa sọ ni pé big surprise ń fẹ́ fún ẹ̀jẹ̀ bọ̀ kò sí ní ọ̀nbẹ àjọ máa lọ sínú mọ́tò so a máa sọ̀rọ̀ wa lọ tí mọ́tò wa bá ti wù. wo bá mi sọ fún Sunday fọgá pé mo wà pẹ̀lú àwọn àbúrò rẹ̀ ó ti gbọ́ mọ abẹ́ ń sẹ́yìn sẹ́yìn sẹ́yìn. Ah. bábọ̀ kọ́ mi. ó dàbọ̀ ó dàbọ̀ ó dàjẹ́ lọ sọ́kù sunday ọkọ mọ̀ bọ̀ ó dàbọ̀ bàbá kọ́ mi. ẹ ẹ jẹ́ lọ. Báwo báwo mami sọ́kù sunday mú wa pẹ̀lú àwọn àbúrò ẹ̀ bàbá kọ́ mi. Ẹlẹ̀ bẹ́ẹ̀ni àkọ́kọ́ mi. a gbọ́dọ̀ tọ́jú yín dáadáa. wọ́n máa yín lọ síbi kíbi tẹ́ máa fẹ́ lọ. ìyàwó bọ̀dá sọ́ọ́dẹ̀ náà lọ. ìgbà ìfẹ́ láyà mọ́tò yìí ah, ah. kò ní. àwọn ìjòyè. ó ti pọ̀ jù fún táyà fífẹ́. gẹ́gẹ́ sí gẹ́gẹ́ ọ̀rọ̀ ara wọn yé ra tọ́ba ti ríra wọn o ọ̀rọ̀ ara wọn yẹra wọn o. ìbẹ̀rù wàhálà ti wà wàhálà ti wà wọ́n ti gba ìyàwó mi wọ́n ti gba bọ́sẹ̀ lọ́mọ mi lọ́wọ́ hm? ó ti gbé bọ́sẹ̀ lọ. ó lọ gbòòrò ni. Ah, ah, tó bá lọ gbòòrò kò bá da síbi tó bá fẹsẹ̀ rìn lọ á fẹsẹ̀ ara ẹ̀ rìn padà wálé. àwọn ọmọ Taofiki àti Tiamiyu tí wọ́n ti lówó lẹ́kọ̀ọ́ tí wọ́n wálé láìpẹ́ yìí tí wọ́n ní wọ́n wá sí ayédùnba àbí kí lorúkọ. èmi náà wọn bá mi gbọ́ ni pé wá. wọ́n nígbà tí wọ́n wá sí ayédùnba gbogbo ibi tí wọ́n ti ń jó ijó wọ́nranwọ̀nran kó tó di pé wọ́n lówó wọn náà wá dùn gbogbo èèyàn nínú bẹ́ẹ̀ sáwọn àwọn tìrìrì àti tàhárà. tàfíkì àti tìámíyù. ẹ kí ni wọn wá sí fún ikú yé mi. nígbà tí wọn kọ́kọ́ wálé tí wọn wá yọjú sáwọn òbí wọn nígbà tí wọn fi wọlú táyà ìkànnù mọ́tò tí wọn gbé dání ló bá jò wọ́n dẹ̀ wá bá mi mo fẹ́ táyà fún wọn níbi tí mo ti ń fẹ́ lọ́wọ́ ni ìyàwó mi ti ń dé bóòtù táyà yẹn pé kó lè bá a lé dáadáa bá ṣe pé ìyàwó mi yẹn pé so yẹ kó máa ṣe fọgànáísà mo dẹ̀ tákùn wọn mo dẹ̀ tákùn wọn pé kí n ti wọn nú ẹ̀ wípé ìyàwó mi ni àjọ ṣiṣẹ́ papọ̀ ni wọ́n dẹ̀ bá ti wọn lọ mi ò béèrè nǹkan kan lọ́wọ́ wọn. àwọn èèyàn ayé tiẹ̀ ń ṣerú èyí hùn. tọkọtaya Nigeria enterprises àwọn èèyàn fi ń ṣiṣẹ́ papọ̀ tí ó jọ àtọkọ àtìyàwó. òyìn tá a sọ kọ́ ló ń sọ ìjà rẹ̀ ah má bá mi ṣeré lásìkò tá a wà yìí sọ̀rọ̀ èrè ni mo sọ mo sọ nǹkan gbà tó ní ọyọ àwọn yìí ń lẹ́nu pé wọ́n rí wa àtìyàwó rẹ̀ mo ní tọkọtaya Nàìjíríà enterprises wa tá n ṣe. so fẹ́ gbọ́ nígbà tí wọ́n ní wọ́n wá wálé wọ́n náà wá sí báà kan ayédùn àbí kí lórúkọ báà wọ́n náà máa ń kọrin kiri wọ́n máa ń jó kiri bẹ̀ kó tó di pé wọ́n lówó. ayédùn bá. ayédùn bá. a mọ̀ jìnnà síbi díẹ̀. ẹ́ẹ́ wọ́n náà wá síbẹ̀ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ ni wọ́n dùn nínú hmm. ni wọ́n fún lówó ọlọ́run ló mẹ́rin tó sọ fún ìyàwó mi pé àwọn àwọn tá à ń sọ ètò ti dé o àwọn ọmọ etí dé wọ́n ń pínwó kiri o bí ìyàwó mi náà ṣe gba abẹ lọ nìyẹn nígbà tó máa dé bẹ́ẹ̀ báyìí wọ́n ní bọ́sẹ̀ fojú kan ìyàwó mi báyìí náà bá mú sínú mọ́tò ah. ká má sọ̀rọ̀ jù wọ́n ti fọ́n lọ sẹ́kọ̀ọ́ báyìí. Ah, ah. wọ́n ti fọ́n lọ. lọ́rọ̀ wo lọ sọ jáde lẹ́nu àwọn mò ń bọ́sẹ̀ tiẹ̀ ìyàwó tiẹ̀ kátẹ̀ ní pé bọ́sẹ̀ gan ó fọ́n bù ayédùnbà fẹ́ ọ̀nà sẹ̀ síbí báyìí ọ̀nà sẹ̀ síbí tí kí ni ẹni tó bá wà kú wa yóò padà dé ìrìkúrì nínà. gbogbo èyí tá à ń sọ odùn torí mo ti lọ báwọn òbí wọn Hmm. àwọn òbí wọn jẹ́ kí n mọ̀ wípé olórí ibú ọmọ ni wọ́n wípé wọ́n gbá àwọn wá látẹ̀kọ̀ wálé hmm. wọ́n tan àwọn kalẹ̀ pé àwọn fẹ́ kọ́lé fáwọn hmm. látìgbà náà nọ́mbà àwọn ò lọ́mọ ilé tọ́nà ń gbé tẹ́lẹ̀ pé wọ́n náà ti pàrọ̀ ẹ̀ pé àwọn ò mọ ibi táwọn lè wá wọn sí kí la fẹ́ ṣe mọ́tẹ̀kọ́ gbàyàwó lọ́wọ́ mi. Ah, sórí ah, ọmọ bó ṣe ń wọ̀n owó burúkú wà lọ́wọ́ wọn o. ẹ mú gbọ́. owó burúkú wà lọ́wọ́ wọn o tó wáyé pọ̀ ní ọgbà bọ́sẹ̀ ìlọ́wọ́ rẹ̀ ọdọ àbígbà tó lówó gbàyàwó ọ̀lẹ́ ni o ah. ọlẹ́ ọmọ ṣe láìláà ni. láìláà kìnnì ṣùgbẹ́rù wàá gba bọ́sẹ̀ lọ́wọ́ mi. ọ̀dà wọn ò gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbà lẹ́sẹ̀ rẹ̀ ọmọ kọ́dọ̀ rẹ ni ọmọ kọ́dọ̀ tiẹ̀ ni bọ́sẹ̀ wà láyé. òṣùbẹ̀rù òṣèbọ̀rẹ̀ mi nìyẹn òrìṣà olẹ́lómi bí ó bá ṣàkíyàn rò ìwọ náà mo lè fọ̀rọ̀ lọ kí ló rò pa lè ṣe bóyá kájọ gbéra lọ sí èkó níbi tí wọ́n ń gbé ká lọ mú bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ wọn. kí n lọ jà ìní ọjà bá pariwo lé wọn lórí wọn á fi bọ́sẹ̀ lẹ̀. wọ́n pariwo lé lé olówó ṣé wọ́n jọ wọlé ni o mọ̀ tí mo sọ pé yóò fojú rí wọn o àwọn tí wọ́n ń sọ wọn àti ẹ̀ ń sọ àti tá ń sọ ọmọ òun ojú wọn ju tó gọ́vùnà lọ àbí bí ìgbà tí DSS ń sọ yẹn. ẹ ṣé bí bó ṣe àṣewà lọ rí. kò sí kò sí tá a fẹ́ ṣe irú àwọn ọjọ́ òru èní náà mo ń bá yín sọ nígbà tó yẹ pé ewúrẹ́ ilé òní mọ iyọ̀ rẹ̀ tó yẹ pé wọ́n ní mọ̀jẹ̀ yẹ ọjà gbà tó láwọn àbámọ̀dá kan lọ́wọ́ irú ìyà tó jẹ̀wọ́ yìí kò lè jẹ́ ọ́. mọ̀jẹ̀ yẹ ọjà gbà. mọ̀jẹ̀ yà ọjà gbà yóò ti wà lọ́wọ́ ẹ̀ tipẹ́. mọ̀jẹ̀ yà ọjà gbà. Eh, bóyá ká lọ rà á eh, ká lọ wó ká lọ rà á. ní kí ni kí ló rò pé mo ń sọ àwọn àbámọ̀dá tó ja wèrè gidi tí ó tètè dáhùn ní gidi gan. àbámọ̀dá. Hmm, àbámọ̀dá ò ní dá tiẹ̀ kọ́mọ̀sẹ̀. Eh, ṣé wọn kì í ta ni. ẹ wọ́n ń ta owó náà náà ni wọ́n ń ta owó ni ó yẹ kí n bóyá kí mi gan ti ga jù báyìí lọ àwọn àwọn ọ̀sẹ̀ kan tí mò ń dánwò díẹ̀ díẹ̀ ni. oògùn ló ń pè lábàmọ̀dá. Ah, kí ló rò pé mò ń pè lábàmọ̀dá torí ọlọ́run rẹ mi tó bá jẹ́ pé ọ̀nà tá a fẹ́ gbà náà ni tó bá jẹ́ pé ọ̀nà tá a fẹ́ gbà náà ni ìjọ hmm. tó lọ mú ṣetán láti ṣe. ẹni tó bá ti ṣetán láti ṣe a yọ̀nà lówó o ìlú ló máa ná wa yọ̀nà lówó o pé tí ó wálé fúnra rẹ̀ àbí tó lọ mú. èmi ò tiẹ̀ fẹ́ débẹ̀ kó fẹsẹ̀ àárẹ̀ rìn kó fi rìn wálé ó tán. pé òun bọ́sẹ̀ ti dé o sunday o ti dé o káwọn jọ padà sẹ́nu sẹ́ fọ́gá o. kò jù bẹ́ẹ̀ lọ. Ah, ẹ̀wọ̀n òye tí torí dọ́là ṣùgbẹ́rù kí ni dọ́là nínú ewé jíjá tó gùn. dọ́là gbogbo ẹ̀ ọmọ kò tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nìkan yóò mọ àfẹ́ tara wọn lọ ni ah, ah. kí ló ń sọ yìí ah, wo bí tọba dọjà tọba lọ fẹ́rẹ̀ ewédú àwọn eléwédú náà sọ fún ọ pé dọ́là ti gbéra o tọba dọjà àwọn eléwú rẹ mọ sọmọ tí wọn dà ń lo èbò. ó dà mí tó bọ́ èlò ló fẹ́ náà wà. yọ̀nà tó pẹ̀lú bíi ti dọ́là dọ́là five seven àbí èlò náà ti pé dọ́là ní ọjọ́ mẹ́ta tó wálẹ̀ náà kò lè ju five sixty five nǹkan nàìjíríà yìí tètè wálé bá wọn tí ó bá jẹ́ five ninety tàbí ó bá jẹ́ five sixty nine yóò jẹ́ five sixty eight. ó dá ọmọ tó máa ṣẹlẹ̀ bá mi gbèsè owó tiwantiwa. owó tọ̀dọ̀ wa ní nàìjíríà eh. ní ìlú yìí eh. tó jẹ́ náírà náírà tá a ná sèbàtẹ eh. seventy. Ah! sèbẹ́rù seventy. seventy thousand. ó pọ̀. ọ̀ oh, oh ẹ jẹ́ kí àwọn ọmọ ọmọ gbé àgbàyàwó lọ́wọ́ rẹ̀ kí ló sọ yìí. sẹ́kù ti pọ̀ wọn. tí wọ́n ti gbàgbéyàwó lọ́wọ́ òru rẹ̀ ìwọ tó jẹ́ fine boy àwọn ọmọ kéékèèké ọmọ wèrè àwọn ọmọ tó ti àwọn ọmọ tá máa mi pàbẹ. agbára ni agbára ni. lóòótọ́ àwọn ẹnu ajé àgbàgbé bó ṣe ń lọ wọ́n sọ owó ni o tó bá lọ bẹ̀ wàláì tó bá lọ bẹ̀ ó lọ pé àti padà bọ̀ ni ó o. àwọn tí wọ́n sọ àwọn ọmọ ìgẹ wọn àfi bíi olè mọ́ ni wọ́n sọ. o jẹ́ lọ wá thirty thousand wa torí ọdún. lọ́wọ́ wa kò lọ sí. jẹ́ fún ọ nídìí iṣẹ́ nǹkan lọ lò. Subiru ah, máa ṣe báyìí fún mi mi ò já lórí débi tí mo lè wá gborí. àní kò lè wọ́ọ̀kì thirty thousand bíi báwo ah. mo pe nǹkan seventy ọ̀nà wá sí thirty alánàpá gan ni wọ́n gan èmi kò ríra bẹ́ẹ̀. Subiru hmm? ó dà mo ti bọ́ jẹ́ ká ṣe báyìí mo ń dájọ́ kan lọ́wọ́ ó ṣẹ̀ṣẹ̀ pé forty thousand jẹ́ ń fẹ́ kán lọ gbà kí n wá kó fún ẹ kí n ní mi ìdájọ́ mọ́. obi kò lè lọ bẹ́ẹ̀ tí ó bá yẹ pé bóyá kìnnì kọ́kọ́ mọ̀ màdó olúwa bí ọ̀dájú fi fi five thousand sí kọjá forty five lẹ́yìn rẹ̀ kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́. ṣùgbẹ́rù. torí pé o jẹ́ kírísítẹ́nì àbọ̀ jẹ́ mùsùlùmí mọ́ fi ṣeré o. àmì ah, ò tó bẹ́ẹ̀. àbáláyé leléyìí o hmm. torí gbà náà ó ní Sunday tó ń jẹ́ o ò lè ṣe nǹkan kan ah, tí mo fẹ́ sọ fún ọ nù o gbọ́dọ̀ kọ́kọ́ nígbàgbọ́ nù tí mo mú dání. Ah, ṣùgbẹ́rù gbogbo tó o bá sọ fún mi lásìkò tí mo wà má máa tẹ̀lé ẹ. ọmọ tẹ̀lé mi ò ní ò ní jiyàn. sìgìdì pálí rè o mo jogún ẹ lọ́wọ́ bá mi ni bó ṣe wò ó sìgìdì ní sìgìdì ń jẹ àmúkọ tẹ́lẹ̀ pálí kùn sọmọ pé pálí mo tó máa sọ pé alágbájá ah, lágídí ó lágídí pálí hmm. bó ṣe rí nu sìgìdì yà wèrè gangan ni o sìgìdì pálí ó yà wèrè gan ni o gbà. Mm Sunday hmm? dimu bó ṣe wà ní tí ó pè ìyàwó rẹ̀ wálé ni mọ́ fi ṣeré o tó bá ṣe fẹ́ kọ́ ká ọ lára sí tó bá fẹ́ kí ìyàwó rẹ̀ tètè dé sí ló ṣe fìyà jẹ kínní yìí sí mọ́ hmm. gbọ́ ó wà ibi sọmọ pé mẹ́rin nílé mọ́ ni ibi tó bá free dáadáa nínú ogun ilé rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ hmm. wọ́n gbé e lẹ̀ síbẹ̀ tó bá gbé e lẹ̀ síbẹ̀ wàá lọ wá ìgbálẹ̀ tó gùn ọwọ́ bẹ̀rẹ̀ sí fi nà ṣèkìdìpálí wáì mo ṣe nà yìí ìyàwó mi bọ́ sẹ̀ níbikíbi tó bá wà kọ́mọ lè sùn kọ́mọ lè wo mọ́ bá mi nà án títí tí ó fi wálé ìwọ sì gidi pálí wáì tó bá ti nà án bọ́sẹ̀ ìyàwó tọ̀dọ̀ mi táwọn ọmọ wèrè gbé lọ kí wọ́n máa mú bọ̀ nílé tàbí kọ́mọ dábọ̀ fúnra rẹ̀ mọ́jẹ́ tọ̀ kí bọ́sẹ̀ mọ́ máa dẹ́sì bí yóò béèrè. yóò béèrè kí n wá ìgbálẹ̀ tuntun hmm. kí n wá fi sígun hmm. kí n bẹ̀rẹ̀ sí ní kọ̀bọ̀ wípé ibikíbi tí bọ́sẹ̀ bá wà báyìí mm. kí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà án eh. kí sìgìrì yìí máa nà án. àní kò nà sìgìrì pálí ni mò ń sọ pa ẹ̀ mo ti dánwò ìnáwó má ti dánwò tó seventeen seventeen times. Hmm. mo máa ń sasẹ́ ìgàn. abájọ wọn wá sọ pé ṣùgbẹ́rù òṣìṣẹ́ kò sàbọ̀ kàn rìn kiri ni àṣé gbogbo ohun tó gbọ́kànlé lélẹ̀. kò lè yé wọn báwo ló ti fẹ́ yé wọn sẹ́mi hmm. tó jẹ́ pé eh, eh, ìfẹ́ túraká fún ọ tí má túraká mọ́ lánàá bọ̀ mọ́ lánàá hmm, tí má lọ nǹkan owó mi ò padà sọ́dọ̀ mi yọ padà sọ́dọ̀ mi gbogbo àmọ́ orí ọmọ gbogbo ẹ̀ náà kọ́ la lè sọ fún wọ àmọ́ ìtì ń bẹ rẹ yìí ìwọ kan dán o mú ìgbàlẹ̀ mọ́ wàá nà ìyàwó rẹ jù o tó bá nà jù injúrì ni ó gbé wálé o ah. injúrì ni ó gbé wálé ojú rẹ lè bó o ah. nà romantically. láàrin ọjọ́ mẹ́ta yóò wálé. ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta ná ọjọ́ mẹ́ta ah, tó bá fẹ́ kó wálé ńjọ́ kan yóò wá àmọ́ ọ̀nà sí eré sí eré ni o tó bá ṣe ná sí gidi pálí tára ẹ bá ṣe tí ó bá ṣe ń jẹrora sí lónà ṣe mọ kanra mọ bọ́sẹ̀ níbi tó wà tí bọ́sẹ̀ bá dé ó lè mọ wúlò fún ọmọ ah. torí yóò ti yóò gbogbo sọ fẹ́ tọ́jú rẹ̀ sìgìrì ọwọ́ sìgìrì pálí róró. ẹ ẹ jẹ́ màá nà dédé. ẹ ọ nà romantically nù jọ méje gangan tó bá yẹ kó fẹ́ nà yìí sílẹ̀ tí ó tó ní kọ pé wọ́n ń jìyàwó rẹ̀ láàrin jọ méje mhm. ọ̀rọ̀ àmọ́ nà ní wáì sìgìrì pálí go to Lagos. Mm -hmm pick bọ́sẹ̀ fọ mi sọ ti yọ ṣùgbọ́n tó bá yẹ kó o bó lè ka ọ lára sí bá lè ka ọ lára sí mọ ra tó gbọ́wọ́ rẹ̀ sókè díẹ̀ ó lè lọ́jọ́ mẹ́ta ṣùgbọ́n tó bá ń ra ń nà díẹ̀ díẹ̀ jọ méje ni àmọ́ tó bá fẹ́ kó wálé jọ kan yé ra ọwọ́ bíi méjì mẹ́ta nà kí gbogbo ọwọ́ gbó àmọ́ tó bá dé ó lè wọ́n wúlò fún ọmọ. irọ́ irọ́ irọ́ mo nífẹ̀ẹ́ ìyàwó mi. ó fẹ́ kójú rẹ̀ gbó ó fẹ́ kójú rẹ̀ gbó hmm. mo nífẹ̀ẹ́ kójú rí bọ́ọ̀tù bọ́ ẹ wá bolo ti bẹ́ẹ̀ rí kó ṣebi jọ́kànjọ́ kejì bẹ́ẹ̀ náà lára rẹ̀ ó ti yà ó wọ́n nà gan ni wọ́n sẹ́ ìgbàlẹ̀ mọ́ láyé ọwọ́ ni wọ́n fi nà náà. síbi yóò sá wàlé. yọ wa ah, ah, kò tó bẹ́ẹ̀ mm-hmm. àníkọ́ mọ́mọ́ náà lé mọ́ yóò ju yóò béèrè. màá tọ́jú ẹ̀ màá mm-hmm. tọ́jú ẹ̀. bó ṣe bó ṣe rí nù. kí ló bẹ̀rẹ̀ báyìí. Ah, mọ́ lọ bẹ̀rẹ̀ lọ jókòó lọ sínú lọ́sùn sílé. ọ̀dà òṣèlú. ìmọ̀ kókó kókó ọ̀la adẹ́rẹ́ ìmọ̀ kókó kọ̀ọ̀la. ọ̀rọ̀ tìlú. kí ló dé kí ló ṣẹlẹ̀ náà mo ti ń pe nọ́mbà látàrí kí ló tó pa fóònù. ah mi ì pa fóònù mi hòtẹ́ẹ̀lì tèmi àti manu ọjọ́ wà lánàá ibẹ̀ la wà títí tí àárọ̀ yìí ló tó wá drop mi síbi tó ṣe drop mi tí mo ní kí n ṣáwà tán báyìí kí n wá charge phone because phone mi ti kú ọmọ ẹ̀ ń charge ẹ̀ ń sìn kò pẹ́ gan sef. ọ̀rẹ́ mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn náà. ha Jesus líkọ̀ wo bí owó ṣe ń rè ló báwọn guys ṣe ń spoil wa pẹ̀lú owó kí ló ṣẹlẹ̀ kí ló dé. ọmọ bàbá fọkọọpù ló ṣẹlẹ̀ lánàá yìí. harsh. sórí ibi tí mo jókòó sí mò ń bọ́ọ̀lì láti inú rẹ̀ ọmọ amis lánàá yẹn gọ́. kí ni ah! kí opportunity yẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. kí ni ibi tẹ jẹ́ kẹ́tí yẹn ń bá èlé gan ni opportunity yẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ òbò ṣe ń sọ̀rọ̀ ah wo ìkọ̀rọ̀ òṣèré ń gbà mí ti máa ń try láti blend ẹ o máa ń sún sẹ́yìn pé no you don't want to blend ṣé o trust me. ni èmi á positive. kó opportunity kan lọ lé mi lórí èmi angel for where. tó mọ̀ pé pàtí mánéjà àwọn boys yẹn tó bọ́ta ṣé mo pé mo mú fóònù mo ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ lọ receive call. mo ṣe bọ́ lọ pé mọ́ mi. immediately bó ṣe bọ́ta lèmi náà tẹ̀lé kí ló fi pò ṣẹlẹ̀. ọlọpàá mọ̀ sí ẹ̀ o. mo block ẹ̀. èmi ṣe bó ṣe jáde lánàá yẹn pé lọ́pẹ́ mọ̀ sí ẹ̀ ni. that's it ni <laughs> Trust your baby girl now. Na angel dey talk Angel, my babe. Oh yeah, I miss more. me, hide me, Angel, ẹ eh, sexy baby, ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ó pọ̀ yẹ́yẹ́. So bí mo ṣe block ẹ̀ mọ́lẹ̀ bàbá kan ní ah guy what's up àwa náà kì í ṣèyàn bẹ́ẹ̀ o akọ̀rọ̀ra ń ṣe bẹ́ẹ̀ torí àwọn boys tó gbé wa wá ni àwa náà kọ́ wa gbádùn pẹ̀lú wọn kò ṣe pé bí a connect bẹ́ẹ̀ yẹn òun dẹ̀ ní òkè fine kò fún wa ní nọ́mbà àwọn boys yẹn káàdì mo bá ṣe máa bá wọn sọ̀rọ̀ bí mi ṣe lọ́ọ̀kì iṣẹ́ yẹn dáhùn ni. o ti wá gba yomi say you don collect number. wàláì. so a ti ní nọ́mbà wọn guys mi. ah babe oh oh oh. i don collect am i tell you say make you dey learn wọ́n ṣe gbogbo nǹkan nìyẹn náà máa yí tí wọ́n máa slack so ó wá rò pé gbogbo owó tí àwọn boys yẹn ná ní àná àwa ní kó wọn a máa wá wò wọn káwọn á máa kó wájú wa èmi eh? ṣe bá ti miss opportunity yẹn. opportunity wo forget am opportunity wèrè wo kí ni. so wetin go come happen now kí ló fẹ́ ṣẹlẹ̀. ẹ á pe òun ká pè wọn náà ní àbí àǹfààní. ó yá ó yá ó yá. ẹ Ogun gba wọn lẹ́bùn bẹ́ẹ̀ yẹn. Angel no dey slack. Angel you Angel no dey carry you. Oh my God, you kill me finish. Mr. Jide ní àwọn fẹ́ bá yín sọ̀rọ̀. Mr. Jide. Sajide ò ni. Sajide ta máa lọ ń gbọ́jà fún ah ah ah, Ṣé ah. o rántí bó ṣì jẹ wá lówó ń gbà yẹn? Kí ló ṣáà fi gbọ́jà fún? Wọ́n ní ká gbọ́jà ẹ̀mí wá fáwọn ní bàbá. Ọjà mi ibi ti bá o. Èmi ò lè ṣe irú nǹkan tèmi bẹ́ẹ̀, wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀. Wọ́n lè ṣe wọn ní kí gbọ́jà tó jẹ́ jẹ mí Mo ò mi fowó báyà ṣeré mu. Tó bá pè bí a kò gbé kó sọ fún pé mo sọ pé rárá. Ó jẹ wá lówó, ó jẹ mo láìkì owó jù. mo láìkì owó kí ló láìkì. àwọn ọmọ ìlú mi jà lóyún. tó wọn ìdúró ṣe yánnayànna yìí sọ wọn lọ pé ìkọlù wọn padà wá bá mi lẹ́yìn tó gba nọ́mbà òun ló pè òun náà fẹ́ bá yín sẹ́yìn hello beautiful angels. hello. Uh, how are you. yeah sure okay. báwo ni. um angel ni ó ń sọ̀rọ̀ lady tí um, ó gba nọ́mbà yín lánàá. ṣé lady tí slender tó ra tó pàdé rẹ ṣé òun bá sọ̀rọ̀. rárá sá òun náà wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí sẹ́yìn. ok ok. hello. hello angel. hello sir. how are you. àlàáfíà ni ẹ ẹ jọ ẹ má bínú kan tó ṣẹlẹ̀ lánàá ṣe ráwọn guys yẹn kò wílì ṣe pa àmọ̀ wọn bẹ́ẹ̀ yẹn o hmm. wọ́n kàn rí big girl wọ́n dẹ̀ fẹ́ kó wa jẹ wọ́n dẹ̀ ń camp wa mọ́lẹ̀ bíi pé wọ́n ti mọ̀ wá tipẹ́tipẹ́ ẹ jọ ẹ má bínú ẹ jọ. ṣé jẹ ààrẹ. ah kò sí kò sí wàhálà. bá gbogbo fún keje. oh ok ok hello. hello ṣé ẹ ẹ sáà ń gbádùn ara yín. ah i i'm try sir i'm try mo ní pé kí pa mi tó kọ́kọ́ bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn nígbà kó ṣe nǹkan kíní sí i. Ah, ok ok sir ok sir ok sir. ó dàbọ̀. one million sir. one million. it's not very relax. aṣẹ́wó ṣe ń ṣìnà ń ṣìnà ọmọ kékeré gbé orí. màá tayé orí mi mi ò nẹ̀yìn láàrọ̀ mi ò mọ mi ò mọ tàófíìkì ọ mọ tẹ lórí. o ti máa tó bá ti máa ti ọ̀pá bọ̀ lẹ́nu. ó dùn ó dùn. Jesus! Yeah! Nicolas! Ah, olúwa o ah, ìgbà owó ní ká wá. Eh, weekend ni now. Ah, weekend ti pẹ́ ṣé mo ní ká máa bọ̀ lọ́wọ́ mi. Hmm? one million naira just like that. ọlọ́run o ọlọ́run o ọmọ ọmọ abeg i order for one hair. Eh, one hair olóṣìwò kí ni one hair can you imagine can you see your life can you see your life. make i slay na. ṣé mo fi gba bí kẹ́ ṣe ṣe mo pé èmi mo àrí gbogbo lẹ́fọ̀ọ́. àìfẹ̀sìn àìfẹ̀sìn no do like. Ah! one million naira babe ah! babe make i wetin wan chop. wàláì wọn dáràn. wetin wan chop. slippers tí mo mú yẹn. kìvẹ́ǹtì. kìvẹ́ǹtì kìvẹ́ǹtì bag. ọmọ kìvẹ́ǹtì slippers. Yes. Come on, what do you say tomorrow? Me, I go say those guys. But I don't say yẹn. Ogún rè tí o bá ti sanwó kẹpa mi. Let's títí ọ̀dà àwọn Ah, Ṣé ti wá confam? O lè confam Ah. náà. you know Ṣé yìí ló lè ju kò to me? ọ̀rẹ́ wa mẹ́ẹ̀ pé mọ́kọ̀ ló lọ́wọ́ sí mi lẹ́nu gate ṣe gẹ́ ó ah, oh, oh, oh. I was wondering kí ló ṣẹlẹ̀ ó ní òun take àwọn pictures picture òun ti ní delay without my knowledge. ló yẹ mi náà lẹ́nu. ìbéèrè ni onírùnkùn ṣé mo tẹ̀lé yín jáde lánàá mi ò tẹ̀lé yín jáde nù. ṣé mo tẹ̀ máa mọ tí yóò mo wà ní mọ̀ bí àwọn bá yàn yà fọ́tò àbí mo bá yàn máa lọ́n tẹ̀. thank you appreciate ọ̀rẹ́ mọ ọ̀gọ́ tó wà ní picture because mi ò jáde rárá rárá. ilé mi àná go club ṣé àṣe ṣé wọ́n ti wá mi mi. kí ló wà ń bẹ́ ẹ tí sẹ́yẹ yẹn pọ́n tó báyìí. I don't tell you, na him dey inside picture, òun ló wà ń bẹ̀ Tó di cash out ni àbí wò. <laughs> Ah! <laughs> ẹ gbà rìsọ́ọ̀tì ayé yín náà kó wa. baba na your baby dis now. you nkan. Ah, na nipple root be dis. na na my angel be dis now. Ah! how come. angel this is the love of my life. <laughs> what's going on kí ló fa it's not funny. ẹ o eh, mọ nǹkan tó ṣẹlẹ̀ o um, this is a jet age i'm thinking maybe photoshop lásán lè little you. yes yes you're right. yóò lè now. are you mad or something? ṣe and àwọn ọmọ yìí kò síbi tí wọn kì í máa ní agent sí ibi tá a wà yìí agent síbẹ̀ gbogbo club ni wọn ní agent síbẹ̀ tó bá ti fresh guys àwọn yẹn ló máa contact wọn ọmọ wọn abayọ máa package ara wọn abayọ ṣé tán Gbogbo ó yẹ kó ti sọ fún wa náà. Ẹ at this point I think I need to confess. Mo láti jẹ́wọ́. <laughs> You see I have invested a lot nínú ọmọ yìí now. I mean. Tí èmi bá bá yín sọ̀rọ̀, èmi àlùjọ ní ọmọ, ẹ máa gbọ́ sí mi lẹ́nu. Tẹ bá rántí nǹkan tí mo bá yín sọ lọ́jọ́ sí. I don't like you. Mo ti invest a lot on this girl. I mean all my life mo ti invest sórí ọmọ yìí náà. Oh. baba you are only talking about your side you don't even you don't even talk about mine ọmọ yìí no jẹ́ change one to me remember i told you i want to get another car ọmọ yìí no jẹ́ nra. <laughs> upgraded olóṣó ni àwọn ọmọ yẹn package ara wọn wá báyìí ni. now but you suppose don tell us all these things before now. onígbèsè experience báwo dey share pẹ̀lú wa mẹ́. now what is the next thing. ah Yeah. mọ ẹrù bá kọ ilẹ̀ tó kọ òkè. ó níbi tá à ń darí ẹ̀ sí. now you are talking. ṣé mo gbogbo preparation tọkọ mi ti ṣe sílẹ̀ in fact ẹ máa rò bóyá ó ní bí ó fẹ́ ṣe tún mi gbé ni like <laughs> i was i was amazed seriously ó ń tọ́jú mi gan ni in fact mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ti ẹ̀ gbé mi pàdé irú ọkùnrin báyìí ẹ mọ nǹkan táwọn ọkùnrin ti ṣe fún mi sẹ́yìn oríṣiríṣi nǹkan like mo ti give up mi mọ̀ pé mo sì lè pàdé irú ọkùnrin gidi báyìí. <laughs> ah so you are doing well now. ẹ ṣáà rí picture yín gbogbo social media ayé àtọkọ yín tẹ̀ ń ṣe lọ́bí lọ́bí kiri. ó fẹ́ láàrin náà ó fẹ́ sí bó ṣe ń glita bó ṣe ń dán bó ṣe ń mọ̀ náà. òdòdó kan wà ní àbá yìí tí mo fẹ́ já. ṣé kí n bá yín já òdòdó kan mẹ́rin? nǹkan tó sọ ti yé mi hmm, ẹ má fọ̀rọ̀ gùn i like that girl. sá. i say i like that girl. uh, uh, I want that girl. In fact, in Ododo fact, in fact, I, I'm so blessed. I'm so blessed. I want that girl. I feel so, so blessed. Olódodo lọ. Àmì o, àmì lágbára Ọlọ́run, èṣù bí èèyàn, èèyàn bí èṣù oníyàwó o. <laughs> Ah èkúrọ́ lálábàákú ẹwà ẹ̀mí àpò. ẹ wo ó jọ pé èèyàn kan fẹ́ bá mi sọ̀rọ̀ sísá mi màá pè yín padà ṣe gbọ́ I'll call you back all hello good evening. hello good evening. my boss wants to see you. your boss wants to see me. Sorry, hope there is no problem because I don't think I have ever seen this face in my entire life. Mi rojú ìrì so kí ló lè fa èmi àti bọ́sìn kí ló lè pa wá papọ̀ mi ò mọ̀ wọ́n. With all due respect, my boss wants to say he's my chairman. Chairman, and so fucking what? You see me standing here, you don't even know what I'm doing here, and you have the other city, you have the guts to tell me your boss wants to see me? What is going on here? <laughs> Oh, good evening, mister. Yeah. My boss wants to see her. Your boss? Yeah. Okay, want to see her? Yeah, sure. All right, you know what? Just tell them she's my sister. Tell them she's coming. Just one minute. Come on, Thank you very much for the understanding, sir. Thank you. Calm down. In fact, how are your phone? worry. Show me your, show me your, mobile. me your, show me your, show me your, me your, show me your, show me your, show me your, show me your, ó mọ̀ ṣé orí àwọn idiot yẹn in fact mo ti máa ń gbọ́rò yín wọn tipẹ́. and it's high time to deal with them trust me you know what you do for me yeah. just go there play along pẹ̀lú trust me. right. I trust you hmm? baby. All right. okay. All right. Oh, sorry o. bọ́lá ẹ̀wọ̀n tẹ̀ bọ́lá tẹ̀ ọ̀dàlùkú mọ̀. four of your boys ẹ bá mi ní mo wà níbi pharmacy tó wà níbi entrance estate mi yẹn ẹ bá mi bẹ̀ right now. hello good evening. good evening. how may I help you like I was told you want to see me You look more mo You yìí ríṣẹ́ kò problem. ìwà jọ̀wà ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ wù. ìwà jọ̀wà ló ń jọ̀rẹ̀ I like you. Really? You like me? Wow. <laughs> I like you too. But you are very, very beautiful. Wow. Thank you. Thanks for the compliment. I appreciate that. Will you follow us all? I just take your number? Oh, you mean I should follow you? Tí o bá tí o bá tẹ̀lé wa, kò mọ̀ pé àwa pọ́pùlà bíi ni. <laughs> Wọ́n gbé dọ́là làwa, Our wá rí dọ́là pọ̀. Ah, ah ó ní àwọn idiot tó wà lọ́wọ́ yẹn àwọn méjèèjì yẹn i would like you to get there now àti àwọn àti àwọn idiot tó wà pẹ̀lú wọn yẹn deal with every one of them now. yes sir. sir those blood civilian. deal with them deal with them now. ẹ máa bọ̀ bíbí. Listen them. Imagine. Don't worry. Go back. Yes. Lion. Okay. You know what? You know what to do. Ahead, eh, uh-huh. thank God. You know what you do now. You will put the two idiots. You will put them in the boot. Okay, sir. Tẹ́ bá ti gbé wọn sẹ́yìn boot. Tí n bá ti ń lọ, kẹ́ mi. À ń lọ barak. Tẹ́ bá wá dé barak yẹn tó bá lọ tẹ́ ẹ bá ti gbé wọn dé bára ẹ keep wọn sí gadroom until tí n bá ní kẹ́ ẹ fi wọn lẹ̀. yes no just keep them there deal with them make sure you deal with them idiot bébì lọ wọlé wájú lọ wájú lọ wájú tètè orí ìdílé la wà. take them there the idiot put them there. Tàlàlà tìrìrì, wá fi wá jọra wọn amọ́nilójú kò bá wa wí lọ́ máa gbádùn ara wa lọ ọ̀rọ̀ ń bárò máa rò bọ̀. sìgìdì pálí o sìgìdì pálí sìgìdì pálí o ẹ̀mẹ́ta ni wọ́n ní kí n pè ẹ́ mo fẹ́ bẹ́ẹ̀ ní sẹ́ni o wọ́n ní tí n bá ti ń kó ìgbálẹ̀ yìí tí n bá ti ń kó bù ẹ́ lórí ibikíbi tí bọ́sẹ̀ bá wà pé wàá gbéra lọ síbẹ̀ wàá máa bá mi nà án bí n bá ṣe ń nà ẹ́ ni wàá máa nà bọ́sẹ̀ bọ́sẹ̀ a lè ilé a padà sílé o mo wá pè ẹ́ lẹ́nìí sìgìdì pálí o tí má ti ń nà ẹ̀ báyìí bá mi nà bọ́sẹ̀ kí bọ́sẹ̀ máa bọ̀ ń lé o sìgìdì pálí o mo ti nà ọ́ mọ́ bá mi nà bọ́sẹ̀ o. ẹsẹ̀ ibi tó bá wà ibikíbi tó bá wà ìrònú ilé ni kó máa kó máa wà lọ́kàn ẹ̀ o kó máa bọ̀ ńlé kó máa bọ̀ ńlé bọ́sẹ̀ máa bọ̀ ńlé sìgìdì páálí bí mo ṣe ń nà ẹ́. ọ̀rẹ́dà ìkúdó ìkúdó yẹ ẹ àtàbí ooo yẹ yẹ. Ah! ah <laughs> kó máa bọ̀ ńlé kó máa bọ̀ ńlé kí bọ́sẹ̀ máa bọ̀ ńlé máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ibikíbi tó bá wà kárẹ̀ má balẹ̀ sìgìrì pálí nà bọ́sẹ̀ kí bọ́sẹ̀ máa bọ̀ ńlé wá bá mi kó máa bọ̀ lé ọba mi. tìrírí tàràmà tìrírí tàràmà jòjòló ṣùgbọ́n tẹ́gbẹ́ tí sójà bá náà yàn tó bá dínà ẹ̀ gan máa fìyọ́ lẹ́ni kájọ nípa àgbọ́n wípé ọwọ́ àwọn náà padà wú ni èèyàn tó ló tún wá pa gọ́mà náà lójú orúkọ gbogbo ìlú ti dá bàbá yìí kò ṣe ní dọgbẹ́ owó tó ṣe ní dọgbẹ́ o hmm. ṣé mo sọ fún gbà yẹn ah, hmm. tó bá rántí dáadáa ah. ìyàwó bùdá Sunday sọgá hmm. ìyàwó wọn tó rántí tó lọ gbé wá sílé ńgbà yẹn tó ní o fẹ́ máa fẹ́ òun ni o mo sọ pé ńgbà yẹn ò gbọ́ òun ló kó yàtọ̀ wá o ṣíbọ̀lá sọ́ńdé wa lóògùn ni. Hmm. wọ́n ní lóògùn ìyàwó tí gbogbo ará àdúgbò tó ti mọ̀ mọ́ wọn ní lábàwá wọn ní kí wọ́n máa lóògùn even ogun gan ogun sì ń bọ̀ hmm. ogun ńlá. Hmm. kí ló máa ṣe báyìí. nǹkan tí mo máa ṣe nìyẹn o tó bá ti di àárọ̀ tó bá ti ń jí àárọ̀ la fi rì èmi máa lọ mú ìyàwó yẹn gbogbo ẹrù ẹ̀ báyìí má dà síta tó ti yẹ bẹ́ẹ̀ kó máa tiẹ̀ bọ̀ lọ́pọ̀ ló ti yẹ gbogbo ẹrù ẹ̀ máa lọ kó bọ́ta lọ́rọ̀ má fọwọ́ kàn sí mi tó wà fẹ́ jẹ̀gbá tí. wà lọ sínú yàrá ẹ̀. mo lọ wà hmm, lọ yọ sí mi lóru ó lọ pa mí ó lọ nà mí títí màá fi kú. òun lè má lọ lọ jẹ́ mi sí. Ah, ọ̀tọ̀ ni o jẹ́ tẹ̀ má lọ torí ìwọ lórógún wálé mi fọwọ́ sí o mi ò fọwọ́ sí ah, ọ̀sán tí jẹ́ rẹ̀ eh, tó bá fọwọ́ kàn mí ní ẹ̀ tètè máa lọ. ọwọ́ di kí o. wọ́n lè jẹ́ bí a torí ẹ tí mo wá pẹ̀lú ẹ ni ó ṣe nà mí torí mi ò lọ́wọ́ sí bí ẹ máa lọ ìrìnlẹ̀ mi ṣẹ̀ṣẹ̀ ṣe mi. ilé òsì tẹ́lẹ̀. wá gbé mi jọ torí ọlọ. gbẹ̀gú lónìí orí gbogbo ọwọ́ ti dàpọ̀ lọ́wọ́ kí wọ́n gbẹ. Ah! àfi pé mo fẹ́ bímọ àkàrà oṣù ló kápá ẹ̀kọ́ bí ìgbóná ó jọ àwọn fìwà. virus jọ excuse me n fẹ́ bá ìyàwó mi sọ. ìyàwó ìwọ náà ṣàrí bá ṣe di láti ọjọ́ ni wọ́n ṣàrí ààrẹ tó ń nà wá gbọ́dọ̀ nà wá láì ṣògùn owó ìfẹ́ tó bá ṣògùn owó ló máa sọ pé ó máa nà bọ̀ àti wá jáde sí wọ́n sọ ibi láti ọ̀dọ̀ ọkọ ẹ̀ ní bẹ́ẹ̀ ni nínú ẹ̀ ti wà fún àwa bèrè pé kí la lè ṣe sẹ́wọ́n bẹ́ẹ̀ kó o kàn lọ yọjú Sunday lásán ìwọ lọ́mọ pé kíní ẹ̀ máa lé fíìmù náà díẹ̀ mo kó o kàn lọ yọjú sí lẹ́ẹ̀kan. mo mo mo ò fẹ́ lọ sọ́dọ̀ Sunday o mo fẹ́ wà pẹ̀lú yín o. o ò gbé bẹ́ẹ̀ wàá kàn lọ yọjú sí náà ni kódà o lè lọ́jọ́ méjì bẹ́ẹ̀ a máa gbé ẹ̀. E. ọ̀gá ṣe bí ó máa tọ́sẹ̀ tó ń bọ̀ kí n tó lọ. ara ò èmi èmi eré tá a rí ibi níbí wọlé sòyè ní ló máa lọ a máa gbé ẹ lọ. Ah, èmi ní kí n ro gúrè àti àmàlálá funfun yìí lè ní tẹ́lẹ̀ ni. máa wọ rí mi. gúrè kìíní kọ́ ló ń ṣe wá báyìí o. ọjọ́ mélòó ni máa wà lò ní abúlé. ò lè pẹ́ rárá. ò lè pẹ́ rárá. ká ká tí a ṣe kọ́ta bẹ́ẹ̀ ṣe ni ẹ sì jẹ́ kí n wà ní ọ̀dọ̀ yín díẹ̀ má dẹ̀ máa lọ bóyá tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀. a máa gbé ẹ lọ lẹ́sìn. lẹ́yìn lẹ́yìn. lẹ́yìn. bye bye. bye. Yeah. I want you guys in front of this car. Just obey my last command. The two of you in front of this car. Angel, will I suffer in pay and going now? Uh-uh. Hey, have you been being funny? Ṣebí o ní ọ̀rẹ́ kan conscious she be. dẹ̀ fẹ́ fake lọ have fun together with him. About Abade kúrò ńbẹ̀. Adema lọ ṣe shopping. Shopping náà wọ́n sọ pé ọjọ́ tí ọmọdé bá múlẹ̀ ló máa mọ̀ kò ní mọ ọjọ́ tí ilẹ̀ bá máa dá òun. you guys think you're smart right? ẹ rò kò bóyá smart ẹ lè play wa like like like football. Um, Emmanuel. Nicole Rose. yes dear. why are you pretending like o mọ̀ pé kò o mọ̀ o mọ̀ kó tó ṣẹlẹ̀ ń what happened. ah imu máa nìka o tí kò jẹ́ kí n gbóhùn aṣọ bí ẹ mi ò bá mọ̀ ní wípé bí obìnrin tí wọ́n jẹ́ lélẹ̀ máa ma tẹ̀lé ẹ káàkiri. Like, I will not be following up and down. Like, Amen. Ah, Amen. I, I don't understand. Kilo ló ṣẹlẹ̀? You don't understand? Yes. Uh, Nico Rose, hold on, hold on. Um, Cross, You nìkan ló sọ̀rọ̀ látàárọ̀. Kí ló ń ṣẹlẹ̀ táwọn guys ń ṣe báyìí now? Eh? Kilo lè tán ṣe Emi Èmi kẹ̀, <laughs> èmi ò bá business. Àwọn tẹ́ ẹ do dòwò pọ̀, àwọn náà bá fẹ́ bá yín ní èmi kàn wá wò wọn mo fẹ́ wá wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. see i hate when you are freaking lying or when you are pretending like you don't know what is going on see you ask for brazilian ear didn't i buy this for you you ask for gucci bag i bought for you loose futon i bought for you what else do you want. What else do you want for me? We don't uh, understand. Kí ló You will never understand. No, listen, Emmanuel. Icarus, I have a three question to ask you and I need a good reply. Like a good reply. Ṣé ti ever admire nǹkan mi tí mi ò ṣe kò sí. like how many times ni mo ti convenient? ara mi fún ẹ. no kò ṣe. all oh, just because i wanna make you happy you told me you wanna change your car like Nipa àwọn other girls àti lo bp cars and you told me you want a car in 2015 and i told you i wanna change my car as well but all just because the love i have for you i inconvenient myself for you but you betray me. I didn't you betray me. You freaking shut up right now. Don't fucking lie or don't fucking pretend. Emmanuel. Bro. Emmanuel. Promise you. Let, let me let them know. Let them know. Let them know. Let them know. You don't know. I don't You don't you, you, you don't know. You don't know. You, you don't you don't know. No. yes. That's it. Another one. Come on, give it to her. Fit or dirty and no, huh? Another one. Let me see where you want to. Come on, take your fucking resort. That's it. I'm joking here. Yeah. <laughs> now check it out. What, what, what, what can this dwarf? I mean, I mean this draft, what can this dwarf offer you? Kí ló ní tí it's not even up to my waist. Aze. I trusted you so much. I stopped being a playboy. I gave you all my heart. I gave you everything. Olamide said it all. You can't satisfy woman. I mean, you can. It's obvious. Like, You can satisfy woman. Cross. Ah, ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ó time for you to do that again. Emmanuel. Bramichu. Gẹ́gẹ́ be number one society. Yeah. Okani hmm. wá o. Àmàndídé hmm. jà. Eni tó bá tẹ ọ̀ká nílùú mọ́lẹ̀, á rí jà ọ̀ká. ti Okani ọ̀ká nílùú mọ́lẹ̀, ẹ dẹ̀ máa rí jà ọ̀ká. Ṣé lérò pé Géńbó ẹni wá ni? We are not Game Boy. We are inside live. Ah! inside, I mean, inside. How would they make things happen? How would they make things show up? Ẹ jọ̀ọ́ yín kọ́ o, àwọn náà kọ̀ ọ̀sẹ̀ ẹ̀. Hmm. Because ọdún tẹ̀ ti package wá fún yín, mo ti ń jẹ́ kó máa mọ̀ pé upgraded olóṣò ni wọ́n. Hmm. Upgraded olóṣò ni and that ti wá show true colour yín. Hmm. Ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ yín kọ́, èmi èmi ọmọjúmọ́ kan obìnrin kan, mi ò yá wèrè, mi ò ní trust fún obìnrin kankan. Bẹ́rẹ̀, give it to them. Now If I do not fuck ah! on oh, your knees. I get it from there. On oh, your knees right now. Right now. Look at me. See, you just betrayer. look at me. I'm shut, your, shut, shut your freaking mouth right now. You shut up. Shut your mouth now. If I do not ask you shut to up. anything, if you say anything, I'm going to fucking blow on your head. Right, right, right now. Àti ṣe ohun téèyàn kan ṣe rí, ó jẹ́ lọ́kàn rí You're sorry. I gave you everything. I gave you my body. I gave you my money. I gave you my heart and everything. And this is what you do to me. Eh? You, you're what? You're sorry. There won't be need for you to say sorry again. No more. I want your ATM. Your no ATM. Give, give me your bag. Give me your bag. Hey, drop it. If you, if you come to this world again, you will not play with someone like us. You will try that again. Move it, move it, move it, move it. I bought her For them. o con otro. O sea, lo cumple. O sea, ọ̀dọ̀ mm, ti àmíyọ àti taofiki. ọ̀dọ̀ ti àmíyọ àti taofiki ni wọ́n ti ń bọ̀ ló jáde nílé látijọ́ yìí. kò kò kì í ṣẹ̀bi mi o mo mo mo mo mo bó mo ṣe débẹ̀ o. jọ tó jọ náà sẹ́mi ò tọ́jú ẹ̀ tó ni àbí iṣẹ́ tajọ́ ń ṣe ṣé kò tó wa jẹ tó fi lọ́ọ́ rọjú mọ́wọ́ bọ́sẹ̀. mo mo mọ bí mo ṣe délé ńlá o ilé ńlá ni mo ti bára mi àyàfíjọ́ tí wọ́n ní kí n máa bọ̀ torí lọ ní kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ lójú mi ṣẹ̀ṣẹ̀ wàhálà náà mọ bí mo ṣe débẹ̀. ìwé ọmọ bó ṣe tẹ̀lé wọn lọ èmi tí wọ́n sọ pé kó máa padà bọ̀ sílé lójú ẹ̀ tó wálé àbí. inú ilé ńlá ni mo wà ilé ilé òun náà tóbi gan-an. ọ̀rọ̀ ẹ ti yé mi ojú ẹ̀yẹ tó wà lókè yẹn màá jẹ́ kókó wálẹ̀ náà kí n tó mọ nǹkan tí màá ṣe fún ẹ kọ́kọ́ bẹ́ẹ̀rù ẹ̀wọ̀n nílé náà. wàá lù sẹ́sẹ́ yìí. Oh. wàá rí nǹkan tí màá ṣe fún ẹ wàá rí nǹkan tí màá tẹ́wọ̀ fún ẹ fún nǹkan tó dánwò fún mi pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹ. oyè ọ̀rẹ́ mi tó péré ẹ̀ ní ṣùgbẹ́rù yìí o bàbá ìlú ògùnsà kò dá kí ẹ máa tẹ́jà o. wọ́n lè bí ajá wọ́n lè bí ajá wọ́n ní kó máa lọ lé ọkọ ẹ̀ kò dá kí máa fojú dìyàn o. Sigidi Pali, Sadankata Subiru. Ìwọ́n ti máa kojú ẹ̀rí lẹ́yìn, wà á gbà. Ọ̀gá mi! Wọ́yọ̀ Allah! Wọ́yọ̀ Allah! Wọ́yọ̀ Allah! Wọ́yọ̀ Allah! Ọ̀gá come! Ọ̀gá come! Ọ̀gá come! I am dying! Ọ̀gá ò ní dé. Musa, why you shouting again now? To lie the middle, I go shout. Why I no go shout? I my hand I don't die. Even me time I don't die your life. Oga. Sorry. Ẹ mo ti pe ọ̀gá ń sìn ọ̀gá dẹ̀ sọ pé àwọn ń bọ̀. Ṣé torí ẹ̀ ló ṣe wá ń pariwo ṣe ń pariwo yẹn? Ó dùn ní tí kò bá jù kò ní máa kígbe bẹ́ẹ̀ yẹn. Kí ló ń lo ìkan kékeré kọ́wọ́ yẹn kọ́ wo lásán ṣe wá? Tọ̀wọ́ láti David Bákẹ́rẹ́ mo ti jì. Bákẹ́rẹ́ tó ń bọ́ David Hankali. Nabi I cause am for everything. You say I, I, I dey shout am beat am beat am beat am bloody civilian beat am beat am no be your ẹ̀kọ́ sọ. ok nígbà tí mo wá sọ fún ẹ bloody civilian náà pé kò nà kò nà kò nà. wáyé ọ̀la. pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ni. David wàláhi I I I'm a bad person wàláhi. ṣé lórí pé nǹkan kékeré kan ṣe wọ́n lọ́wọ́ náà ni wọ́n náà wá ń exaggerate. David no be kékeré wàláhi the big thing I dey die. wáyé ọ̀la wáyé ọ̀la báyìí wáyé. keep short kí ló ń lu. what happened? Shansa! Yeah. Shansa, Oga! Shansa, Oga! What happened? What is going on here? Oga, see my hand, wallahi. Oga, I don't die. Oh, all right. Keep shots now! All right. Ah! David, what happened? Oh, sir. Àwọn ọmọ tó wà ní custody wa yẹn. Mm-hmm. Bí a ṣe ń tọ́jú wọn lọ́wọ́. Táìmì yẹn náà ni kọ́ ìwọlé pé ká release àwọn ọmọ yẹn. Padà ṣe release one èmi ní kí n sáré lọ sí church because mọ́mí sí mi wà bẹ́ẹ̀ kí n yọjú sáwọn tí dẹ̀ máa fi dé láti church mo rí i pé ọwọ́ àwọn méjèèjì ti wọ́wọ́ Musa àti. wáyé ọ̀la. shut up. sorry ọ̀gá. ìgbà tó wá lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ kí lẹ ti wá lò sí fún wọn. èmi tí mo wà lè gan mi mọ nǹkan tí mo fẹ́ lò sí. àbí bá gbọ́ lọ sọ́sìpítù ni. níbi o. anyway àwọn ọmọ idiot yẹn bí mo ṣe rí wọn ara ti fún mi náà bó ṣì wọ ṣe orí nǹkan tó dálẹ̀. kí ni mo ṣe kí ló ṣe. I was just trying to be considerate pé àwọn ọmọ yẹn kéré tábà ní ká máa tọ́ṣọ̀ wọn ká fi wọn sílẹ̀ sí custody àwọn yẹn máa máa sọ̀rọ̀ pé ẹ̀ torí pé ó ti jẹ́ ológun la ṣe ń lọ wá gbára lé wọn lórí that was the reason why. no problem um, sorry idiot ìwà táwọn ọmọ yẹn wù yẹn máa jẹ́ kó yé wọn wípé i'm not just ordinary or military man i am a son of the soil máa jẹ́ kó yé wọn yí pé ìbílẹ̀ gangan ni mí. sàmúlá ìdí àṣà. yeah because tí orú nǹkan báyìí bá ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé nǹkan tó jọmọ́ spiritual aspect mhm. orú nǹkan yẹn ó máa ń bá vein ṣiṣẹ́ ni ṣe understand mhm. ó máa wá wọnú ẹ̀jẹ̀ tó bá ti wá wọnú ẹ̀jẹ̀ yẹn ó máa lọ síbi ẹ̀mí wọn ó máa já ẹ̀mí lójijì ẹ wá rí i pé láti bí long finger yìí mhm. débi ibà nìkan yẹn ṣì dé ẹ máa rí i pé bẹ́ẹ̀ yẹn ti ń dúdú sáà ẹ ṣe jẹ́ ká ra ibi láti wájú débi báyìí ká gbé sórí sọ kéèyàn gé lójijì. Ah, wọ́n Shut up! Keep shut! You are very stupid, David. No, kò ń ṣe one, wọn nìkan ló yẹ kó gé orí wọn ló yẹ kó gé dànù. Anyway, mọ́tò ẹ̀dà. Only lè lè sá. Kó wọn sínú mọ́tò. Mọ́tò mi wà ń ta ń bẹ̀yẹn. Sódà kẹ́ ẹ̀ tẹ̀lé mi. By the time tí n bá kó wọn débi tí mò ń lọ, gbogbo ibi tí rọ́bìsì yẹn ti wá wọ́n máa dá padà síbẹ̀. Ọ̀gá ọ̀gá stand up now. Come on, let's go. David, I don't know. Stand up. Gbogbo nǹkan ló wà bẹ̀bẹ̀. I offend you? No. Why, why David? I want to kill him for me, David. I don't want you to die. That is why I just wanted oh, to cut David, it. I want water for my hand. I don't die. Let's go, let's go. Please. Musa, sorry now. Ah. Sorry, eh, já gbàgbé tó bá kẹ́mi àti àmọ̀ yanjú ẹ̀. Ẹyin bọ́sẹ̀, àì wí bẹ́ẹ̀ kà kú bẹ́ẹ̀ o. Ìní torí pé o jẹ́yàn mi, ìní torí pé o dá sí mi. Kí n ló tọrọ lẹ́kì mọ́ lè bọ́ sọ. Ètò òṣèkú díẹ̀ kò dáa rárá kò dáa rárá kò tẹ kò dáa rárá fún ìyàwó lé ni kò dáa. ẹ má ẹ má bẹ̀rù. bọ̀dà súbẹ̀wì kò kò kì í ṣe ẹjọ́ mi lọ́jọ́ yẹn mo ní kí n lọ wo wọn ni àfi bí mo ṣe bára mi bẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe débẹ̀ gan òye mi ọjọ́ tó ní kí n kú òtún náà mi kú òun bẹ́ẹ̀ ni ojú mi là má bínú. sórí ètò tiwa tiwa hmm, ètò wà nílẹ̀ ní ká yanjú n tí mo kàn fẹ́ mọ̀ pọ́ìntì kan mo fẹ́ mọ̀ ṣé wọn jìn ọ́ lọ́hùn. padà sóbì ewu àná ọjọ́ tán ní kí n kó lé wọn nìkan lójú mi mò ń gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ́ ò mò ń rántí. tí wọn ò jìn ọ́ àní tí mò ń sọ ni pé ṣé wọn nà ọ́ lọ́hùn. kò yé mi kò yé mi. kò yé ọ náà ni àní ṣé wọn ò fún eyín ẹ mọ́lẹ̀ ẹyin wọn ò fún eyín ẹ lu ògiri báyìí ẹyin. Bọ́dá Sùrẹ́lù mú kókókó. Kò yí mọ̀ tó yé ọ. Sùrẹ́lù jọ torí ọlọ́run ilé ìta ń sọdún ibi tó ń lọ yìí sórí ibi tó tún ń lọ yìí má lọ síbẹ̀ rárá só ti yé má lọ síbẹ̀ rárá só ti yé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ níbi tó lọ mo ti gbà fọlọ́ mo ti gbà mo ti mú mọ́ra torí ọlọ́run má tún bàánú mi jẹ́. bá ń lọ bá ń lọ wá nǹkan tó fẹ́ jẹ. pẹ̀lẹ́ jàre pẹ̀lẹ́ sí o lè rìn dáadáa. ṣùgbẹ́rù. Ah, so dáadáa ee ah, kí ló ń sọ yìí ọmọ ẹ̀yà wèrè wọn náà máa ń ṣe tún sọ. kò wá dá wa dá kó máa bì àwọn. wọ́n tún ní wọ́n dáa ní dọ́gí. Ah, ṣùgbẹ́rù so yẹ kó jẹ́ pẹ́rù béèrè òun ọwọ́ ìyàwó mi lọ́yẹ kó ti béèrè síbí mi lọ́yẹ kó bí kí n ṣàlàyé fún ọ. ẹ ṣe ẹni compensation yẹ kó yọ ni. lẹ́yìn forty five thousand. ṣé iṣẹ́ iṣẹ́ òṣìṣẹ́ ọ̀daràn ẹ ìgbà tó wá dá nǹkan tí mo ti gbowó ẹ pé. Ah. Ah, tí kinní bá padà yí padà sódì sọmọ pé á tù sìgìdì páálí níta àwọn á tù ní. kí náà fi wá tù. ṣé kí ọ̀fẹ́ fi sọ́dọ̀ tó bá bẹ̀rẹ̀ sí jiyín lóru ní máa ń sunkún gbà mí o tí ọba rẹ nìna o tó bá sunkún láàrin ọjọ́ mẹ́ta tí ọba rẹ nìkan dá lóhùn gbogbo tọwọ́ ẹ̀ bá bá kó jẹ́ fáànù lọ́wọ́ ẹ̀ lè gbé yọ̀ọ́ làmọ́ yẹn o ló mú àjò nìkan mọ́ kó jẹ́ pé ẹ̀yìn méjèèjì lẹ́ẹ̀bọ̀ sẹ́nu yà o. Ah, má tó ṣe báyìí náà orí ló ṣe fún mi báyìí kó dìbì mọ́ mi lọ́wọ́ ọ̀dà mo ti bọ́ bọ́ọ̀lù. yẹ kí n sáré wọlé kí n lọ mú wa mi ìfẹ́ kíyàwó mi mọ́. wọ́n mọ̀ mú lójú ẹ̀ o wọ́n mú lójú ẹ̀ o wọ́n rọ̀ sí o wọ́n rọ̀ sí o. àwọn àmọ̀ àmọ̀ torí wọn gbàwé àwọn ọmọ lọ jọ̀sán kọ́mọ bá sunkún lórí ìyá ọmọ ni. lọ́jọ́ rírí jẹ́ ìyá. báwo di lára yín báyìí. bíi. bọ́ọ̀sì. sọ́ọ̀rì sàrẹ́ ẹ pẹ̀lẹ́. sáré ẹ̀rẹ̀ tó gbogbo ara wa o hmm. ìyá ti jẹ wá gan bàtà wá ṣe fún wa ní bẹ́ẹ̀ rí ní láàárọ̀ la. Hmm ọ̀nàgbọ́dé àbẹ̀wà èyí tó ṣe ìlú wa. Hmm. scorpio hmm. scorpio hmm. sir pa sir. títí five o'clock láti kúrò àti wípé ah, àti wípé ẹ má sọ fáwọn kejì yín ah, ẹ má sọ fẹ́ ní bọ̀dì. dáàdì mọ́mí ẹjọ́ ẹ jáde máa bọ̀ mọ́mí ẹ jáde àwọn ọmọ yín ni mọ́mí mọ́mí ẹjọ́ ẹ jáde ẹ jáde ẹ jáde ẹjọ́ kí ló ṣẹlẹ̀ dáàdì ẹ wá wò wọn dáàdì ẹ wò àwọn ọmọ yín ah! kí ló dé ọmọ tó ń ṣe wọn. ọkọ kí ló dojú òun nígbà yẹn nínú àwọn. kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣẹlẹ̀. àmọ́ àmọ́ ẹjọ́. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah, àmọ́ tó nà wọn. ọjọ́ ọkọ̀ wọn sọ pé wọ́n nà wọn. wọ́n sọ pé wọ́n nà wọn. wọ́n jọ disco. wọ́n jọ disco. àdúgbò. mama mama jọ disco. ọdún kan nà wọn ni. wọ́n jọ àdúgbò. àdúgbò ọmọ mi jọ disco. wọ́n jọ disco. ọdún kan nà wọn ni màmá. wọ́n bẹ̀rẹ̀. wẹ̀rẹ̀ wọlé yẹn. dadi ẹjọ́ tàbí kí tàbí kí ó lè yà bẹ̀ ó lè yà bẹ̀. tàbí kí mo bẹ́ẹ̀ lọ tiẹ̀. ẹ wo ẹ fún ọlẹ ẹ fún ọlẹ ẹ bàbá wọn ilé bàbá wọn máa ń gbẹ egun bẹ mo gbẹ ọ mo gbẹ ọ mo gbẹ ọ. ẹ wo ẹ bàbá. ẹ gbà ẹ gbà yẹn. ọ̀gá ẹ gbà mí ẹ gbà mí lójú ẹ̀yà ẹ̀yin ọmọ mi ọlọ́run ní bá yọ ọyún jẹ ẹ dákun kí lẹ rí lápẹẹrẹ pé tí ń ṣẹlẹ̀ gẹ̀rẹ́ tó ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ yọ bẹ̀rẹ̀ ni. ẹ wò bàbá ṣe yí àwa náà a lè sọ pàtó ọkọ tó ṣẹlẹ̀ sí ẹ a kò notice pé ó ti lọ bí ọjọ́ mẹ́ta ń sìn tó jẹ́ pé òróró báyìí látojú oorun ọkọ máa bẹ̀rẹ̀ sí ní pariwo ni ọmọ máa pariwo tó ọmọ máa ké gan pé ẹ jọ̀ọ́ ọ̀nà àwọn tábàdé débẹ̀ àní nǹkankan tó ń nà wọ́n ah, ah. àmọ́ tílẹ̀ bá ti lè mọ́ àní eh. rí nǹkankan mọ́. àmọ́ tó bá ti ń di wípé ọ̀sán tún mú rọ̀lẹ́ báyìí wọ́n á tún bẹ̀rẹ̀ àmọ́ kó tó ń ṣe wọ́n ìgbà tó yá táwọn náà rí pé gbogbo ògbìyànjú táwọn náà ti dá àti gbé wọn lọ sí hospital kò sí kókó làwọn náà ṣe ní òkè o ká máa gbá wọn bọ̀ nílé lọ́dọ̀ bàbá àti ìyá wọn ah. nǹkan tó gbé wa dábúlé nìyẹn. Eh, tí a ní yù tí a ìwọ ọmọ bá wí o ṣàfikì ló ti délẹ̀ yìí o kí ló pilẹ̀ ṣe yín gan-an pàtó tàbí kí ló ṣe yín. bámi ah, bámi hmm? o. ọ̀dọ́ ló. tààrà ló kókó bá mi. tààrí. tààrà ló kó bá mi o. èyí ò ti àríyù hmm. lọ́nà wo. mo ní mo ní kó má bẹ́yàwó níyàwó ó ṣe tí ikú ó bá kékọ́ rẹ̀ ní dandan dandan mo ṣe é. ìyàwó yàwó. ẹ. Ah. Ẹgbọ́ ti Abiyu. Ṣé mi mú ọ ni? Ṣé mi mú ọ ni? Ẹ̀rọ ìyára kó mọ́ mi. Ẹ̀rù àyà lówó. Ẹ ṣèbí àdàtí bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ kó lè fi wọlé. Ta ni? Ìyàwó bọ̀dọ̀ sóde bọ̀gá. Ẹ̀rù àyà ló kó wọ̀. Ah, ọmọ ẹni ọ̀bájọ́ ni àbáyọ̀. Bọ́ ọba tiẹ̀ wà fẹ́ wẹ̀rù àyà. Ebi ìyá ẹ̀ náà ebi àyà rẹ̀ lọ́tẹ́ pẹrẹsẹ̀ yìí ọmọ rẹ ẹ tirẹ̀ lórí láyà láyà ìlọdẹ fi yó. ẹ wo ẹ wo ẹ jọ torí Ọlọ́run ẹni sórí burúkú ṣó ti yẹyin nísìnyí wọn ní tí yóò bá pọ̀ kó gbọ́dọ̀ di kókó o ẹ wo ẹ bọ̀ kan tí mo fẹ́ báyìí tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi òun ni pé kẹ́ kádà ẹ kọ́ bọ́ ẹ fẹ́ tùtù níbọn ṣé tí wọ́n ti pogun wọ́n dẹ̀ máa rogun àwọn sọ́jà tó náà mọ̀ mí báyìí ẹ lọ bá wọn fà á. àwọn sọ́jà wo sọ́dọ̀ sọ́jà mọ̀ bọ́ ọ̀tọ̀ ṣé ẹ ṣe pé wọ ọmọbìnrin kan ṣe wọn. ẹ mú ẹjú àmì bàràkì fún ọ. lẹ́gbẹ́ bí ẹ ti ẹ̀ dàtọ̀ tọ́tẹ́ ló bí kò tún egbò àwọn ọmọ yìí sọ́ọ̀mà pé Sunday fọ́gá Sunday fọ́gá Sunday fọ́gá. ìsọdẹ̀gbò. ọ̀rọ̀ bàbá dami ni tó ti yé ọ abájáwọ̀ nísìn ògbẹ́kẹ̀lé kan ṣe kíní kan ẹ̀ẹ́lẹ́ẹ̀lẹ́ wọ́n ti nà mọ́ odò ogbó ni sọ́jà ti nà mọ́ ṣé ṣé sọ́jà àdáyàn kí ó tó wà láyé ẹni sọ́jà bá nà ẹni sọ́jà bá nà èjì ẹ̀ ó di ikú ni ẹ ẹ máa tọ́ ṣẹlẹ̀ báyìí torí mi lè fọ̀rọ̀ ìpamọ́ báyìí èmi náà ni ọmọdé ti pekun ní ìsìn wọn ti dájẹ wọn ti pẹyẹ wọn dájẹ wọn ti pààrọ̀ gidi wọn ti gbé bàbá mi lé ẹ múra ògùn ẹja lọ sójú ogun ẹ múra ògùn ẹja lọ. ọtún ti rí pé kò fẹ́ jáde lójú ọmọ pé ọ fẹ́ sọkún ẹ kò rí èso ni ìwọ ọba ń dúró tì ọlọmọdé sórí ìwọ ní a bá ti ń dọkọ mọ fọ yẹn láyà sọgbọ mọ praise god ìwọ ní bá tiẹ̀ jẹ ìwọ wàá gbé lọ bẹ ọyà jẹ àlọ àjọ bíyan ni àjọ dàbí ọ̀ràn débi àlọ lọ ká lọ ọbẹ sunday lókùsà ó ẹ sọ pé bẹ́ẹ̀ wà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. èmi àti àwọn náà ni. bẹ́ẹ̀ ẹ ṣe é títọ́rọ̀ bá rí báyìí èmi mọ̀ pé ra wọn ṣàkíyèsí mi. èmi mọ̀ pé mo sì ọ́ mo sì ọ́ lójú méjèèjì ṣùgbọ́n tọ́rọ̀ bá rí báyìí wọ́n ní ẹ̀jẹ̀ bù rẹ̀ àwọn olùgbẹ̀rẹ̀ ọlọ́run ní bayọ̀ rẹ jẹ́ tó ti yọ ó rí i pé ńgbà tó wá bá àti tàfíkì pé wọ́n gba ìyàwó rẹ̀ tó wá ń jọ́ náà lọ́hùn a máa rí bẹ́ẹ̀ ìgbà ìmọ̀ ni mo sì bì ọ́ mo bì ọ́ látijọ́ náà mo ti ń gbé ìgbésẹ̀ ìjọ́ náà mo ti ń gbé ìgbésẹ̀ mo sì dúpẹ́ mo ní mo láṣeyọrí lórí ìgbésẹ̀ ìyàwó ẹ rẹ̀ ni ló ti dé ṣùgbọ́n ìyàwó ẹ wá dé tán ìmọ̀wọ́ tó o gbé. Ah, ìyá ìpọ̀ wọ́n ná ọmọ mi wálé láti èkó ni. sunday ọlọ́run ní payọ̀ rẹ jẹ́ ẹjẹ ah, wo já dúró báyìí àwọn èjì èkó rẹ gbà. sunday ẹ bá wa yọnu sí wọn sunday ẹ bá wa yọnu sí wọn. sunday bá mi yọnu sí wọn. yọnu sunday. àyọnu sunday yọnu sunday òun la ó máa wá nítorí Ọlọ́run lè bá rẹ jẹ́. má pẹ́. ẹ wọ nǹkan ẹ kọ́kọ́ dìde náà. ẹ jáduó báyìí jáduó báyìí má dìde. ẹ sọgbọn tó wí ni. ẹ wọ wọn sọ wọn babaláwo bẹ́ẹ̀ ṣe rí wọn yìí wọn ò ní kankan wọn sọ wọn babaláwo rárá o ọkọ rí bẹ́ẹ̀ ni o ẹjọ́ tó yẹ kọ ẹ bá mi tọ ọkọ mi họ ìyàbọ ni mo ń jẹ yìí o ẹjẹ yìí rẹ yàtà mi yù dìde yàtà mi yù dìde yàtà mi yù dìde yàtà mi yù dìde torí ọmọ ló ṣe wáyà tó èdè farabalẹ̀ ẹ̀yin náà ara ọmọ ni ara ọmọ ni ẹni kan farabalẹ̀. ẹ má jẹ́ kí n tàn yín tí n bá sọ pé mi ò ṣe nǹkan kan irọ́ ni mo pa nígbà tí àwọn ọmọ yín ti ṣe nǹkan tán ṣe tí ò dáa yìí tí wọ́n dọ́gbọ́n tan ìyàwó tèmi lọ sẹ́kọ̀ọ́ tí mo wá bá yín nílé tẹ́ ẹ ní kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí lèmi náà bá fẹsẹ̀ ara mi jáde nínú ìjáde tí mo jáde ni wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé àlùpọ̀nrínù àlùgbà ni wọ́n lu ìyàwó mi títí tó máa fi dé padà. kò ah! dẹ̀ pẹ́ kò jìnnà kò dẹ̀ rí ìyàwó mi tó dé tòótọ́ bó tiẹ̀ jẹ́ wípé wọ́n lù ú ó kàn ní wọ́n ní kó máa lọ ní ẹ̀mí sáà tẹ̀tẹ̀ fojú kan ìyàwó mi ìdí nù tí mi ò ṣe sọ nǹkan kan mọ́ n tí mo dẹ̀ ṣe náà nìyí ẹni tó ṣe fún mi ó ti wá lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti wá gba nǹkan ẹ̀ lọ ó lóun fẹ́ lọ sẹ̀rú ẹ̀. kọ́sẹ̀rọ̀ àkọ́sẹ̀rọ̀ tó ti yá ó lè tẹ ìwọ torí téèyàn bá ń bínú kó ronú ìlú tí ọmọ bí èèyàn bá bínú gbà mí yóò gbé ọmọ tuntun yóò sì sọ sínú oòrùn inú ìyáálé rẹ̀ kì í rìn ọmọ rẹ̀ inú tí ẹ ti rẹ̀ inú ẹ tọ́ bọ̀ ọ̀dí ọ̀rọ̀ wọ́n ń na ọmọ mi kì í ní àlùgbà wọn lu tó lo. àmọ́ ṣùbẹ́rù sọ ti rọ kínní yìí ni. káàdì ṣùbẹ́rù ṣùbẹ́rù ló ti tẹ́ fọ. Ah, kòkòrò kì í jẹ́ ẹ̀fọ́ hmm. ara ẹ̀fọ́ ló ṣùgbẹ́rù ló ti ṣe wàhálà fún Sunday. ẹ má tún gbọ́rọ̀ ibi ẹni gbàgbọ́ tí. gbàgbọ́ tí kò ìyá rẹ̀ ọ̀gbọ́n ṣùgbẹ́rù mo fẹ́ sọ fún mi. ẹ má sọ fún wọn èyí tẹ́ ti gbọ́ iná ti da mi kò mọ̀gbà tó jábọ́ lẹ́nu mi. kò yẹ kẹ́ ẹ tún sọ fún wọn mọ́. ẹ bá bí àmọ́ ló ń ná àti àbí tàfíkì àti tí àmì yùn nù. ẹ kí ló sọ pé ó ṣẹlẹ̀. ẹ mo ní gẹ́gẹ́ bí abiyamọ ó yẹ kó ọgbọ́n ìṣòro ọdọ́sàn ilé bàtà ọmọ wa jẹ́. Ah, Sumeru Sumeru èmi ò sọ bẹ́ẹ̀ Jésù ikú sọ ọgbà tí Sumeru. ikú náà ni ẹ bọ̀ mo sọ bẹ́ẹ̀ jọ nígbà tí mo ti ní Sumeru lójú àlá tó ti ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ni mo ti mọ̀ pé ó bá ọmọ yẹn lójú ni. <laughs> orí bí ṣe ń ṣe ẹ tí ọba ti gbọ́ràn tàbí tí ọ̀gbọ́n náà dáadáa só tí eyín àjàrún ni ọmọ ọba rìn ó pínfì lójú oorun ni ó rí ṣùgbẹ́rù ó rí ṣùgbẹ́rù. ó mọ̀jú báyìí ó mọ̀jú báyìí. dákun torí ọlọ́sàn dé ọlọ́run ní bayọ̀ rẹ jẹ́ kí ni kí n ṣe. èyí lè bí pé kí n lo kẹ́ ẹ ṣe. ẹ ti jẹ́ kí n sọ̀rọ̀ délẹ̀ ẹ ti ń pariwo ṣùgbẹ́rù ṣùgbẹ́rù síbẹ̀ sí ọba sọ́kiri ta nìyẹn ah. pé èmi Sunday ni mo sọ fún yín pé Suberu ló ṣe nǹkan fún mi tó fi ń nà ọmọ yín. a ah, ìlú lóko ẹ̀ sí ń gbé àrí èmi àti ẹ lọ́wọ́ Suberu látọ̀ mo sì dákọ̀ ní èpè Suberu bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù Suberu bẹ́ẹ̀rù ìdí ìpè Suberu àti Suberu gbẹgbẹ sí ọmọ ẹ fún ọlọ́ọ̀ni bọ́ọ̀lù ẹgbẹ́ náà kò tó rí ọ̀dà mo ti gbọ́ yín mo ti gbọ́ yín ẹ mọ tẹ́sí fún mi ẹ mọ̀ lọ́lé nísìn èmi ò dọ́gbọ́n tán Suberu wàbí tó bá ti wá débi èmi á pè yín pé kẹ́ máa bọ̀ ẹ lè káwọn ọmọ náà dání kó wá yanjú nǹkan yẹn fún wọn ló bá tán. Sunday Sunday ìgbà abáríbi ni bí ìwọlẹ̀ ọlọ́run lè bá tiẹ̀ jẹ́ èmi mọ̀ pé wọ́n lọ mú ọkọ ọmọ mi lọ́dọ̀ ṣùgbẹ́rù téèdè wọn sórí tó o bá ti ké sí ṣùgbẹ́rù ìwọ mọ̀ sọ pé àwa ti wà ń bì èmi ọ̀dágbá bì èmi àti ìyá wọn kájọ dágbá bì kí ṣùgbẹ́rù ká mo yọ ajé ní sọ ẹ fẹ́ lọlé. òní ni mo fẹ́ kó tu. ẹ fẹ́ dúró de. Ah, bàbá ni bá ọmọ mi ṣe ń ké. ẹkún mi ta tí ọ létí mo ti mọ ẹkún mi ni mo ń gbọ́. bí mo jẹ́ wọ́n ojú yín báyìí ni mo jẹ́ rí. mo ti mọ ẹkún mo ń sùn ìrẹ́ yìí. súnmẹ́rù súnmẹ́rù ẹkún sí wàhálà. ilé ọgbẹ́ sí yìí ni ọwọ́ ní lóde bọ́ sí yìí. súnmẹ́rù ó dà kó sí wàhálà àtijọ́ wà bíbẹ̀ ni. ìwọ náà bá mú wálẹ̀ sọgbọ́ olóòrùn ní bayọ̀ rẹ jẹ́ orí ẹ náà lọ̀rọ̀ dálé orí ẹ lọ̀rọ̀ dálé ẹ ó lójú kéèyàn ọmọ owó tó jẹ tẹ́ni ẹlẹ́ni bá kó wá ẹ ní bọ́bí olówó ti rówó àbí kẹ́ ẹ sábẹ̀ la lólè kẹ́ ẹ jẹ́ ń bẹ̀ kò yí ọ. ipòkípò tí mo lè wà máa tọ́jú yíyá mi àbí àmọ́. ẹwọ gbogbo èyí èèyàn ẹ má jẹ́ kẹ́ni ẹ̀ o bàbá mi yé yín Sunday tí mo gbélé ọ lọ́wọ́ ìgbé nǹkan kan tó ṣiṣẹ́ kankan lé ọ o èmi ò ní nǹkan kan. tùbẹ́rù èmi ò pa kankan. sigidi pali tó fún mi pé kí n máa kó balẹ̀ lé lórí. Sunday sọgbọ ṣé o tọrọ wa sọ. o létí tó fi ń gbéyàwó ọ̀rọ̀ làálẹ̀ dáadáa èmi ò lóògùn ah! Ah! mi ò jẹ́ ti lọ fi gbé gogo. ṣebí ṣebí tí mo fọ rè. Ah! Eh, sìgìdì pálí tó pélé mi lọ́wọ́ rẹ léyìí o. sìgìdì pálí kọ sìgìdì láìlọ́ọ̀nù ni ah! ní igi tí mo lọ rà níbi tí wọ́n ti ń gbẹ́gi léèrè tí mo kàn wá àwò dúdú kan òwò funfun torí pé a máa ń gbọ́nú fíìmù náà máa ń sọ pé òwò dúdú òwò funfun ìbájá wọn ìbára wọn jiyàn ṣé wọn wá jiyàn nísìn ṣé funfun kọ́ ṣé dúdú kọ́ ṣé àdámọ̀ rẹ̀ yàtọ̀ lọ́tọ̀ tán níwọ̀n ìjiyàn tó lè dàbí black àti black. sọ fẹ́ gbò tọrọ èmi lọ ra igi ni o mo lọ ra igi lọ́dọ̀ àwọn tó ń gbẹ́gi léèrè hmm. mo kàn wá àwò dúdú àtòwò funfun mo lọ pọ̀ mọ́ra wọn ni o ní sìgìdì pálí. kí ni àdéhùn ọmọ nǹkan kan àyìn sọ fún mi pé kí n dákun kẹ mo ní ẹ wo ẹ wo bí sẹ́ẹ̀rí àwọn tẹ́ ẹ̀ nàmọ yín ibi tẹ́ bá ti lọ tọ́ bọ ìsà kéèké ẹ wà lọ o èmi ò mọ̀ pẹ́ o ah. ètò létí tí ń gbọ́dọ̀ náà méjèèjì bẹ́ẹ̀ sì mọ̀ translate ẹ̀ fúnra yín ni ẹ pa ẹ jẹ́ mi ò mọ̀ parẹ́ o igi lásán lè mìíràn o a sòrí rẹ ah. ẹ wá abalẹ̀ sọ́ọ̀lẹ̀ abalẹ̀ sọ́ọ̀lẹ̀ ẹ máa tọ́jú bàbá yín. ẹ wá Sunday mo sì àjọ sọ̀rọ̀ ní tòbí ìlú mi mo ní à wọ́n yọ̀ǹda ìyàwó rẹ bí ìyàwó ẹ rè tọmọ mi lẹ. ẹ bàbá mi ò lọ́ọ̀bì kankan christian ni mí onígbàgbọ́ òdodo ni mí mi ò lọ́ọ̀bì kankan òun gangan ló fòògùn lọ mí nítorí gbélé mi lọ́wọ́ náà ni mo gbé padà fún yìí. àwọn ọmọ ní ọtí náà lẹ́ẹ̀kan ọmọ alábẹ́dé ẹ wo la gbogbo ara wọn torí ọlọ́run ọmọ tó ṣẹlẹ̀ ìrìnàjò tó kù. ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbogbo kí ni sọ pé ṣẹlẹ̀ gbogbo. ẹ tó ṣẹlẹ̀ ní ìsìn pé mm. ibi àfojúsí kádàrá ọ̀gbà bẹ̀ ẹ eh, eh, eh, tó bá ní ká lọ jó lọ́jà kò sí wàhálà ẹ jẹ́ ká kó wọn lọ sọ́jà ká lọ jó. gbogbo ta ni sọ́ọ́ máa sọ bóra lọ èmi ọmọ fún ọ táwọn ọmọ tọrọ tọmọ yí gbogbo ọ̀rọ̀ dànù àwọn ọmọ wa wọn ọmọ bí ó ti forí kọ́ tó ti yọ nígbà tá a débi ṣùgbẹ́rù tó di sìgìdì ó sọ fún Sunday ó ní fẹ́ẹ̀kì ni. ẹ kò sí wàhálà ẹ pọ̀ wọ́n síbi lẹ́yìn ká máa lọ sọ́jà ayé tòrò ká kó wọn lọ. ẹ náà mọ̀ sọ mo ní sọ ma sọ bóra lọ́kọ́ ọmọ sún ọ kọ́ ọmọ sún mọ́ sí sunkún sí ah, Sunday Ah, mo dúpẹ́ bí ọba ń dé o ṣùgbọ́n mo mọ̀ pé ẹ dáyàwó ẹ padà o bọ́mọ bá kú mọ́ lọ́dọ̀ wọ́ rẹ o. mi mi ò mọ̀ ń pẹ́ ẹ. ọdílé ah! gbọ́ ọmọ mi. ìfẹ́ tí mo ní sí ẹni mi ò fẹ́ kó gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ ni. tó ń eh! ní ìgbésí gidi kó wájú lọ. dákò Sunday èèyàn máa ronú lẹ́ẹ̀mejì o sọgbọ́n bàbá ṣe pé kèsè sìgìdì lóde wọn bàbá ṣe pé bòmí náà ni dàkún ronú ronú ọmọ mi ní òkè bí ọmọ èkó. abiyamọ lọ́jọ́ ìṣòro máa kọ́lé fún ẹ. ẹ ìwọ mi ó rí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ méjèèjì ẹran kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ah. Ah. Ah. wo ìrìn àjò wọn lágbára gan o láwọn ọmọ tí wọ́n wò yìí wọ́n sì ti fìrìn kùnrin wọ́n fi ba yí ara wọn jẹ́ n ti gbénú wọn ti gbénú àwọn ọmọ rẹ yìí ó lágbára ju bàbá tó bí bàbá tiẹ̀ gan lọ. wòmí tìámíyù àbí kí lẹ pè yìí. tàfíkì tìámíyù. irú rògbòrò ìwọ náà wò wọn orúkọ wọn gan ọjọra wọn bàbá àti ìyá gan ọgbádùn bọ́ọ̀lù ọmọ wọn gan ọ̀sẹ̀ dérè sọ ọkọ kan náà bí igba àbí kan náà lẹ́yìn àbí táyé àti kẹ́hìndé gan ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ́ wọn. ẹ ìwọ mi sórí bá bímọ wọn sánsán tí o tí yáyà báyìí ìrìn táwọn ọmọ rẹ rì ńlọjẹ káwọn ọmọ ìrìn tán rí o ìjáfara sì léwu ìgbóná gborúbà la gbọ́dọ̀ jètì ọpọlọ torí tó bá tutù yìnyín ní yìí mo fẹ́ bí ẹni béèrè kan àwọn ọmọ rẹ yìí mo fẹ́ kọ́ ṣàlàyé bí wọ́n ṣe dolówó òjijì tó wá dolówó tabuwa tí gbogbo ayé gbọ́tọ̀rọ̀ mọ́ yìí. tàfikìtì àríyù ọ̀rọ̀ ni ẹgbọ́n tí wọ́n gbé kalẹ̀ gègé mú yí o ọ̀rọ̀ ni ẹ gbé kalẹ̀ yí o ọmọ bí ẹ ti lọ forí kọ́ o. ẹ̀sọ́gbó owó wọn mọ̀ ní aago tẹ́rin o. yòrò bàbá lọmọ. ẹ̀sọ́gbó owó ẹ̀sọ́gbó owó. tó ṣẹlẹ̀ nípa àwa tí ọ̀dà lọ́wọ́ wọn ni mo bá wọn wí sí i gbàgbé ọlọ́run àtẹ̀yìn àbí bábí ìbọn ọmọ wí ni bọ́ bá wọn wí wọ́n lè bá gbọ́ràn sí lẹ́nu náà ni wọ́n nà wọ́n tán báyìí mo kì làwọn ọmọ mi fò jáde ní ìmọ̀ bí tí wọ́n lè mọ ìrìn àjò wọn kò tó ọ̀sẹ̀ kan tí wọ́n lọ́nu ilé ọ̀dọ̀ mi. ọgbọ́n ti lówó àwọn ìkọjá bẹ́ẹ̀ ni kò yé mi. bàbá tí a mi yìí. ọmọdé ti rówó. bàbá tí a mi yìí. bá mi. ọmọ ọmọ ọmọ ṣe fún ọ ó ṣe fún ọ torí bẹ́ẹ̀ yẹn bá bímọ bí ọba ta sánsán tọmọ òun ọba sí gbórógbó tí ọba ó yáyà irú ọmọ bá yẹ kéèyàn pa kó padà síbi tó ti wá àwọn ọmọ tí wọ́n bí yọ ìṣẹ́pẹ́ ọmọ lásán ní ẹ̀ẹ́dùn kòkòrò amújẹ. ìrìnkìrìn tí wọ́n rìn náà fi pàdé àjànú lọ́nà. àjànú hmm. ah. ìwìn ní gbénu wọn tí wọ́n wò yìí. Ah! Hmm. ayé mi pa. orí owó tí wọ́n ná owó tabua táyé gbọ́tọ̀rún mọ̀tọ́ wá dolówó òjijì. owó ẹ̀bùra ni wọ́n ná o. Hmm. owó ẹ̀bùra ẹ̀bùn tẹ́ bọ́ wá gbowó fún yín ni. agbẹ́bọ̀rà mi ò aṣogun owó. àwọn onírà dúró ní. ìjáfara lè wò. àwọn àgbàbọ̀ wọn ní ìgbóná ń gburu lájè tí ọpọlọ. torí bá a bá jẹ́ kó tutù yíyí ní yí ní kíákíá ní wàrà ń tẹ̀sà a gbọ́dọ̀ tètè rúbọ ká ṣètùtù ká rúbọ kàǹkà tí kagúnláyà tí ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ orí orí iwin tí wọ́n ti ń gbénú àwọn ọmọ iwin aláàánú ni wọ́n tó bá jẹ́ pé àwọn iwin ọ̀dájú ni iwin tí ń mẹ̀jẹ̀ wọn bá ti kọjá lọ sábà kejì wá gbọ́ orí àwọn tó ráwọn iwin gan wọ́n rìn lọ tiẹ̀ ni o àwọn wèrè méjèèjì náà lọ rè sàgbà kò tán pàdé wọn lọ́nà níbi tí wọ́n gbé nígbà bá rìnrìn kúrin kiri yá bọ́ bọ́ wí. bọ́lá ló ní sọmọ yẹn wẹ̀rẹ̀ sànú mi ni wa gbọ́ ètùtù tá a fẹ́ ṣe yìí mm. ó ní ó jẹ́ kí àwọn ẹbúra yìí kán tètè débi tí wọ́n ń lọ mm. torí tí wọ́n ń wá kiri lómi ọgbọ̀ngbọ̀n bí wọn ò bá lómi yìí àwọn ò lè padà bí wọn ò bá sì tètè rómi wọn ò lè fa wọn ọmọ yìí sílẹ̀ eh, eh, àfàmà kí wọ́n mọ̀ kú. ẹ eh, bàbá ọlọ́run ẹ bá ti ń jẹ ibo wọn ti ń pọn mi wọn mọ mi ògùngùn pọn ibo láti pọn. omi omi ògùngùn. kànga onírànà ìgbẹnusọ ń bí mo là á ṣètùtù kí wọ́n tó débi tí àwọn àjànú ó ti pọn àwọn àìbọ̀rọ̀ ó ti pọn mi omi ọ̀gbọ̀ngbọ̀n wá jọ pé ọ̀mọbi tí wọ́n ti ń pọn ọ̀run alákejì ni ṣíọ ẹ wo ẹbọ ìlà tètè ṣe òní ọ̀sàtọ́nà fáwọn ẹ̀bùra yìí hmm, tí wọ́n fi tètè rómi ọ̀gbọ̀ngbọ̀n. àgègègègè àwọn ọgbọ́n wuyàwuyà yọ àkọ́kákú wọ́n forí sọkú lórúkọ tá a pè kú àtàrùn òjò alágẹmọ bá máa rìn èrò onílójú jà lọ́jọ́ náà o. ẹ̀yin ewúrẹ́ ti gbénu afẹ́fẹ́ sọlá òjò lọ́fẹ́ oríṣẹ́ mú akẹ́kẹ́ fìrù dárúkà adé fún ikú foríjì lọ́jọ́ tó rẹ̀ gbú ẹlẹ́yẹ wọ́n ní kọ́ mọ́ lọ ó lọ morúkọ apẹ̀wé orí igi mo ní mo morúkọ tá a pẹ gbòǹgbò díẹ̀ olùkọ́ tọ́sẹ̀ jẹ́ lórúkọ tá a pẹ̀wé orí igi àjàgùn paramọ́lẹ̀ ọ̀nàfọ̀ lórúkọ tá a pẹ gbòǹgbò díẹ̀ àjàǹkóró gìí ó lórúkọ apẹ̀sì gidi ẹ̀yin ẹ̀bùrà ti ń bẹ nínú afẹ́fẹ́ yẹ ẹ̀rọ wá o mo fẹ́ bá yín ní gbólóhùn nítorí ti amíyù àti tàọ́fíkì nítorí mo mo ṣe pè ní o ẹ̀ta tí wẹrẹ ká máa jẹ́ mi ṣe tí wẹrẹ ló bí oyin akọ̀sìmọ̀gbà ló bí ilẹ̀ ilẹ̀ ló bí òkété ọ̀rọ̀ òkété bá balẹ̀ sẹ́ni lẹ́ gbọ́ o gbogbo tí mo ń sọ torí wọn báyìí kẹ́ ẹ máa tẹ́tí gbọ́ iná yìí báyìí kọ́ fọ̀nà wọ̀nyí omi àgbògùn tẹ̀ ń wá kiri iná yìí mọ̀tà sílẹ̀ yìí o kó fọ̀nà wọ̀nyí kẹ́ ẹ rómi ọ̀gbùngbùn kẹ́ ẹ wá jáde lára Taofiki àti ti Amiyu ní kankan ní wàràwàrà torí kankan lẹ́wọ́ iná jó ni wàràwàrà lọmọdé tó kọ ẹ̀sì síbọ̀ ilé ọ̀gbọ́n ọ̀gbáníṣẹ́wé àràgbá ọ̀rọ̀ mi dègún ó dàṣẹ́ lẹ́ni o kò gbọ́dọ̀ ṣe kò yẹ. má ṣe wọn má ṣe fún òbí o oríire ọmọ ṣèbáwọ̀ rẹ̀ àròyé ọlọ́fin ẹgbà ni ó. bàbá àròyé ọlọ́fin níbo lọ̀rọ̀ mi tó já sí nígbà wọn ni à ń nà wọn tẹ́lẹ̀ mo kí gbé nínà mọ́ ẹ wo bí gbé tí ayé mi já sí apá kèrè apá kẹrẹ bọ́ra bò owó yìí. ẹ ẹ dúró dúró bàbá tí a mi yù. sọ̀rọ̀ pé iṣẹ́ kékeré mo ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ni kí wọ́n tó yí padà nínú ntọ́dì ojú mi rí màbo òru àná tí mo lọ rẹ̀ gbé tutù nítorí àwọn ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọrùn mọ̀rẹ̀ mi nbá bẹ̀rẹ̀ lọ nítorí káwọn ọmọ rẹ̀ ó lè yè ṣé bí mo ṣàlàyé fún ọ lọ́jọ́ mo láwọn ọmọ yìí wọ́n ti bẹ́ bura jẹ ti bẹ́ bura mu bẹ́ẹ̀ ń ọ̀gànjú òru lánàá kí n tó lé ọ̀pọ̀ ẹ̀bùra nù wọn jáde ẹ̀bùra ológun ọ̀rọ̀ mi sọ́run kí lẹ tún fẹ́ ṣe ẹ wá tẹ́tí yín ká gbọ́ o àti bàbá àtìyá ẹ̀rọ àwọn ọmọ méjèèjì ọmọ ọmọ ọ̀rọ̀ tẹ́ bí bí wọ́n ṣe bá kú ni wọ́n ṣe wáyé o kò sátúnṣe mọ́. Ah! kò sọ́nà ayé mi ti kàn. ẹ ẹ kò sí wáyà ṣẹ́rí ṣẹ́rí tọ̀ tẹ̀sán pé kí tọ̀ ká fi fọ yẹn kò sí wáyà máa tọ̀ ẹbí ni mo bí wọn. ẹ̀dá yóò ṣe ẹ̀dá tó máa tọ̀ kí ọ̀dà kejì tọ̀ káàkiri ìgbẹ́ni ọlọ́wọ́ kò fi fọ̀wọ́ lójú wọ́n sọ fún wa wọ́n ní kò sátúnṣe nínú gbèsè ayé àwọn ọmọ wa mọ́. ẹ bàbá kò jẹ́ lọ́kọ́ kò jẹ́ yọ. irú ìró ń borun irú ọkọ láya irú aya lọ́kọ ẹ̀yin méjèèjì apákan ayé apákan ọ̀run ọmọ ẹgbẹ́ ṣe apákan eré apákan ìbọ̀ràn. ọ̀rẹ́ sọ fún wa bàbá láti ìgbà ẹ̀fọ́ àlè jẹ̀yàn àlè jẹ́ báramọ́ ilé kọ́ ilé mẹ́wàá lèmi nìkan kọ́ mi ò mọ ètò òun kọ́ ilé mẹ́wàá àti mọ́tò tó yá bíálọ̀. bàbá ẹ má dá lóhùn o èmi tiẹ̀ ti gbapá mu wípé apá kan èèyàn apá kan ẹbọra gbogbo mọ́tò tá a wá ní gbogbo àwọn tó ti ń rí ọ láti gbogbo àwọn ọmọ yìí ní mọ́tò gan lówó àti ilé bàbá wa rí wa aṣojú rẹ fẹ́ kọ́ máa fi wò wá. wo mi ìwọ tí wọ́n ń tọrọ lé ilé yín tẹ́ rò pé ẹ̀kọ́ yìí ìgbà tẹ́ bá fi débẹ̀ gbogbo rẹ̀ yóò ti dàkìtàn bẹ́ẹ̀ àtiwọ́ tí wọ́n tọrọ mọ́tò gbogbo mọ́tò yín tẹ́ lẹ́ẹ̀rà jẹ́ ń tì rẹ́rẹ́ fi débẹ̀ gbogbo rẹ̀ agolo lẹ́ẹ̀bà yóò ti dagolo sadíìnì agolo miliki. bàbá ọdọọdọ ìmẹjù ni wípé ó náà máa kan Linda ló ń jẹ ọmọ náà pupa fún ọ báyìí ó náà wà bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ tó bá dé wá báyìí bàbá sọ̀sẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìwọ ò tiẹ̀ gbà kan lọ́pọlọ ìwọ ni wọ́n jẹ wọ́n ni wọ́n jẹ ọ́ ní gbèsè. ẹ ẹ bóyá tiẹ̀ lè rí gbà. ẹ wá tètè wẹ́ tọ́jú bàbá àti ìyá ẹ má wulẹ̀ ṣe wàhálà mọ́ àyàn ló ti gbowó rẹ lọ. ṣé ẹ náà rí ẹ wá gbọ́. gbẹ́nu tó ń jáde ẹ tẹ́ rí ẹ̀yin méjèèjì yóò kọ́ yín lọ́gbọ́n yóò káwọn wèrè yókù yín lọ́gbọ́n bí ọmọ tẹ́lẹ̀ tó bá ti sọ lẹ́nu ọmọ tó sọ lẹ́nu ọ̀sàpò ìyàkọ́ ni bomi bẹ́ẹ̀ ṣe bá kulẹ̀ wà.